The Yoruba-speaking tribe of Nigeria has been accepted as the 45th member of the Unrepresented Nations and Peoples Organization. Leader of the Yoruba World Congress, Professor Banji Akintoye, says the membership represents a very important step in the collective quest of well-meaning Yoruba people to achieve the goal of dignity and self-determination. It is my great pleasure and pride to inform you that the Yoruba nation has been admitted to the membership of UNPO. UNPO means Unrepresented Nations and Peoples Organization with its headquarters in The Hague. The UNPO expressed their uh, gladness to welcome the Yoruba nation as a new member of UNPO and they're looking forward to working with us. It is important because it is a great stride and it represents a very important step in our collective quest to achieve the goal of dignity in the country in which we live and also to achieve the goal of self-determination for our nation. Our Yoruba nation now has a voice on the international stage via the machinery of the UNPO which maintains a permanent presence before the United Nations and before other international agencies like the European Union, the African Union, the United States government, and the governments of various other countries across the world. So ọmọ Ìbàràpá lápapọ̀ ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ àkí ọmọ ọmọ Yorùbá lápapọ̀ tìlé tó kó ẹ̀mí àbọ̀ ẹ̀bá nǹkan mọ Adéyẹmọ Chief Sunday Adéyẹmọ Ìgbòho orúkọ ńlá tí ń jámọ̀ láyà bíi àrá orúkọ tó ń dẹrù bo lórúkọ gan-an ọmọ Yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀dá ń wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan ò lè ṣì wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ̀ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gègèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sínà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ń ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n ò mọ̀ gbòó mọ̀ rẹ kí ló dé gbòó mọ̀ rẹ sí ọmọ òpópó sanran ìgbàgede gbowó sùn wọn láláìsí bẹ̀rẹ̀ wọ́n ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní gbòó mọ̀ rẹ bẹ́sìn bá bímọ méjì ní gbòó àfikàn pọpọ sí amúkan yòókù bọ sànyà àtúmúyà rẹ tí ò lọ́rọ̀ gbọ́ àfiṣẹrù wálé wàrà mòjé ọmọ onílé ọlà àwọn àjòjì tó ń ṣe ségesège tọ́láwọn ò ní bomi kó símú wọ́n láwọn ò ní bomi sànyà wẹsẹ̀ ìgbà tójú kò fi rí ń ńkọ́ gbogbo wọn náà sáré bomi kó sí mu wọ́n sì bomi sànyà wẹ́sẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé ti ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírèlẹ̀ láéláé torí àbá lásán nìkan ń dá òkúta ò fún wọn o. ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò kó dòdò láyé mi lè Sunday arógun má ti dí tó fẹ́tọ̀ Yorùbá ní Perhaps singular among this body's achievements stands the Universal Declaration of Human Rights, which is the standard by which our forebears challenged us to measure ourselves they made clear in 1948 human rights are the basis for all that we seek to achieve. And yet, today in 2022, fundamental freedoms are at risk in every part of our world from the violations of in Xinjiang, detailed recent reports by the Office of UN High Commissioner, to the horrible abuses against pro democracy activists and ethnic minorities by the military regime in Burma, to the increased repression of women and girls by the Taliban in Afghanistan. And today, we stand with the brave citizens and the brave women of Iran who right now are demonstrating to secure their basic rights. But here's what I know the future will be won by those countries that unleash the full potential of their populations where women and girls can exercise equal rights, including basic reproductive rights, and contribute fully to building a stronger economies and more resilient societies, where religious and ethnic minorities can live their lives without harassment and contribute to the fabric of their communities, where the LGBTQ plus individuals live and love freely without being targeted with violence, where citizens can question and criticize their leaders without fear of reprisal. The United States will always promote human rights and the values enshrined in the UN Charter in our own country and around the world. But our historic member, memory includes the notion that your greatest days were under Ivan, Peter the Great, and Catherine the Great. In other words, when you could control your neighbors. And people don't want to be controlled anymore they want to be free to chart their own course. I'll never forget the first time a man with impeccable military credentials, the warden of Rhodes House, who was Admiral uh, Viscount Montgomery's aide de camp in World War II, said, You know, you're going to have to leave Vietnam for the same reason we had to leave Nigeria. We left Nigeria. There was a horrible war. Three, three million people died. But we had to go, and you're going to have to go. And I said, Why? He said, because they don't want you. again. No going back. Ìgbòho òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Mr. Koiki ẹ ṣé o, àwọn ọmọ mi ló ń kí yìí o. Àwọn ọmọ mi ló ń kí yìí o. Lágbára Ọlọ́run, a máa délẹ̀ lérí o lórúkọ Jésù. Yorùbá nation. And a very good morning once again, and welcome to the live transmission. It is a Sunday, uh, the 4th of June 2023. My name is Olami Koiki, and once again, as we continue our discussion on the letter by Professor Adebanji Akintoye to the President uh, of the Federal Republic of Nigeria, Bola Ahmed Tinubu, as we continue to review this letter, we would also be looking at it from the international perspective. What does it mean? But first and foremost, mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí arúgbó mo kí gbogbo àwọn kìrìsìtẹ́nì tí a máa sọ pé èyí ni ọjọ́ sunday mo kí gbogbo àwọn tí wọ́n ń ṣe ọdún ifá lọ́wọ́lọ́wọ́ ní gbogbo ilẹ̀ yorùbá àti gbogbo ibikíbi tí wọ́n ti ń ṣe mo dúpẹ́ pé a tún láǹfààní àti kàn sí yín lénìí nítorí pé gbogbo ìgbàkigbà tá a bá ti ń wá kàn sí yín inú wa máa ń dùn nítorí pé ọ̀rọ̀ ń bẹ tí a fi bára wa sọ nípa lẹ́tà tí bàbá kọ sí Bọ́lá Ahmed Tinubu ìyẹn pírẹsidẹ́ǹtì ilẹ̀ Nàìjíríà tí a mọ̀ sí the Federal Republic of Nigeria. Nigeria is a country as we speak right now but also a country with so many nations inside it. Màmá ní salamu alaikum fún gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ pẹ̀lú wa náà. Kí ni way out? Òun lọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń béèrè nígbàtígbà tí wọ́n bá ń sọ pé Yorùbá nation tẹ́ ń ṣe yìí eh, what does it mean you know kí ni way out ọ̀nà olè fi gbà má lè ṣe máa ṣe tó possible tó rẹ̀ ti ṣẹlẹ̀ rí these are so many questions that people ask all the time but I'm going to look at it again are we still on the right path from the international side ǹjẹ́ rú ìjà tí à ń jà yìí. ǹjẹ́ wọ́n ti jà another bẹ́ẹ̀ in other part of the world mo kí ọmọdé mo kí àgbàlagbà lẹ́ǹkan sí like I said uh, this is a live broadcast and we are live on so many multiple platforms as usual we are streaming on our Facebook I do not have any other Facebook apart from the one that I've always talked about three of them uh, any other Facebook that is operating on my name I don't know anything about it but tó bá ti jẹ́ ti uh, Koiki Media Odudua page and Koiki Media and Koiki Media. I don't have anything called Olayomi Koiki. There's somebody using something of such. We have reported to Facebook, but as usual, Facebook cannot be bothered to remove such an individual. So be careful out there. Also, we are live on the Instagram, and as we are always live on the Mix Ella. I'm trying to get my Twitter space on, but not sure why the mic is telling me it's off. Once again, Mokiwa, we, how you doing, everyone out there? Uh, Fokombale, things have happened in the past before. Nigeria is not going to be the only country that is going through a breakup. You know, Soviet Union breakaway, you know, there was no kind of, you know, skimshy. But there was a little bit of fight, but not too much. uh, East Timorian has broke up. Uh, they declared in 1974. It led to the invasion of their country by the Indonesia military. Eventually, things didn't go as planned. Uh, Czechoslovakia has broken up. Uh, Serbia, Kosovo, there's still tension in that region. So the breakup of Nigeria will happen It does not matter whether it happened in the next four years, in the next five years, it happens today. But one thing is, we are already on the right path. And since we are Yoruba people that do not want violence, we are a non-violent movement. As many of people do not understand what is violent and what is not violent. Violent is when you are trying to get something and by trying to get it means that you will use every means every means to get it our own movement is a non-violent movement according to our leader and the only leader of the Yoruba self-determination struggle. Any other person is just a counterfeit. So if anybody is disguising to say that, you know, we are the one leading the Yoruba nation, Nobody knows them around the world. And I'm not joking. You might say, shut up and all that, but I understand. Toba Daruko Yoruba Nation, Lenin Nissen, they will reference quickly to, you know, the emeritus Professor Adebanja Akintoye. I'm going to take us to what they called Northern Ireland. Maybe some of you have never heard of them before. But before we go into that, as usual, we say, Adúpẹ́ fọ́lọ́run we ó tún fi This is the Sunday tonic. This letter, I've not been able to calculate how many words ló but what I can say is that this letter that Babakitoye wrote to Tinubu is a very powerful letter. It's a letter that we will continue to review. It's a letter that we will continue to digest is also a letter that we will continue to discuss because there's just a lot to discuss in that letter. And each time I see these kind of letters, I link it quickly to báwo ni connected with the international perspective because whatever we are doing, we are by Yoruba country there is no way tí ẹ ní connect pẹ̀lú international community even if it end up to become a war kódà tí a bá jà tí we still have to end up you know, going to the United Nations, the African Union, to come and sit on a round table and finalize whether we, the Yoruba people, still want to be part of Nigeria or not. But there was a fight at some point in a country here in United Kingdom with some of their other brethren, known as the Northern Ireland. The Northern Ireland fight went on for a very, very long time. And eventually after 30 years of what we can call a civil war of fighting ẹgbọ́n mi dáadáa ẹ̀yin tẹ́ bá ń sọ pé a fẹ́ gba Yorùbá nation ó yẹ kó ti wáyé lánàá àná ló kó ṣẹlẹ̀ kí ló ń fà á kí ló fa delay Northern Ireland took thirty years thirty years we pray that our own won't get to such a stage tabadẹni ká kakuléètì eye ọdún tó ti ń jà fún ilẹ̀ yorùbá náà lénìí we are already past that thirty years because we know that those that are fighting for the Yoruba nation kò ń ṣàwàlà bẹ̀rẹ̀ some people started it even as far back as after the 1914 amalgamation that the British thought for their own benefit they should lock everybody together and then we should all accept Nigeria as a country. Even after the 1960 independent. So there's been the Yoruba people that disagree with the arrangement of the British. Arrangement the British gbé kalẹ̀ by trying to pé fún wa pé gbogbo wa di Nàìjíríà. So kò ń ṣe lénìí ni a ṣe máa sọ pé à ń jàjà nation. And I was pleased to listen to our leader and the only one leader that we have, which is called Professor Adebanji Akintoye. If anybody is telling you there's another leader, they're wasting their time. There's no other leader. We only have one. And the one that we have is Baba Akintoye. While he was being interviewed yesterday, he said a couple of things that were quite interesting èpè eh, àwọlẹ̀ èpè àwọlẹ̀ ẹgbẹ́ eh, gbogbo jágbàjágbà yẹn sẹ́gbẹ́ kan èpè àwọlẹ̀ kọ́ èpè àwọlẹ̀ ni there is nothing called èpè àwọlẹ̀ kankan it's just that some Yoruba people are selfish they are selfish bastard you know, as long as táwọn bá ti wà comfortable ẹ̀yin tó kù bá máa jìyà kẹ́ máa kú but he mentioned to something and I'm sure a lot of you have seen that video even if we do not play the video ẹni tó bá ti rí ẹ lọ sórí Yorùbá Global Young Yonkan Global Media or I've been able to bring it closer by, you know, to our own platform. Ó ní gbogbo ìgbà tí Yorùbá people bá ń sùn pé òun kò wọ́n báyìí pé àti lọ indeed àwọn kan á máa ta jí táwọn kan bá ń sùn àwọn kan máa ta jí so pé a máa máa lọ́bi àwọn kan kọ́ wá dá sí kò ní da fún gbogbo yín ẹ̀ ní ṣoríire gbogbo ẹni tó bá náà wò dá sí problem tiyín nìyẹn àwa ti wà lórí ẹ̀ ìrìn àjò tàdé máa parí ni. whether Nigeria wa prefer pé ká lọ in the route of the Irish way then it's up to Nigerian. or Bola Tinubu listen and the international community which is what I want to discuss today lórí lẹ́tà yìí. bí a ṣe máa lọ máa bẹ àwọn nǹkan kan wá dá sí kò ní dá fún gbogbo yín ìwọ làbọ̀rọ̀ máa bẹ yìí mad people all over the place why should we go and beg you pé kẹwàá join Yorùbá nation ẹ bá máa join Yorùbá nation who cares àwa kan ti sọ pé a sùn tí o tẹ́yìn kan bá ń sùn pé n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá it means nothing to you it means nothing to you but it means something to some of us and that's why we are grateful to somebody like Professor Adebanji Akintoye kò ní ṣàwọn nìkan lọ́ọ́ ń sọ̀rọ̀ even if we play this back this video was 2017 before the last election tó bá jẹ́ pé gbogbo wa ti tètè kín ní twenty seventeen kẹwàá imagine twenty eighteen twenty nineteen two years nìyẹn twenty twenty eh, seventeen eighteen nineteen twenty twenty one twenty two twenty three a wà lórí six years pé a ti pọ́ǹchẹ̀ dáadáa but àwọn tó bẹ̀rẹ̀ nígbà yẹn náà they are still standing firm àwọn kan lè ti bẹ̀rẹ̀ before that but because the Nigerian media was crushing them now àwa ti wá gbà á lọ́wọ́ àwọn tó jẹ́ media Nigeria tó wà ní because most of them are bastard olórí burúkú ní media nàìjíríà olòṣì ló pọ̀ jù nù wọn olòṣì àti ìṣẹ́ tó fi ń ṣe wọ́n that rather than bring the message ọ̀pọ̀ nílẹ̀ yorùbá ajíláàárọ̀ ní samaka paper lórí burúkú paper yẹn ló ti ń kà láti over thirty years or twenty four years tó ti ń ṣe election àti nonsense wọn nílé but èyí tó yẹ kó gbé mẹ́sẹ̀gì àwọn tí wọ́n pariwo níjọ́ náà lọ́hùn they don't gonna take it àwa wá gbé mẹ́sẹ̀gì yẹn nísìn àwa wá sọ di iṣẹ́ wọ́n wá ní àníṣẹ́ náà iṣẹ́ ọ̀la àbá tún máa ṣe àwọn mídíà nàìjíríà tó ń sọ fún níjọ́ náà lọ́hùn because they were able to see this video That was 2017. Impediment to Yoruba development is impediment to Oodua development. Without Nigeria, we won't be where we are. 160 we are far ahead of South Korea and North Korea. We are far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance the process of Yoruba Nigeria has come to an end. It has come to an end, but we still have some bastard tó jẹ́ ọmọ and yeah, let, let's save Nigeria. Let's keep Nigeria. Keep Nigeria for your house. The Nigeria that your father died inside that didn't have any impact. Bàbá ẹ̀ gan kú nínú Nàìjíríà kò ní pàtì kankan tí Nàìjíríà ṣe fún bàbá ẹ̀. À ń sí bọ̀ so they want us to be begging them ẹ eh, ẹ lọ bẹ̀ wọ́n kọ́ wá jọyìn kò àní kò ní da fún gbogbo yín sẹ́tẹ̀ fi jọyìn yorùbá nation ẹ ní sóríire ogun lákàáyé máa pa yín ni. bọ́lá fákìtò ìsìn kankan lánàá ó ní táwọn kan bá ń sùn wọ́n ti Elédùmarè sọ pé táwọn kan bá ń sùn lórí ìrìn àjò pé yorùbá ò ní kò ní tayọ kò ní búyọ àwọn kan á máa tají òun ni irú bàbá yẹn òun ni irú Ìgbòho àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so they thought that some of us will just fade away torí Tinubu fi di president ẹ ṣe èrè tí Tinubu bá fẹ́ di president ńkọ́ ṣé president and ṣe lifetime president ló fi dì ní Tinubu is only gonna be there for eight years so after eight years kí ni ká tún máa negotiate pẹ̀lú àwọn olórí burúkú north that is why we are negotiating with him now and we will negotiate with him apart from pọmọ Yorùbá ni ṣé àbá Buhari sọ̀rọ̀ ni ìbí olórí burúkú ni Buhari ìbí ẹranko ni ìbó sọ fún yín àbí Buhari ò sọ fún yín pé ẹranko ni yín ó ní màálù ní gbogbo yín màálù ní yín ó ná bẹ́tà kóun kíp màálù òun ní Daura than kóun try láti fi fix Nigeria because he, had, he never had any intention to come and fix Nigeria he was, he was the president that almost every place tó yẹ kí eh, eh, wèrè Ọ̀ṣínbàjò bèbí yẹn ti padà sẹ́kọ̀ọ́ ní sí Ọ̀ṣínbàjò ojú òtẹ̀ tẹ̀ mú òkú máa padà sí Ṣàgámù ni ó máa lọ jókòó sí Ṣàgámù bomb bastard àwa lọ náà ìsàlọ́ṣe àlọ́ máa pray àlọ́ sí church láàárọ̀ ìdílágbé Bible dání kò sí kankan tó ṣe sí Ṣàgámù kò sí kankan tó ṣe sí Rẹ́mọ kò sí kankan tó ṣe sí gùnṣe ó ti ṣetán nísìn mo rí tó bọ́lẹ̀ ní helicopter wọn àti ìyàwó ẹ̀ lẹ́pìn yẹn ní pásítọ̀ why locate why go back to le ó ṣe padà ṣebí Buhari tẹ̀ sọ pé òun náà padà lọ sí Daura kí ló dé tó sì bàjọ́ lọ gbé Lagos ṣé ọmọ Lagos state ni wọ́n bomb basta olórí burúkú èèyàn kí ló dé tó padà kó lọ relocate sí Ogun state ní Rẹ́mọ kó lọ máa gbé bẹ́ẹ̀ ó padà lọ sí Ibro area níbi tó dáa lọ sí Lagos state àtẹ̀mọ̀ pé buhari ẹranko làwọn yẹn tẹ́lẹ̀ ó dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹranko tóun ní buhari ní ẹranko tóun ní ó sàn jọ yan ọmọ nàìjíríà lọ ó nítorí pé bàbá wèrè nìyí ó ní ẹ̀ ṣe ó ní ẹ̀ kì í ṣèyàn lẹ́nu tiẹ̀ èmi kọ́ mo sọ o that's what buhari told you buhari say you are all animals because the moment a president of a country compares you to animals then you know that you have a problem but because tẹ ti gbọ́ orin orin wọ́n ti forin ba àwọn ọmọ Yorùbá jẹ́ tẹ ti gbọ́ orin báyìí e, èyí tó yẹ kẹ́ bèrè ọ̀rọ̀ làákàyè là ń sọ níbí kan nígbọ́ ẹ jẹ́ kí n gbé ọmọ tó ní tó tó wọ̀nyàn tó tó tó gbọ́n mú síta báyìí nísìnyí tó ń jó tó ń jó gógó inú wọn dùn wọn jókòó síbí báyìí and that's why olórí burúkú eléyìí kò jẹ́ kí Buhari kó ṣe kíni kó sọ tó fẹ́ kó sọ. Buhari ti sọ̀rọ̀ àti gbọ́. Buhari ti sọ̀rọ̀ àti gbọ́. Buhari ti sọ̀rọ̀ àti gbọ́. Buhari ti sọ̀rọ̀ àti gbọ́. Ó tún Buhari ṣe bàbá ṣe Buhari ṣe bàbá ṣe Buhari. I congratulate fellow Nigerians who have realized their power that their votes count. I'm looking forward to tomorrow to fly to my base and go back to my cows and sheep, which are more, much easier to control than fellow Nigerians. And that, to that, everybody's laughing. It's funny. More easy to control cows than Nigerian. If Nigerian were given the opportunity, they'll be able to be controlled. But when people are being subjugated, marginalized, people are being trampled on, their lives mean nothing to anybody. Everybody just wake up every day. And they are, you know, about that run is everybody, Mama Allah say, Allah Salatu, Allah Fateh Subah. a lọ quran wọ́n tún prepare láti lọ sí hajj a lọ Jerusalem orídélé mohammadu ní Israel wọ́n ń ṣe camera they look at Israel à ń pariwo Yorùbá nation and they want us to come and beg them And kò ní dá fún gbogbo yín sẹ́ they want us to come and beg them kọ́wá dá kọ́wá darapọ̀ mọ́ Yorùbá nation. Some of you will not survive, and some of us will survive it. Thirty years ni àwọn irish fi sọ fún british pé tẹ́ ẹ̀ bá já a lọ a destroy ọ̀dọ̀ yín ọ̀dọ̀ wa gan ò ní ṣe gbé we haven't got to that stage yet and that is why the movement is called a non-violent that is why it is important that our people get the message that a letter now has been communicated to Bola Tinubu regardless of whatever they say. He's a Yoruba man. I've told you that. And that letter is a seven page. I ah, need láti ṣe máa ṣàlàyé Tinubu pé ìkan báyìí làwa ọmọ Yorùbá ni wa. No, no, no, no. He knows all that. So àti cut gbogbo àárín tí a buari soro Buhari buari Buhari is a màálù. Ẹ rí pé ti Buhari yẹn pọ̀ díẹ̀. Kò sígbà tá a print ti Buhari yẹn. Ó pọ̀ heavy. So Tinubu does not need all these explanation all we are saying to Tinubu is to avoid anything that will become a conflict of interest between us and Nigeria because he will be managing Nigeria for them. The, Tinubu is always going to manage Nigeria for you just as Buhari managed it for eight years. After eight years, Tinubu to that part, I padà don't ọ̀rìn me. But before it gets to that stage, we are prepared and say, look, we want to go and we don't want to be part of this you know, project Nigeria anymore because ó ń delay ayé wa kò jẹ́ káyé wa lọ A lot of things that we would love to do, we can't do it. We can't. Kò possible. Look, go and look at Abuja yesterday or the, uh, the day before yesterday. The biggest printing hall was destroyed. Whether it was built in the wrong place or not, I don't know what could have led to such a destruction táwọn ọmọ Igbo ló níbẹ̀ ní I don't know but one thing is ẹ ti lọ sí Kano buildings being destroyed it shows that as they are moving ten steps forward they are also moving three hundred years backwards because when you look at the building that they break down I mean we understand that no building should go through a a, a route tí kò but because there is madness in the society where people think that they own the lives of others. And when we tell people, let's go away and try and then make sure that whoever wants to build, look, if you want to do a renovation in your house and the house is not even council property, wàá kọ́kọ́ lọ gbàṣẹ council pay. ilé tí mo ní yìí o adjust a little bit mo fẹ́ mo fẹ́ tún nǹkan kan ṣe nínú bẹ̀ because the weight of it ìkọ́lé yẹn tẹ́lẹ̀ by the time you start tampering with it it will have impact but that doesn't happen in that messed up shit o oh. some people think that Nigeria is going to develop Akinwumi Adesina the African Development Bank president told you that you will not see the development of Nigeria in your lifetime forget about it if you think that you will see the development of Nigeria, I understand some of you think that there is so much development in Nigeria. Look, Nigeria is not developing. It will take 300 years to get to even where you want to develop. 300 years. As many of us will be dead, Mukiyawa. Yawa Tosin 2020. Muki Wubente to Alorieto Balua, Muki Olanipakun, Yawa Nikide dickinson <laughs> e mo kì í mọ mo kí obìnrin tẹ̀ ń tọ́jú wa ẹ mọ̀ pé mo sọ pé pé journalist èmi èmi á máa gbọ́n tó the other side mo gbọ́ wálé àlè ayé ẹ̀ ń já kò lè dárúkọ mi gan ó ní wọ́n ń ṣe fúláàgì wọ́n ṣe fúláàgì ní nàìjíríà ó ní wọ́n tún máa ń gbowó shipping olórí burúkú somebody mo sọ fún ọ pé ẹ̀yin tẹ́ lọ ń gbọ́ wọn term they cannot even digest a letter lẹ́tà làwa rí ní satan digest ẹni kí wálé àdé lẹ́tà tí wọ́n gbà lọ́dọ̀ yìí bóun náà sọ pé wọ́n ti gba un lẹ́tà ṣe bóun ìbí uk gbà náà wọn mo rò pé òun wà educated àná ọmọ àná ọmọ ọmọ ìwórí àbáwórí wèrè wèrè somebody ayé ẹ̀ ń já kò tẹ̀tú lè dárúkọ mi ó ní ó ní wọ́n ṣe fúláàgì ó ní ó ṣe fúláàgì ó ń ṣe fúláàgì ní nàìjíríà nàìjíríà gẹ́gẹ́ bí ìlú tíyàn máa ti ṣe fúláàgì ìlú wèrè Táyé ń já láti dárúkọ mi ebí mi ń dárúkọ tiẹ̀ lórí burúkú sanbó mo sọ ẹ yá fún mi ní dé ká pàdé ní Trafalgar Square bomb bastard gbogbo ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà ìyẹn orí kankan sọmọ nísìn wọ́n tún criticize the government mo rò pé ẹni ti gba country ni ẹ̀yin wèrè tí bọ́ ṣe gba country nìyẹn mo sọ pé pé wọ́n ń gba country bẹ́ẹ̀ yẹn ẹni pé bọ́ ṣe máa gbà nìyẹn màá rà wọn màá rà wọn màá rọ àwọn orúkọ àwọn orúkọ tí mo rò pé wọ́n ní brain wọn àṣẹ gbogbo ní brain bó wà lórí iṣẹ́ wálé àlè lánàá tó ń ṣe ìjìnlẹ̀ wà láìfù báyìí nísìn kò tí ì sùn àwọn èèyàn tó yẹ kó máa sùn kò sùn wọ́n rí content wọ́n rí kankan sọ. ìtọ́ tún sọ nísìnyí wọ́n tún criticize Tinubu ẹ̀yin ti ní gọ́ọ̀mẹ̀ntì náà tó bá di àsìkò ẹ̀ understand ẹ̀yin tẹ lọ́njọ́kọ̀ tí wọ́n èmi á tún gbé lọ sí bí àṣà Yorùbá wuyì Yorùbá ah, wuyì yìí ah, àwọn woman yẹn Eh, ó rà pé yorùbá wuyì ó rà pọ̀ ti ṣe bí kọ̀ńdọ́tọ̀ rẹ̀ kọ̀sọ́ yìí máa ń sọ̀rọ̀ má gbé ẹ lọ tàbáyé èmi gan tí mo jọ́kùnrin gan mo mọ ohun àwọn ọ̀rọ̀ yẹn sọ ṣáà wọn náà ní wọn fẹ́ wá wọn fẹ́ wá àtàkì àwọn ọmọ yorùbá nation kọ ẹni tó bá fẹ́ wá àtàkì ẹ nà lóògùn ẹ nà pàṣẹwọlé one bastard gbogbo àwọn mickey babs àwọn orí àwọn èèyàn wà pé gbogbo àwọn treasury rod olórí burúkú gbogbo wọn gbogbo wọn kàn bẹ à ń sọ̀rọ̀ pé how do we connect to the international community lẹ́tà ìtútù to indicate pé international community máa gbọ́ràn máa gbé lọ síbẹ̀ láàárọ̀ ẹ̀ mo mú bọ̀ díẹ̀díẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ ní Northern Ireland tó fi bára wọn jà fún thirty years peace agreement ó ṣe pé twenty five years that means pé in the last fifty five years ìlú kan tó ń pè ní Northern Ireland àti UK wọ́n agree rárá wọ́n padà split ẹ̀ ní kí peace lè wà Yorùbá ti ń pariwo bá fi lọ kò ṣe lẹ́nu we been we been asking for the right to self-determination it's not today àwọn yòrò pé nìyí no our right to self-determination ń ṣe ni just that we have born bastard Yorùbá politician burújí ti kú nísìn àkótó kú ẹ lọ́rùn òun àti Elédùmarè máa ń yanjú ẹ lórí burúkú ajé mọ̀ bí gbogbo wọn gbogbo wọn fẹ́rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́sẹ̀ máa máa kú lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà nìyẹn you know a àmọ̀bíà ondo akérèdọ́lù wọn náà wà vegetable state wọn tún ṣe fídíò wọn náà wò fún ìyàn ẹ fẹ́ ṣú èèyàn àwòjú ẹ̀ dáadáa wọ́n ṣàǹṣe gbogbo ọ̀hún ṣe fídíò ẹ̀ báyìí wọ́n lọ báyìí wọ́n ṣe Manchester àti kìnìún tó ń play FA lánàá ẹ jẹ́ kó sọ̀rọ̀ kí ló dé tó lè sọ̀rọ̀ bí ó ti wà ní vegetable state àwọn tó yìí fẹ́ jí wọ́n ya gbé sínú ibì kan ó yẹ yọ ẹ ṣe fídíò ẹ ṣe fídíò olórí burúkú yọ mí ti bọ́n ṣe máa sọ fẹ́mi àwọn náà máa ṣépè fẹ́mi náà bọ́n ṣe bí mi ṣe ṣépè fún un làwọn náà máa ṣe máa ní àwọn náà máa lè yẹn wà London ó sọ pé ó sọ pé Akérédolú ti kú tó o bá kú ẹni kó jáde kó sọ̀rọ̀ láàárọ̀ ẹni kó sọ̀rọ̀ èmi mi lélẹ̀ èmi lélẹ̀ ẹ bá dẹ̀ fẹ́ wo other side mi òun ni òun ni èmi mi life lélẹ̀ èmi mi lélẹ̀ èmi lélẹ̀ Akérédolú ìwọ náà jáde lórí burúkú lórí burúkú somebody they are never ready to let go wọ́n fipá wọn nìkan làwọn máa di gbogbo wa mú born bastard kò tí ì de mo sọ fún mi pé kò tí ì de stage yẹn ni a ṣe ń ṣe ti diplomatic way ni diplomatic way tá a ṣe ń ṣe ló sì ń jẹ́ kó look like pé kìíní tó bá jẹ́ pé àti wọnú ti IRA section láti wà lórí ti IRA trabaye ẹ máa sáré tí gbogbo àwọn máa gbóná máa yọrùkú mo sọ fún yín pé èmi gangan ni máa pa gbogbo yín gbogbo àwọn àwọn wọn ní anything láti sọ because each time I sit down there mi expect mi kọ́ máa sọ̀rọ̀ policy pé àti gba country kí ló kàn yín pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì Tinubu kò sí tó kàn yín pẹ̀lú Tinubu mọ̀ ṣe bẹ́ẹ̀ ti ní country ti yín ẹ ti ní kọ́ńtì ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì so nítorí kẹ́ máa báwọn èèyàn discuss ni bẹ́ẹ̀ ṣe pé gbé gọ́ọ̀mẹ̀ntì yẹn bẹ́ẹ̀ ṣe pé kọ́ oh, ọdún kọ̀ọ̀kan sí ìjọba yẹn àwa là ń délé wọn àwa là ń délé wọn. bó ti bàtẹ́ pé kò àwọn kan wà tí wọ́n wọ̀ ní sense of mind àti ọjọ́ra Elizabeth gbogbo wọn wà bẹ́ẹ̀ ìyẹn àwọn ìdẹ́wà ní Paris ìyá yẹn ti fún mi lówó rí màá máa wọ àwọn ìyá yẹn pé ah má ṣe ọ̀pọ̀ bẹ́ẹ̀ lójú kò sábẹ́ wọn bẹ́ẹ̀ I'm just and then people think that you know kàtẹ sọ fún tó wà nílé ẹ̀yin òní ẹ̀yin òní làkà mo sọ fún yín pé ẹ̀yin wà develop nílé. wọ́n sẹ́ẹ̀dì fóònù kan sí mi lánàá sórí fóònù yìí tọ́nà sọ́bẹ̀ yìí ó dájú ìtẹ́ ń lò lọ nàìjíríà lọ cause ilé ìkọ́ tó produce ẹ̀wọ̀ UK ó gbọ́dọ̀ ní standard tọ́nà sọ́bẹ̀ ní sórí ẹ̀ ṣàmọ́ fóònù tẹ́ ń pè ní tọ́nà sọ́bẹ̀ nàìjíríà ẹ̀ tọ́nà sọ́bẹ̀ sórí bó ṣe ra kéré lórí burúkú don bastard all over the place ẹ farabalẹ̀ ká gbé lọ tàbáyé lẹ́tà yẹn lélẹ̀ àti kàlánà àbá máa kà lójoojúmọ́ kò má ta but what does this letter means under the international perspective ní mo fẹ́ sọ̀rọ̀ lórí àárọ̀ ènìyàn tó ń sọ pé international ẹ forget about gbogbo tí ìyàwó ènìyàn ìyá janwe ìyá wèrè anybody tó bá sì lọ ń gbọ́ etí dúpọ ní tìrì sọ ìwọgbọn ti ní mental problem yàtọ̀ sí pàwọn àtàfin lọ analyse ọ̀rọ̀ tó ń sọ torí journalist làwọn èèyàn nílà tó lọjọ kọ at least dada nítorí báńtì mi yẹn nílà káyè àṣewọtẹ nílà káyè kọkàn lọ́dọ̀ ló mọjọ́ tó ti wà London ọ̀pọ̀ bẹ́ẹ̀ please dada wọn nílà káyè gbogbo wọn pátápátá ọkùn bẹ̀rẹ̀ pé àwọn jẹ́rán tó wà mú sọ pé wèrè làwọn tó wà ní UK sẹ́ àsínwó àti wèrè wọn bastard ọ̀rí kankan sọ nothing they have nothing to say because you know definitely wọn mọ̀ pa àti àti break bones wọn because if you want to say you are in the country <laughs> you gotta look country you will not be saying you are in country and sori country lele gbogbo òdo tẹ̀ ń in the country but country tó ń pè nàìjíríà tá a fẹ́ kúrò ní ẹ̀hún lélẹ̀ ibi tí nàìjíríà wà ní ok eléyìí la fẹ́ pín kúrò lára ẹ̀ that we were in the country. Let's just read this letter briefly again. Yoruba Self-Determination Movement, May 30th, 2023. On this historical occasion of the inauguration of our beloved brother, Ashiwaji Bola Ahmed Tinubu, as the President of the Federal Republic of Nigeria and the Commander-in-Chief of the Armed Forces of Nigeria, I, Professor Banji Akintoye, A chairman, chairman of the Yoruba Self-Determination Movement, for and on behalf of the overwhelming majority of the Yoruba people at home and in the diaspora worldwide who seek self-determination, sovereignty for the Yoruba nation, deeply and sincerely rejoice with our brother on the fulfillment of his political ambition to preside over the affairs of the Nigerian state exactly eight years ago Ashwaji Bola Tinubu's energetic, sincere, and dedicated assistant to another Nigerian citizen enabled that citizen to rise to this same position of president and commander-in-chief of Nigeria. Therefore, none of us, therefore, none of us citizens of Nigeria can now say that he does not deserve the same elevation for himself today. Indeed, his elevation to the presidency of Nigeria against all the odds that we Nigerians are painfully familiar with and against all the man-made contortions of order that characterize Nigeria demonstrate clearly the tenacity of the spirit that characterized his political career. These man-made contortions of order demonstrate the fundamental bankruptcy and the essential non-sustainability of the Nigerian state, which our brother must now lead. It is particularly noteworthy that all the electoral cycles under the successfully fraudulent constitutions of Nigeria since 1959 have ended up unutterably in controversies that are irresolvable and, and that are ultimately never resolved. The same scenario remains with us today. Nigerians stand at this moment in the devastating pains of unresolved nationality problem as a highly prospective leader of another African country. Remarked recently, the nations of Nigeria hate one another, and the hatred has steadily escalated since independence, and yet the political leaders of Nigeria strangely chooses to keep Nigeria as one country. Today, Nigerians stand at a great moment when the nationality problem and the hatred have been fearfully aggravated by decision and effort of one of Nigeria's nation, the Fulani nation, to conquer, break, and subjugate all the other nations of Nigeria. We stand at a grave moment when there will be conqueror nation is still killing, maiming, destroying, still seeking to make Nigeria the bloodiest war zone on the African continent. We, we have experienced fully eight years during which the conquered nation has enjoyed total freedom to carry out its invasions, killings, and destroying across the face of Nigeria while enrolling the services of the foreign terrorist organization in invasion, all with very obvious complicity by the government and the security forces of Nigeria with very loudly announced invitation by the president of Nigeria to non-Nigerians to come migrating from all over Africa to Nigeria without any travel document. Huge masses of hostile non-Nigerians, all ethnic cleansmen of the would conqueror nation have been assisted to flood into Nigeria in order to reinforce their nation conquest of Nigeria. We Yoruba have lost an estimated 29,000 of our people to these rampages, countless Yoruba women have suffered deg degradation of being raped by the invaders. Famine have been destroyed in a large swath of Yoruba farmland, and our whole Yoruba nation now faces the danger of devastating famines. In fact, they will be conqueror nation once embarked on a loudly proclaimed effort to stab out the whole Yoruba nation by blocking the Lokoja Bridge for days against trucks that were transporting food products to Nigeria to Yoruba Southwest from Nigerian Middle Belt. And again, without the government of Nigeria raising finger against the crime. But these are not all that the Yoruba people have suffered in Nigeria, ever intensifying cauldron of inter-people's hatred under a system of limited self-government and federalism in the decade preceding Nigeria's independence in 1960 we Yoruba achieved such a great development and modernization that made our region the pace setter in modernization, not only in Nigeria, but in all of Africa. We institute the first free education program in Africa, build the longest mileage of modern highways, the most urban water supply pro project, the first industrial estate with an ambitious industrialization program, the only investment investment capital in the structure with holdings in industries, banking, real estate, commerce, many life plantations, producing crops for industry, various skills, development centers for our youth. But Nigerians' culture of inter-people's hatred has almost totally destroyed all. Fleeing abroad have almost destroyed all. Sorry. Almost destroy all. Yeah. Fleeing abroad at a terrifying rate, thereby creating a serious threat that their Yoruba nation could per capita structure with their holdings and industry. Okay, I think that moved a little bit. But Nigerian culture of inter-people's hatred has almost totally destroyed all rich in Nigeria. Against this background, let me move back one step here, because I don't know what happened there. Yeah, destroy all. Of all these, though Yoruba people were confidently living in a growing prosperity by 1960, most Yoruba people now belong in Nigerians' horrible culture of poverty, which is growing worse and worse. Yoruba educated youth confronted by Nigerians' hopelessness, are fleeing abroad at a terrifying rate, thereby creating a serious threat that their Yoruba nation could perish in Nigeria. Against this background, we Yoruba people remain fiercely convinced of the reality of the non-sustainability of the Nigerian state as a vehicle for galvanizing and translating the inherent creative energies of our people the Yoruba people into a development trust again, we are determined that the bottle-up Yoruba creativity must be released so as to generate the impetus to reenact the historical dynamism for which our Yoruba nation was famed in the past. The more the Yoruba nation remains stuck into and trapped in the vortex of the Nigerian trash machine, the more stagnant and backwards we Yoruba will become. Accordingly, We Yoruba people state categorically that the political realities of the one Yoruba man presidency over Nigeria cannot possibly alter the continual bondage, retrogression of the Yoruba people in the quadrum of the heavily devalued Nigerian state. The Yoruba nation will never submit itself to unending citizenship in Nigeria. That is irretrievably held in a deep dungeon of more and more poverty and hopelessness. Therefore, we Yoruba nation reaffirmed our decision to negotiate with Nigeria the creation of our own separate autonomous political economy spaced outside the framework of the now illegitimate Nigerian state. We Yoruba have repeatedly stated in this in our letter and petition to the United Nations Organization as well as the various governments of the world, including the Nigerian government in particular. We have stated as follows above all, we Yoruba concluded irrevocably that the agenda of the war of conquest and subjugation by one nation that is part of Nigeria against the other nations of Nigeria and the said nation's invitation to foreign terrorist organizations to come and help to wage war against other nations of Nigeria, all with the obvious complicity of the federal government of Nigeria have hideously violated and conclusively eliminated the unity and legitimacy of Nigeria as one country. We Yoruba have therefore concluded that we have the legitimate right and duty to separate our Yoruba nation from Nigeria. We Yoruba are prepared to attain these goals through negotiations, which is what I want to discuss today. There was a negotiation that happened after 30 years of civil war between the Irish and the British government. That 25 years peace agreement, which started in 1997 after a lot of killings, people died, destructions and all sorts. So when Yoruba people are saying, Koiki Kini way forward, Kilamashi, let me say this, the only way forward is that we will continue to negotiate with the federal government of Nigeria under the presidency or the president of Bola Ahmed Tinubu um, as we continue to highlight that to the international community. So negotiation is the first key in everything we're going to be doing. And as we're negotiating, we will continue with all our activities just as we are doing before. Ah, dáwọ lórí burúkú wọn ni wọn ní wọn ò rówó gbà mọ́ lórí ìyá yọ brown àníyá yẹn ṣe born bastard ìyá wèrè yẹn ó dà bó release audio kan lánàá mo ń gbọ́ dìrín lórí wálé àlè ó ní ọ̀dẹ̀ rówó flag gbà mọ́ ọ̀rọ̀ owó àwọn kẹrẹ ni wọn ti débi kankan lọ́wọ́ lójú kan bí bí adágún unbelievable ìyáyọ brown ẹni kó lọ síbi tí dúpẹ́ wà kó ya picture pẹ̀lú ẹ̀ ọ̀bọ̀n bastard èmi máa pa gbogbo yín lórí media ẹ̀ tí mo kankan so we will continue to negotiate we will continue to come out bọ́tà àníjáde ní june twelve olórí burúkú june twelve mko abiola kọ̀ọ̀kan wọn kò ní àtẹnukọ abiola àti gbogbo àti ìyàwó àtàwọn kò ní ká fún gbogbo wọn abiola wà lára tó bá ilẹ̀ yorùbá jẹ́ olórí burúkú somebody kó wọn tẹlẹ dùnmọ̀ àríkọjá máa lọ yanjú ẹ̀ níbi tó wà born bastard. we yorùbá are prepared to attain these goals through negotiation but tí negotiation bá máa wáyé part of it is the letter that we are reading that baba are writing to tinubu it is now up to tinubu government to give us the negotiation environment. It's not going to happen in Nigeria, definitely. If we're going to negotiate, we can negotiate anywhere on a neutral, human could become neutral ground. See, problem power between two countries or individuals or groups of people, you travel to a neutral ground bàbá gan ní láti lọ bàbá lè gbé spokesman wọn Gani Alágbàlá kó lọ represent wọn Tinubu ní láti lọ ó máa ní committee tó máa lọ represent ẹni wàá fún ní report bó ṣe máa rí nìyẹn and that negotiation is not something that is going to come up you know and give a straight answer because so many things are linked in Nigeria that needs to be unbundled àwọn kọ́kọ́ rò pé máa break up like that Some of you don't even understand that there's a lot of things that is connected in Nigeria that needs to be unbundled. There's a lot of things come unbundled. The UK is still trying to unbundle their relationship that they had with European Union for 35 years. Some of you, you know, you need to listen to platforms that break things down. When you gbé kẹ́kọ̀ọ́ ló máa divert mind and that's why those that are skeptical breaking the country is not money, money. it has to tẹ́ ẹ bá ti lè lọ jagun tẹ́ negotiate then ẹ fẹ́ on ìlú yẹn nìyẹn ẹ fẹ́ unbundle gbogbo tó ti kó yín papọ̀ òkè báwo la ṣe fẹ́ san loan tó wà nílẹ̀ báwo la ṣe máa make sure we àwọn tó ní businesses to jẹ́ northerners tó ní business nílẹ̀ Yorùbá businesses wọn máa wà secured kò ṣe pé a máa kọ gbẹ́sẹ̀ lé there are things that are nice to be tó bá dogun nìkan lẹ́ni sọ pé yes tó bá ti bá ló bá ẹni tí tó bá bá lọ táwa náà bá níyàn ló bá bá nǹkan lọ náà kó bá lọ náà but in the process that we don't want that to happen there will be negotiation even tẹ bá padà jà náà tá jà tá jà tá jà there will still be negotiation wọ́n negotiate lọ́wọ́lọ́wọ́ nísìnyí tẹ́ ẹ̀ gbọ́ news wọ́n negotiate Sudan báyìí bí ṣe bá ń sọ̀rọ̀ ìjà yẹn ò wọ́n ti dúró ni lọ máa gbọ́ ṣó ẹ kórí bẹ́ẹ̀ ṣé iṣẹ́ àwọn iṣẹ́ yẹn ṣàlàyé gbogbo tèmi tá à ń ṣàlàyé fún yín so but because àwọn tó lọ ń gbọ́ wọn wọ́n ti wà frustrated ìnà pé a ah, yẹ kí country ti jáde náà ṣé bí ìlú ìlú táwọn ká ti sọ pàtó ànímọ́sọ́pà yẹn tẹ́tẹ́ wà nàìjíríà ẹ̀ pààyàn tẹ̀ ní kò sí brain kankan lórí yín ṣé àwọn tó wà lábúrò ṣé bí bọ́ ṣe gba country táwọn jókòó sí nìyẹn ṣé Ayọ̀ Brown tó wà ní Ireland àbí gbolo náà wà ṣé bọ́ ṣe gba Ireland nìyẹn ló ṣe fi gba Yorùbá nation born bastard ayọ̀ táwọn kan pariwo yẹn ìyá yẹn ṣé bọ́ ṣe gba island lòun fi gba ilẹ̀ yorùbá fún yín because some of them that are sitting down there èyí tẹ́ ṣe lè lọ́jọ́ kò síbẹ̀ because mo rántí pé eh, as many ọmọ yìí nàìjíríà máa lọ ń bímọ síbẹ̀ tó bá ti bímọ síbẹ̀ wá fún ẹ níwèé àbí nǹkan tẹ́ ń ṣe kọ́ nìyẹn tẹ wá ń sọ jágbajàgba pé àmọ́ bá ń sọ orí gbogbo yín ti gbálẹ̀ ìjọba yín pè mí ni màá ṣe gbóyún léṣe lórí mídíà bàbá wí táwọn kan tún máa pè eh, àwọn wa bá ṣe fẹ́ parí ìjà mo mọ àwọn tó ń bára wọn jà ẹjẹ àwọn tó ń bára wọn jà àwọn ọmọ kan jà fact lèmi sọ ní bíbá èmi ò ń ṣe ìdí trade tẹ́yìn bá jẹ́ ìdí trade èmi ò ń ṣe ìdí trade gbé ní UK for twenty five years so wọ́n ṣe máa ń sọ pé kò ń ṣe gbogbo èèyàn tó gbé nílùú kan ló ní làákàyè ẹ fi gbogbo adájọ́ gbé nílùú ìlànà làákàyè kíró ayọ̀ bárùn yẹn ní sìn ṣé island tóun wà tó ti ń ṣiṣẹ́ yẹn ṣé bọ́ ṣe gba island nìyẹn bọ́ ṣe gba island màá sọ fún ilé nìyẹn island ti gbogbo ń jókòó àti ìyáwó èrè the other one tó ń sọ pé wọ́n fi yorùbá nation ṣe scam tó ń tàgbó ní ní ní dublin ṣé ibi torí pé ó ní enabling environment ni ṣèbí òun tó jókòó sí dublin yẹn ṣé ó mọ ìjà tó jà òun lórí burúkú somebody lè dá fún gbogbo yín pátápátá ẹ ní kúure ní ká ló máa bẹ̀yìn fún ẹ bá máa join yorùbá ibi yorùbá ní gbogbo yín náà bàbá akíntóyè ni kò ní ṣépè fún epe lẹ́ẹ̀ má máa gbà lẹ́nu tèmi pump bastard ní ká ló máa bẹ̀yìn fún ọkọ̀ wá join yorùbá ẹ bá máa join yorùbá nation ṣé island táwọn jókòó sí thirty years ni wọ́n fi jàjà yẹn ó ṣe pé twenty five years peace agreement one year after tó ṣe peace agreement yẹn lèmi dé ni mo dé London nineteen ninety seven agreement yẹn gan nísàn tún wà ṣèkíṣèkí. We Yoruba are prepared to attain this goal through negotiation with the Nigerian government. Nigerian government ni à ń bá ṣe negotiation And Nigerian government has no other option than to listen. They have to listen. The Nigerian government on the listen Europa. Eh, and Nigeria is not going to break by the time the problems start. Go and prepare yourself. Everybody will be affected. You will not travel to Nigeria because if you travel to Nigeria, you can be at risk international community will, will remove their diplomat just as they've done in Sudan. and they will remove as many of their citizens that holds a British passport, American passport, Saudi Arabia passport, and that's all. And they will leave every one of us to fight each other until we are ready to come back to the round table. But since we don't want to fight, we don't have the means to fight. That's why we are discussing this so that we can negotiate peacefully out of Nigeria. But idiots will come and tell us it's not going to happen. It's not going to happen. Then we go through the IRA situation, which the British knew what happened to them. We, Yoruba, are prepared to attain these goals through negotiation with the Nigerian government, either on a bilateral basis, that is between the, our Yoruba nation and the government of Nigeria, or on a multilateral basis that brings out all the constituent stakeholders. Take note of that. There are too many stakeholders in Nigeria. And those stakeholders, we need to let them know that the reason that we are going Look, none of the Europe, none of these countries around the world can stop a Nigeria breakup. They can slow it down. Kò not like by it only stop the breakup of Nigeria because it is about the indigenous people. It's as simple as that. It is indigenous people that are asking for that breakup. Not America going to tell us you cannot break up. America will only just say that, you know, breaking up, we need to make sure that, you know, it doesn't lead to bloodshed, quote unquote. Or it doesn't lead to a situation where you know we would then also marginalize other people. But you think British and America will stop the breakup of Nigeria? No. The one that Babakito is still doing is because Babakito is taking it to the under the perspective, which is you know look at the topic today. Because some of you just coming to the program, go and look at the topic. It is called the perspective of the Yoruba nation from the international view. None of the countries around the world can say we cannot break Nigeria. But what we are saying is that because we don't want it to lead to a fight. It's as simple as that. I listened to Simon Ekpa yesterday. He said almost the same thing. I was listening to him yesterday. Where, you know, Nigeria is too big not to be broken. That one is nonsense. <laughs> Nobody can say we cannot break up Nigeria it's all about the, you know, we're just saying to Tinubu that instead of us all, you know, where, you know, you, you, we you bomb the local. bridge, the moment that you break the bridge, the, Nigeria is gone. You divide the bridge. All these things can be done. It's possible. The moment you blow up any bridge in Nigeria right now, you know, Nigeria is, is going, but why do we need to blow up a bridge when we can still keep that bridge and make sure that we just have our police in this side and their police on their side. If you want to go through, they make sure that, you know, I mean, we don't need, we won't need document to travel within Nigeria because we are one already. You will not need any document. But we just want to make sure that if anybody's coming, there are people that you know should be coming. Why why is British and America locking their borders? Why they don't open their borders and allow anybody to come in? It's because they need to control who's coming in, who's not going in. We put the right technology there. You know, if I travel now, if I'm coming back in, they take my fingerprint. Because they want to be sure that I am not giving somebody else my same document to come into the country back. Why do you think they're taking our fingerprint? So that they can restrict us from not giving that. At some point, some people use it to travel before they started taking fingerprints. Some people are watching me like this, you know. They got to America using somebody else's passport. All they did was they took it to Oluwole and they changed the face. So when they realized that, ah, I'm on listen, you, you, are you sure you are this person? Now they started upgrading. They started using fingerprint. Some of our people wey they watch me like this, some of them know, they know the, the person will know if they watch me like this. Some people got away like that. Now they have their own American passport and the Canadian, and but they went to America with somebody fake passport. They know they're watching me like this. So why is America upgrading and then some they, they, then they'll tell us he cannot no, but we need to negotiate with all the constituent stakeholders. They say they have been paying um, subsidy. I saw a video. The guy is saying that they, they, you know, no subsidy was paid in the last eight years. That is all lies. So Nigeria is full of too many deceits. You know, deceit. Everybody wake up every day, you know, the only thing that is flourishing now is everybody hey, hallelujah you know asalatu you know, you know they are doing it people wey they do it ifa day. do you know that i watch a video i'm going to show you from arole uh, ten ten our brother that media in south africa What gé orí woman kan lọ look on ní ọ̀yọ́ state be somewhere in ife or whatever bí a tún fi fi yẹn rúbọ them. no forensic no nothing the blood is there you know the law that they should keep so that even after 30 40 50 100 years whoever commit that crime we will not come and you are telling me Nigeria is that uh, you know is developing which can develop dumb bastard so we will negotiate until that negotiation we can realize that okay it seems that they're not going to listen to us and you know you blow up the first bridge boom people seriously. Why do you think they, they are talking to the Niger militants? It's because they are blowing the pipeline. That's why the government is talking to them, so that they can cushion things down. Give them the, the how can the country? Ṣé na militant dey guide the Saudi Arabia pipeline olórí people? I mean, these are people that they should be trained and put into the military. So, but they, imagine, you know, they, they give Asari Doku, but you can't be protecting pipeline. They give people Ghanaian dance. He said, Is that the Saudi Arabia that you people are going, Allah Akbar, Allah Akbar, Allah Akbar, you know? She be Saudi Arabia. She's militant. They don't protect the Saudi Arabia pipeline. There's no crude oil that move in Saudi Arabia. They can detect it with the technology. With the technology. That video is on the social media. Because sí crude oil Saudi they will know where it's going and where it's coming from it's only Nigeria that everything is closed lórí burúkú somebody mukin grammar lé ajayi and we are here saying that let's break this thing up so that so that your life can be meaningful Koiki I don't understand this buy your nation wey una dey do oloshi oh, you no money you don't have any money you are just you know so you that you don't even have anything why why what are you waiting for you know your, your life is meaningless anyway so now that I've read that letter I take you to the international perspective èmi náà ń pè ní Koiki Media the only media that take you through the foreign relationship things and how you can link this urban nation to the international side grateful to all our other medias let them be dealing with Duponitiri and that. When I want to reference to her, I will just bump past her and then, uh, you know. But the reality is, mine is international perspective. Mo fẹ́ kí mind you know, just like Fela say, leave all those goddamn churches, all those goddamn mosques, and come here and listen. You know, who and who, United Nations, ìyẹn lè ní tẹ́bà Don't let them deceive you. Why Ireland split into the Republic of Ireland? They have Ireland. Now they have the Northern Island. They have Ireland. They now also have the Northern Ireland. Kí ló dé split? Kí ló for thirty years? A nísìn a teacher. ìjà the Ike nation You tí bọ̀ sí wéèrè. You think it's just going to come like that? You want Yoruba nation. You don't want us to start any wahala. Then we're going to be going through what they call, you know, the the, the diplomatic way. Tell me, the diplomatic way, man, when you think diplomatic way is going to give you a result in under ten years. That's why they call it negotiation. You negotiate and negotiate and negotiate so that everything they need Aliwa intact so that you don't blow up your airport. You don't go to Sudan now and say, well, which airport is working in Sudan anymore now? And Oriba Yoni. Nigerians they run away everybody run away they left everything olóyún gan gbóyún ẹ kúrò láyé Sudan pé kó kó má bímọ sí bíbá ẹ so the moment that we can't go through that route of blowing up anything then we have to do negotiation and negotiation is not something that happens straight away it takes some times it takes a process you know you want to negotiate it takes a process and that's one thing you need to understand As long as we are going to negotiate our way out of Nigeria, then we got to wait and follow the process. Some bastard doesn't want to follow that process. That is why they are frustrated. <laughs> the people think by releasing audio, audio you don't, don't know CNN. <laughs> Sometimes I listen to some of this audio that people release and I just like say, yeah, ṣáwọn ṣáwọn ọmọ kan pè nípa pé country sir." <laughs> <laughs> you know, yeah, Funke Bello and all these people, they release this their audio. You know, they think they're talking to some stupid people. I Public, everybody's as gullible as themselves. You know, you take all this your audio. You, this your audio, we don't enter anywhere. You know, I'm not sure. You know, sometimes I just laugh. <laughs> you know, the way they are releasing this their keju keju audio, you know. So you think this your audio that you are releasing, you know, audio a few pé e market anywhere This audio no go anywhere now you know this audio wey nobody can even understand where this audio is coming from don bastard a ní kẹ́ we are going kò sọ́gbọ́n ẹ̀ but going is something that is going to happen you know, through negotiation And don't come and tell me that Duke Onitiri is writing letter to all these, uh, you know, world power because that is fabu fabu fabuni. <laughs> Every time this Olori burúkú woman, this bomb bastard woman, you say, ó ti kọ lẹ́tà sí gbogbo àgbáyé. Ó ti ẹni kó kọ lẹ́tà sí Kọ́lá Abíọ́lá olórí burúkú. Ẹni kó kọ lẹ́tà ẹni kí Duke Onitiri kọ lẹ́tà sí Kọ́lá Abíọ́lá. <laughs> Ko yẹ kọ lẹ́tà sí àgbáyé mọ́. Kó kọ lẹ́tà sí Kọ́lá Abíọ́lá lórí burúkú somebody. You know ẹ ti like sweet talk ẹ̀yin ọmọ yorùbá ẹ̀ ń tọ́ ma fọwọ́ ra yín lórí òun lẹ̀ ń wá ìyẹn náà la ṣe fọwọ́ ra yín lórí títí títí títí tí wọ́n fi gba gbogbo kọ́ńtì mọ́ wa lọ́wọ́ bàbá Akíntóyè wá jáde pé àwọn tó ń gba kọ́ńtì wọ̀ nílọ o a máa negotiate dáadáa pẹ̀lú wọn but they are not ready to go you know mo fẹ́ gbé statement bàbá Akíntóyè yẹn wá sórí Koiki Media sọ yẹn ni mo ń ṣe ní background ẹ̀ fún mi ní fẹ́ mi nìyẹn cause mo ráyè ṣe lánàá again so i'm just doing that right now you know <laughs> sometimes it I just if you got mò ń sọ̀rọ̀ gan sẹ̀ cnn gan ò tí ì gbé ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀tọ̀ mọ̀ pé yorùbá nation wà níbẹ̀ eh, jẹ́ kí fáírọ́ọ̀sì kan máa kó sí lára a ní kẹ́ ṣe You know, dáhùn ẹ̀yin wèrè bàlọ́ka kọ́vẹ́tì ọ̀bàpọ̀ bàárẹ̀ rẹ̀ pé sáwọn ilé ìmọ̀ tó ń pè country ṣáà kí ẹ górí bẹ̀tẹ̀ pé bí ọkàn fa gbòòrò kàn ṣiṣẹ́ tó ń lọ tó ń bọ̀ ó lè má ka free paper tán fún wọn ní Manchester àbí tó wà yẹn á dẹ̀ lọ sásàlà tó wà lọ́mọ akékòrá báwo à ń bẹ̀ láàárọ̀ ẹni sọ fún wa lọ sí tó bá ti tọ́rọ̀ kúrò ẹni sọ fún wa daṣọ àwọn alájà àwọn alájì ẹ̀rí wọn ìnà ṣìnà dẹ̀ pọ̀ ní gbogbo wọn ìyàwó níyàwó lọ́mọ ń bá sùn lórí burúkú ẹ̀rí wọn pọ̀ ní gbogbo London náà ìnà tábà tí wàá dé mọ́ọ̀sì wọn mọ bá ṣe máa ṣẹ́jú síra wọn ọkọ àti ìyàwó ìyàwó níyàwó ló fi ló fi bá sùn ìyẹn láti lọ sí mọ́ṣáláṣí o kò ṣe gbogbo wọn one bastard ọ̀pọ̀ ní ṣọ́ọ̀ṣì náà gbogbo òṣìṣẹ́ ń ṣe ní UK ẹ ẹ wá ní ká wá máa bẹ̀yìn kẹ́ wá jọ Yorùbá ẹ bá máa jọ Yorùbá nìṣó ìbí gbogbo alájọ ní fámìlì Nàìjíríà owó tó ń send hundred pound nígbà tó bá bẹ̀rẹ̀ sí ń send one fifty wàá mọ̀ pé kí á ló máa máa pariwo Yorùbá nìṣó ló fẹ́ ẹ jẹ́ káwọn àwọn tó ń ṣe fracas lórí lórí mídíà kọ́ máa dà ẹ̀ mo ti download ẹ̀ wá nísìn ọ̀nà ni wọ́n ọ̀dà àrùgbó gbà lórí social media bọ̀ àwọn olóṣì àrùgbó gbà làwọn èèyàn ṣe fún wa lówó wálé àlè ní pé ẹ̀yin tẹ̀ ń fún wọn lówó lẹ̀ ṣe ń dá dúró ẹ̀yin máa fún wọn lówó mọ́ wèrè ó náà àwòrí àbẹ̀kí ló pè rẹ̀ born bastard kò lè dárúkọ mi gan ayẹ̀ ń já dárúkọ mi náà kí ló ah, ayẹ̀ ń já ni èmi mi dárúkọ tiẹ̀ ní olórí burúkú somebody ìjìnlẹ̀ ló wà ní turkey ẹni sè president wo tó ṣẹ̀ wọlé ní sè five years ló máa ṣe ṣé ìjìnlẹ̀ ojú ó kẹlẹ̀bẹ̀ sójú ìjìnlẹ̀ kò rí bí kò rí bí Erdogan ṣe wọlé ṣé ìgbà tó ṣe election wọn níbẹ̀ ṣé wọ́n rí rán ẹ̀ <laughs> ibi turkey ló wà ìyẹn lọ́jọ́ máa ń sọ pé some people live in a country but they are not there èmi gbé ní bíbáyìí mo wà ní inú bíbáyìí lèmi wà bíbáyìí bíbáyìí bíbáyìí mo wà àìmọye àwọn tó gbé ní bíbí labroad máa ń gbádùn bàbá èkìtì àtàwọn kankan ẹ mo sọ fún yín pé ẹ má fi ìpè wíwá táwọn labroad ẹ abẹ́tàrọ fún yín o ìnà máa ń gbọ́ tí kinní náà máa ń sọ lẹ́ǹkọ̀ọ̀kan bọ̀bọ̀ awíkàbàkàbà yẹn ìnà òun náà máa ń sọ ẹ máa sún pé gbogbo àwọn tó wà labroad ìnà ló wà òkè o ẹlòmíì kò ẹlòmíì ò kúrò ní kò kúrò ní district ẹ̀ irúṣẹ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ nísìnyí mo rò pé kúrò ní Manchester ó lè má di London bó ṣe wà yẹn ó lè jẹ́ bí àgbà tó ń bọ̀ láti Nàìjíríà bàrẹ́ ti dọ̀lọ Manchester ó lè má ti di London rí bó ṣe wà yẹn so ìyẹn ló ṣe ń bẹ̀rù tó bá dé London wọn àsọnù ẹlòmíì ò mọ bó ṣe ń wonder ground ẹlòmíì ò mọ ẹ má assume pé gbogbo àtàwà labroad làwọn òkè àwọn táwọn òkè pọ̀ àwọn tó wọ́ọ̀kè ló pọ̀ jù especially ní London burúkú yìí ṣèǹnà tó ń ṣe báyàwó níyàwó sùn táwọn yẹn ló máa gbọ́ Yorùbá nation ní báyàwó níyàwó sùn bọ́ ṣe máa bá bọ́ ṣe máa já jagbà níbi jagbà lọ́hùn ọ̀pọ̀ bẹ́ẹ̀ ní bàbá ṣọ́ọ̀pù wọ́n mi báyìí wọ́n mi ọ̀pọ̀ nínú bàbá ṣọ́ọ̀pù àti ẹ̀ dressing salon àtàwọn tó àtàwọn kan dẹ̀ wà àwọn tó ní ìwé wọ́n wà lábẹ́ wọn so wọ́n margin àwọn marginalize ara wọn nígbà àwọn lórí burúkú àwọn Yorùbá wọ́n marginalize ara wọn they are marginalizing themselves ẹni tó ní ìwé wọ́n mọ̀ pé kò ní ìwé so iṣẹ́ tó ń ṣe tó yẹ kó fún ní ten pound wọ́n á fún ní five pound ìgbà tí yẹn náà dẹ̀ kò rẹ́ ní kankan tó máa ṣe because àti gbàwé nílùú òun ṣe tó easy ó bá fẹ́ british wọn ní fún ní british passport lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní process process yẹn la fẹ́ mú dání tàbá ti kúrò nínú nàìjíríà òṣì yẹn so now wọn fi gbé lọ sí trabaye bí àṣà <laughs> yorùbá wòye ìyá yẹn ní oríṣiríṣi <laughs> ní trabaye àwọn èdè mi wá ti bá gbọ́ lẹ́nu ìyá yẹn wá pé èyí ìyá yìí ṣá ẹgbẹ́ wọṣà sójà lánàá wọn gbé lọ trabaye ẹ máa gbé yẹn kán dẹ́rù báyìí ìyẹn wà lábúròdù mí náà ní ti nù asínwìn àti wèrè pọ̀ lábúròdù bí wèrè àwọn obìnrin kan wà hàn ní kankan politician tó fẹ́ wọlé tó máa bá ṣe ọbẹ̀ tó dẹ̀ máa fún wọn ní two hundred pound tálẹ̀ bá wọn sùn àwọn ọkùnrin náà wọ́n pọ̀ bàbẹ̀ wọ́n pariwo yorùbá nation ní kàdákẹ́ wọ́n support tinubu láti london can you imagine adẹ̀ náà bá tinubu jà but tinubu máa bá wa negotiate tó bá ti bá wa negotiate máa bá kọ́ blow the first bridge gbàgán tí bíríìjì já wálẹ̀ everybody wọn kí ló ń ṣẹlẹ̀ kẹ̀ tàbáyé nìyẹn kí ló ṣẹlẹ̀ ní sìnkẹ. gbàgán tí bíríìjì bá kọ́ já wálẹ̀ báyìí ara everybody máa rọ ni but a dé stay a ní láti dé stage yẹn ká tó lọ. alright something is not right. wọ́n dẹ̀ tí náà wọ́n ò ní gbọ́ àwa náà máa náà ní gbà ni ẹ̀yin lẹ́dẹ̀ máa kú ẹni máa kú pàdé ẹni máa pàdé lọ́rọ̀ agbédára yìí so ẹ máa ṣe pátí lọ ẹ máa ṣe fàájì lẹ́yìn tẹ́ wà kò sí kankan kò sẹ̀rẹ̀ má wọ̀rì nígbà tí wàhálà bá dé gbogbo alájọ máa jẹ breakfast so dọ́kúmẹ̀ntì lélẹ̀ so tẹ́ bá lọ sórí koikimedia.com ẹni tó bá fẹ́ lọ print statement yẹn òun mo ti highlight Yorùbá self determination movement Professor Banji Akintoye ah, ó yẹ kí n tẹ pé Bọ́lá Tinubu so kọ̀sẹ́lò náà anyway ó ṣe lélẹ̀ Yorùbá self determination movement wọ́n ní bàbá Akíntóyè ò dá kankan mọ̀ bàbá yẹn ó kọ thirty two page ó gbélé wa lọ́wọ́ pé ká lọ máa ká máa study ẹ̀ wọ́n ní kò ní template ta ló ní kí n short of jọ ṣé mi lẹ́ ń bá wí mà mọ́mí wa ẹni short of jọ ṣé mi lẹ́ ń bá wí àbí lórí ọ̀rọ̀ tí mò ń sọ. So kẹlẹ mọ ọ̀rọ̀ èsì tí mo fẹ́ fi padà yẹn mo ṣe ń bẹ̀rẹ̀ ẹ bá mi comment padà again ojú mi kọ́ tọ́ lọ síbẹ̀ ẹni shut up jọ so èmi dẹ̀ mo ń sọ̀rọ̀ so so ìtẹ̀bá ní kí n shut up so mo fẹ́ mọ̀ bí èmi lẹ́ ń bá wí mọ̀ kémi náà lè mọ irú èsì tí màá fi sí padà mi ò wojú ṣe o mi yàtọ̀ sẹ́ńtì àwọn máa dẹ́rùbà èmi gan dẹ́rùbà yan ni on bastard all over the place so ẹ bá mi comment sódà kí n lè mọ̀ bí èmi lẹ́ ń bá wí sódà kí n lè ká lè clear àárín the alright so tẹ bá lọ sórí page wa ẹ rí statement níbẹ̀ now gbé lọ tàbáyé wọ́n pẹ̀lú kan ní island wọ́n yẹn pé kan ní northern island ọjà ọjà pani so mo ti prepare ìmọ̀ fífi báyìí sọ̀rọ̀ gbogbo ìjàlẹ̀ mọ́tò ní blair. Tony Blair ìyàwó ìyàwó Bill Clinton hmm, twenty five years ago èèyàn tó jókòó sí Northern Ireland lénìí tó náà tóun tó ti gba Irish document tó wá ń sọ fẹ́yìn Nigerians táwa náà fi gbé pé ó máa wá ní peace ni ẹ bèrè lọ́wọ́ ẹnìyẹn pé ṣé peace ló fi gbà ní Ireland nígbà tó gbàsígbàsígbàsí fúnra wọn ìfẹ́ǹtì tí ẹ̀ ń ta fi ta fi lo template láàárọ̀ ẹ̀ just only in April ló pé twenty five years anniversary bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá yàn ní kíní bàbá dẹ̀ kọ thirty five page manifesto ààrẹ ti dúpọ̀ ní tìrò lórí burúkú kọ̀ wọlé ó dé born bastard woman olùlọ́sì àwọn kan wọ́n ní pé ọjọ́ bèrè pé káyọ̀ máa kò ní ẹni tó bá sọ bẹ́ẹ̀ kò ní dáfẹ́ nìyẹn náà born bastard ní gbogbo yìí obìnrin ni àfún ṣé o dìgbà tí bá ba sùn gbogbo ìta fún yẹn kọ́ support ta fún yẹn kọ́ wọ́n ní torójọ́ obìnrin ni ó dá fún gbogbo yín. sọ fún yín tí péjì yóò bá ń ṣe tẹ́fẹ́ jókòó sí ẹ lọ sí péjì tó ti ń ṣe fracas yóò à ń ṣe fracas Koiki Media ló ń pe bíbá ẹ bá dẹ̀ sọ anything máa gbà sí fún yín padà lẹ́sẹ̀kẹsẹ̀. so kí ló ń pè ní the Good Friday Agreement tá a bá sọ pé Good Friday ẹlòmíì ò mọ tó ń pè bẹ́ẹ̀ kò ń ṣe ẹjọ́ tí Jésù ṣe kínní kan so ìpínlẹ̀ kí n kọ́kọ́ gbé lọ sí history so ẹ kọ́kọ́ mú yẹn dání sọ́kàn so ok àwọn fídíò tí mo fẹ́ mú jáde mo ti lọ náà ilé tí mo ti mo fẹ́ ìyàwó Clinton lélẹ̀ a máa gbọ́ látẹnu tòun náà a máa gbọ́ látẹnu prime minister wa a lè máa gbọ́ látẹnu bill clinton so gbogbo eléyìí ó ṣẹ̀ṣẹlẹ̀ ní april but kí ló fa ìjà belfast marks anniversary of the good friday àwa ò tí ì rẹ́dì láti jà torí pé ọmọlúàbí ni wa ìjà ò dẹ̀ ń ṣe option tá a fẹ́ lò we are going to use what they call the diplomatic ways out of the contraction called Nigeria. But diplomatic way takes some time. Ẹ can àkọ́kọ́ wo video. 2.5 years ago, politicians in Belfast had been doing ending more than 30 years of conflict in northern. Ṣùgbọ́n ọ̀tọ̀ sọ, ending 30 years of conflict àwọn ò tí bẹ̀rẹ̀ conflict sórí bó sórí tí wọn náà sáré bó ṣe bí kan ṣe ń dún bẹ́ẹ̀ British soldier ló ń bá wọn jà àwọn èèyàn níbọn bọ̀ wọn náà tó ń pè ní paramilitary group àwọn náà níbọn kéékèèké tó bá jágbà lọ́wọ́ British soldier táwọn náà fi ń yìnbọn padà fún un lọ bèrè ìtàn pè ní ètò ṣẹlẹ̀ jẹ́ torí wọn sí i. 25 years ago, politicians in Belfast signed the Good Friday Agreement, officially ending more than 30 years of conflict in Northern Ireland. Officially ending the 30 years of conflict. Àwọn tí the conflict àìtí ah, ìjà ẹni pẹ́ fẹ́ by Yorùbá nation. Àdìsọ́pá àjà. So tá a bá jẹ́ diplomatic way negotiation I feel, Then we gotta be very very patient. Come on, ètò eto we have to be patient until that negotiation continues. And Bola Tinubu is a good example for us to negotiate with because Dano Dano ni Buhari kò dá alone. So we hope that Tinubu will use all the time. Ekaro, Triple DRS, Clement, and the rest of you, Waris Jinodu. Thank you so much, uh, Mr. Adeyinka Great. grandson So thirty years, that's three decades, continuously non-stop. You were in ń British jà. kí ló ń ti ń jà fún kí lè rò pé lè rò pé wọ́n ń jà fún kí lè rò pé wọ́n ń jà fún àwọn máa sọ fún yín nísìnyí pé ká má jà àdénókè àdéjà but let's sit on this round table and negotiate just as Baba Akintoye said. known as the troubles around. sórí gbogbo ẹ̀ bó ṣe bàjẹ́ gbogbo ẹ̀ lọ ti build padà nísìnyí gbogbo building tó ń wò yìí so lórí burúkú àwọn tó jókòó sí island tó ń sọ fún yín pé eh, tó ń ṣe voice note Ayọ̀ Brown ṣe voice note ó dẹ̀ jókòó sí island island yẹn ṣé òun ò rí bọ́ ṣe gba island táwọn fi jókòó síbẹ̀. three thousand five hundred people were killed. To gbọ́ three thousand five hundred people were killed. violence including bombings and. violence include bombing and. Fighting. The prospect of peace and a stable devolved government was met with overwhelming support. Tony Blair, Bertie Ahern, and Bill Clinton played a key role in helping hammer out the deal. Uh, who is going to play the key role? Taluma play key role between us and the federal government is what we should be talking about. Taluma play key role, but our job. But we don't have the means to fight. But if you have a bere, o bere no ni, Any ma kuma ku eni ma yele ma yele. àwọn kan kú nígbà Ireland ìwọ lórí burúkú tó lọ jókòó síbẹ̀ tó wá sọ pé Koiki ṣọ́tọ̀ ṣé o mọ̀ páwọn kan kú níbi tí wọ́n lọ jókòó sí tọ́níkọ̀ wá tó tí púpọ̀ nu mo rántí àwọn èèyàn máa ń cross láti UK wá lọ sí Ireland because ibẹ̀ lọ ti bá lọ bímọ tó máa fún wọn níwèé àwa gbàwé tán ẹnu wọn wá ń lóyún mọ̀nàmọ̀ nísìn wọn ní kébi ṣọ́tọ̀ ẹ̀yìn olùlọ́sì Ireland tẹ́yìn lọ yẹn sẹ́yìn ẹ̀yìn ọ̀mọ̀ wọ́n jà bẹ́ẹ̀ gbàtẹ́ ìmọ̀ history ìbẹ́kọ̀ lọ́jọ́ kò sọ̀hún ẹ̀yìn ọ̀mọ̀ bó ṣe ṣẹlẹ̀ náà ìgbà tí gbogbo ẹ ti tó ti wà peaceful ẹ̀yin lọ ẹ̀yin ẹ ṣe lọ nígbà tó ń jagun níbẹ̀ ẹ̀yin òkè wọ́n lọ nísìnyí gbogbo kí ni àwọn yẹn ṣe sá kúrò ní Ukraine ìbá àwọn Nàìjíríà sí wọn ní Ukraine kí ló dé tọ̀dọ̀ pẹ̀lú wọn ní Ukraine nígbà tó kún bẹ̀rẹ̀ ìtàṣe sọ fún mi pé tẹ́ bá ti mọ̀ bá àfẹ́ ja ogun a máa negotiate ara wa with the government. Agreement. It was based on power sharing between mostly Catholic. It was based on power sharing. Like nationalists who favoured independence and Protestant unions wanting to preserve ties with the UK. Farabale, kò gbọ́ àárín méjì yẹn. While some Yoruba people want to have ties with Nigeria, àwa náà ní ties, so it becomes a fight. Let me rewind that bit. Farabalẹ̀ kò gbọ́ reason reason tí wọ́n ṣe ń jà. Àwọn kan náà wọ́n ṣe pẹ̀lú UK mu, àwọn Sinn Féin. Sinn Féin ló wà ní right òun ló wọ súùtì. Gbogbo wọn ti di tẹ́lẹ̀ wọn máa ń pè wọ́n ní terrorist ni just like bó she, that was ẹ̀dá àwọn terrorist we are freedom fighters the same ìjà tèmi ń jà Tinubu náà Jari, nígbà Deko. so now tó ti di president ó gbọ́dọ̀ negotiate pẹ̀lú àwọn àtàtúpà lọ àtàwọn tó nu fẹ́ lọ àwọn tó bá dẹ̀ náwọn lọ wọ́n ní right láti sọ bẹ́ẹ̀ but ẹ̀ ní fi ti dá wa dúró ẹlòmíì ò mọ history tó fàjà àwọn ilé àwọn ọkùnrin náà fẹ́ lọ àwọn kan láwọn ní tó dájà ńlẹ̀ ní Ireland ni ìjà yẹn dẹ̀ lọ for thirty years thirty years bloody thirty years kó tó di pé wọ́n fine tune ẹ̀ títí títí ti peace agreement wa yọ̀hán wá sọ fún mi pé oh, Yorùbá nation ọlọ́run ní jẹ́ kó dìjà mo ní èmi náà sọ fún àmì ọ̀tún dìjà kí la máa ṣe sí táwọn Biafra bá bẹ̀rẹ̀ jà èèyàn sọ pé kó má dìjà. Sharing between mostly Catholic nationalists fífẹ́ independent. Catholic nationalist ẹ jẹ́ máa Catholic Catholic nationalist tó fẹ́ independent so ẹ jẹ́ ká lọ wo àwọn ló ní Catholic nationalist o lè kò lè kẹ́kọ̀ọ́ lórí program láàárọ̀ Catholic Catholic we are also Yoruba nationalists there's nothing wrong in that. There's nothing wrong in calling ourselves a nationalist. Oh, yeah, I'm proud that we are, we are nationalists. Some of you don't even understand history. Uh, see, I come on, my jagbajai, my so. I think farabalẹ̀. Unionists and the loyalists, who for historical reasons were mostly hostile Protestant, wanted Northern Ireland to remain with United Kingdom. Just as àwọn ọmọ Yorùbá kan nísìnyí, yeah, ẹ dá mi lóhùn mọ́ ni o kò sẹ́ni shut up jọ mo fẹ́ mọ bí èmi lẹ̀ ń bá sọ̀rọ̀ kó shut up jọ yẹn bó dẹ̀ yẹ pé mi lẹ̀ kọ́ ẹ kọ́ bá mi comment pé Koiki ìwọ kọ́ mo bá sọ̀rọ̀ bí nǹkan tó ń sọ mo kàn sọ shut up jọ sí. Jori some of our people you know, we just you know, not understand So should we remain in Nigeria and then we, our lives are remaining backwards? Ẹ farabalẹ̀ kẹ́kẹ́ bíbá dáadáa. Unionists and loyalists àwọn kan fi wọ́n fi wọ́n fi máa láàdì British àwọn kan fi máa láàdì Fúlàní kíyà máa jẹ gbogbo wa nínú ìlú burúkú tẹ̀ ń pè Nàìjíríà yìí In tó ń fàjà lé nìyẹn nìyẹn náà we are Yorùbá nationalists and we are very proud of that tó bá máa dìjà ó máa dìjà náà ni tó bá dẹ̀ ní dìjà a máa negotiate tá a bá dẹ̀ ti negotiate kí olùkọ́ bá ti blow the first bridge the bridge kọ̀ọ̀kan bá ti kọ́kọ́ sá lọ láàrin bridge tó wà Nàìjíríà but we don't need to do that when we can easily come together on a negotiation table but not in Nigeria on a neutral ground tí gọ́ọ̀mẹ̀ntì máa ní representative tiwọn àwa náà máa ní representative tiwa àdéjọ máa gbé yẹ̀wò and they, they will decide how things will eventually work so that a lè ní this peace bòkó má di pé nígbà tá a bá ti jà jà jà jà jà jà a tún máa padà wá ṣe máa máa wá peace ẹ̀wọ́n náà wọ́n ṣe ń wọ̀ tí dáhùn ìwé mo tún ṣe ń bi wọ́n lẹ́ẹ̀kan sí i because I don't understand why you know, the comment says shut up Joe ṣe lórí tí mò ń sọ ni short of jàbẹ́ mi ni kí n short of jọ. náà pé pèlè lómi máa gbà kúrò lórí program sọ fún yín pé ìpìlẹ̀ máa máa gbà níbí báyìí. the same island náà sọ yìí the same island gbogbo population wò tó two million mo kí ìyàwó Christina Ọmọbọ́lá ẹ̀ka ọ̀rọ̀ mọ́ happy Sunday aago mẹ́fà ti kọjá mo kẹ́gbọ́n mi parí ìyá wa bcbc tó mages tsg nàìjíríà ẹ̀gbọ́n mi kàlàfíà lẹwà ìlú àkẹ́ àwọn ọmọ kí ni ìlú òṣìṣẹ́ jókòó sí tó tóbi jàmbàjàmbà tó ní tó ní àǹfààní kọ̀ọ̀kan tó ń ṣe fẹ́nìbọ̀dì ìṣó mọ̀ pé tó bá ti gba citizenship northern ireland ayé ẹ̀ ti dàbí ṣé wọ́n mọ̀ ni kí ló rò pé ẹ̀yà ẹ̀ẹ́ ẹ̀ẹ́ tó ń sọ jágbàjàgbà ní ireland yìí èmi torí pọ́n ní british on irish passport nínà àbọ̀ ní irish indefinite ó mọ̀ kódà tó o bá ní passport ìlú british yìí àbẹ́ gbogbo àwọn ọ̀dọ́ yìí kókò tẹ̀ ní state ó lè jókòó sínú ẹ̀ ó mọ̀ kó sì bẹ́tà dà nàìjíríà gbogbo population wọn lénìí is one point eight million as at twenty nineteen ìlú tó ń pè ní northern ireland bọ̀ kó tó dé stage yẹn àṣìwò àwọn wo lọ́ fẹ́ àwọn kan fẹ́ dúró ti uk àwọn kan fẹ́ dúró ti uk wọ́n náà wọ́n fẹ́ uk ṣèbí the same problem tá ń face nísìnyí kí Tinubu lọ di Nigerian president a ní kó máa bọ̀ kó kájọ ṣe Yorùbá nation ó ní òun fẹ́ ó ní Nàìjíríà lòun fẹ́ ṣe ṣe Nàìjíríà torí ambition tiẹ̀. So we are reviewing that one point eight million nílùú táwọn ọmọ Nàìjíríà kan jókòó sí nísìnyí tó ń sọ fún mi kékeré shut up tí ìyàwó Esther Ọlàwálé one point eight million ní gbogbo population wọn gbogbo population Northern Ireland ẹ jẹ́ ká lọ wo passport index o so tó bá ní passport you are better off kí ni passport ranking wọn passport ranking wọn in the world is number five gbogbo population yẹn ju two million lọ so ṣé ó wá bẹ́ kàkà wà nínú country tó jẹ́ two hundred million tí wọ́n tẹ̀ wọ́n rí ẹ̀ wọ́n mú ẹ̀ and I will quickly play this video ká tó padà ìmọ̀ fẹ́ kí kọ̀ọ̀lù bá ti ń ṣí too many kìíní báyìí ẹ̀ ń sọ fún kí n má lọ́wọ́ ṣe rí iṣẹ́ pé ṣe ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ẹ̀ rí pé jìnlẹ̀ nìyẹn jágbajàgba jógbòdògbò lọ́jọ́ sunday ah, àròlé tẹ́ntẹ́ndà ó wà àròlé lánàá láìkí kóra mo lọ wo kóra náà ẹrẹ wálé àlè oníjàgbàjàgbà gbàjàgbà ló ń sọ ẹ jẹ́ ká wo ìyà tó ń jẹ̀yàn ọmọ Yorùbá nílé mo sọ fún yín pé another another sixty years of Nigeria wọ́n lè ní forensic tó máa determine ẹni tó kọ́ àti mo ní ẹni láti gbọ́ gbogbo eléyìí ẹ̀ka gbogbo láti bíbà ẹ̀. ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá kan Any debt of anybody in Yoruba land is the debt of every single one of us. Wọ́n gé orí ẹ̀ lọ ni, wọ́n gé orí lọ Ìròyìn eléyìí ṣe téèyàn lè fi ẹ̀rín àtayọ̀ téèyàn lè fi dèlé fà. Ẹ̀rí pójú mi kọ́rẹ́ lọ́wọ́ pọ̀. Inú ìlú náà la wà báyìí? Agbègbè kan bẹ tó ń pè ní CMA. Ìwọ leléyìí o, ẹ̀dẹ̀ náà bá àwọn wèrè, ọba Trabaye, àwọn ọba tó ń fagbó, ṣọ́ba làwọn yẹn ṣá. Tó bá tẹ̀ tó bá tẹ̀ bá fagbó, ṣé ẹ kó máa tún fà lójú kámẹ́rà? nígbà tó yẹ pé ìyàwó tó lọ gbé wá àwọn ìyàwó tó pàdé ní kílọ̀bù ẹ̀yìn màjì àwọn ọba trabaye ọba tó ń wégbó nínú palace àbí ewu ara sáré ọba lúwo tó ń wégbó ti pọ́ ti ba institution yẹn jẹ́ àwa respect institution yẹn but àwọn ọba jágbajàgba àwọn ọba gaiman gaiman gbogbo àwọn ọba yẹn one bastard ìlú ìlú wo lélẹ́yẹjá ọgbọ́n kan tó sọ yá bàbá dùn sókè ìyẹn nílùú nílùú wọ́n bí cms yẹn la wà báyìí àbí cms ká wà yìí ni a wà ní cms báyìí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ yàjó yàjó láìpẹ́ yìí ó ní pé wọ́n pa arábìnrin kan wọ́n sì ti gé orí ẹ̀ lọ. nílẹ̀ yorùbá wọ́n pa wọ́n gé orí ẹ̀ lọ cctv olófin lè lórí burúkú kan wá ní un tẹ̀lé àwọn pẹ̀lú cctv wà lọ police station bẹ́ẹ̀ lọ jáde police station from bastard a ti láǹfààní láti débẹ̀ báyà rẹ̀ ti fojú rí àá jẹ́ kí ẹ̀yin náà fojú rí wọ́n gé orí ẹ̀ wọ́n sì gé ọrùn ẹwọ́ ẹ̀ méjèèjì ah! wọ́n tún fa ìtàn rẹ̀ lọ ẹ̀yin ẹ̀ wò. wọ́n tún fa ìtàn rẹ̀ wọ́n tún lọ́ọ́ fi yẹn ṣe nǹkan kan mo sọ fún yín pé blood money rẹ̀ ná nínú nàìjíríà iléeṣẹ́ ṣẹlẹ̀ ni o iléeṣẹ́ ó ti ń ṣẹlẹ̀ ti pẹ́ torí social media ló ṣe ń pé wọ́n lọ ń capture kínní ìdúrà àwọn ilé náà ti ní facebook wọ́n ti ní youtube ìyẹn ṣe ń lè rí gbogbo nǹkan báyìí mo kí ẹ sọ́nkì. ẹ̀yà eh, àyàwó Rukayat tọjọ́ mẹ́ta ẹ̀ kábọ̀. ẹ wá wò ẹ wá ibi tá a wa o. ẹ kọ́kọ́ fi ibi tó gé sọ ti kú ẹ wo environment ẹ wo ẹ wo gbogbo ẹ bó ṣe rí. ṣe lè ṣe war zone no intan wò lọ́wọ́lọ́wọ́ yìí war zone kí war zone àti bíbá yìí ogun wà nílùú ọ̀rẹ́ bí náà lò ẹ̀rọ mi lò ẹ wo ẹ wo ẹ wo environment yìí ó ṣe rẹ̀. níwòye ìwòye sọ pé. ẹ wọ ẹ̀jẹ̀ nílẹ̀ lẹ̀ ṣé ní ní UK labroad tẹ́tíyàn bá kú èèyàn kan tẹ̀lé ayé débẹ̀ báyìí forensic one, ní ti cover gbogbo bẹ̀ kọ́ tẹ́sítẹ̀ tọ́ọ̀bà tẹ̀ tí ilẹ̀ tó pa wá kọ́kọ́ mú ẹ̀jẹ̀ yẹn wá lọ fi sínú kinní kan wá tọ́jú ẹ̀ pamọ́ ẹ ti wà ní one zone already wọ́n gé orí èèyàn <laughs> lọ́sàn-án gan wọ́n gé orí èèyàn wọ́n fa tán ẹ̀ àmọ̀ bí wọ́n fárun abẹ́ ẹ̀ ìbí bọ́ ṣe pa bá mi ṣe nìyí àbẹ́mọ̀ pé bá ṣe bá mi ṣe àjọyọ̀ àǹkan fún mi elaborate too much ọ̀nà family ẹ̀ yọ̀rọ̀ sì ní ìyọ̀ṣẹ̀ ní bàbá kọ́ mọ̀mọ́ sọ pé kó ìkíá ah, kò bá dẹ̀ fún wa ní dignity yẹn díẹ̀ tìbáwà nìkan náà ni mídíà tá a ṣe ń lọ represent wọn gbogbo mídíà nàìjíríà ó ti sún wọn ọtún tún wálé omi kò kú kó tún sáré sọ tóró tóró tóró tóró tẹnìyàn bá ti lọ after a while ìbáwá la ṣe ń tẹ̀lé family yẹn lọ sí sí sí kínní ẹ̀mí ẹ̀sìn nínú wọn anímọ́nà ẹ̀ wà nínú war zone ìlú òṣìlú rí ojú kíní yìí ńlẹ̀. sọ yẹ kí rìpọ́tà máa débi tẹ́jẹ̀ wà ẹ̀jẹ̀ rí pẹ́jẹ̀ ń ṣe fresh eléṣẹ́ ṣẹlẹ̀ ni o wọ́n ti gé orí ẹ̀ wọ́n ti fárun abẹ́ ẹ̀ lọ. bí ọ̀tẹ̀ bá sùn kan tó gé imagine ṣé fúlàní ló gé orí àbẹ́yìn olórí burúkú ọmọ yorùbá náà lè gé orí ẹ̀ ta ló gé orí ṣáà ọmọ yorùbá nation náà lè gé orí ẹ̀ pump past ẹ wá ní kó má sógun ẹ wá ní ogun already ẹ wo tẹ́wọ̀n lẹ̀ yìí ó dàbí pé ibi tí wọ́n ti pa tó ti gé orí ẹ̀. oríṣi pé ó dàbí ìbẹ́jẹ̀ nìyẹn ṣẹ́jẹ̀ ẹran ni ìbẹ́jẹ̀ ẹ̀jẹ̀ ìyàtọ̀ gé ni bí dẹ̀ ṣe gbọ́ nínú fídíò ìkọ́mọ̀ ní níta láti lè wo fídíò ẹ lọ sórí àròlé Oòduà kẹ́ lọ wò tá a bá pè àwọn fídíò kéékèèké báyìí lọ́ máa wò kẹ́ lọ fẹ́ iná lọ ṣe follow up sí. this happen in Yorùbá land ní Ìwó Ìwó ẹ̀dẹ̀ náà bá Ìwó wà bẹ́ẹ̀ ní ẹni gómìnà ní gbogbo àwọn olórí burúkú bomb bastard àwọn tẹ kẹ fi sílé wọn kẹkẹ bà wọn jẹ́ ẹ ní ṣátà kó kì í máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ you are too violent i'm too violent but nígbà táwọn island máa wá peace kó tó di pé wọ́n rí peace kó tó di pé peace máa dé sáì tó ń jókòó báyìí èyí ṣẹlẹ̀ òun lélẹ́yìí. Independence Protestant unions wanting to preserve ties with the UK. Àwọn kan fẹ́ preserve ties pẹ̀lú UK, àwọn kan náà wọ́n bá UK ṣe mọ́, ìdáhùn bá UK ṣe ti tó. Mo kí Mr. Adéyanjú. But the journey hasn't always been smooth. The journey will never be smooth. Kò sí journey kankan tó máa smooth. you wèrè ẹ̀ wá ẹ̀ wá smooth journey. but it's a very smooth journey. The distrust remains along with continued instances of violence. Consistent of violence. Ṣé ṣé eléyìí ò ti ju violent lọ ní Nàìjíríà lẹ́sìn? Ṣé eléyìí ò ti ju violent lọ? Eléyìí wọ́n ti ju ìjà tó jà ní Northern Ireland lọ fún thirty years. How can they go into a community? wọ́n bi wọ́n ládùúgbò yẹn pé ṣé kò sọlọ́dẹ ni wọ́n ní kò sọlọ́dẹ ó lè má níná hàn níná hàn lómi hàn lẹ́lẹ́tẹ̀ ẹ̀wá ní kò ẹni àsìn ní wọ́ọ̀dù ṣèbí torí pé ẹ̀yìn Lagos State save Lagos State kan ló ti pa àbúrò wa Bámiṣé ó wọnú BRT BRT tó yẹ kó jẹ́ the safest transportation mode of transportation ní Lagos State wọ́n padà pa ni wọ́n wá jù sí wòwò ó jù sí sáìlì bùtẹ́nàtà ká bèsè lódùmarè ó sì ní ìyá oníbàbà ṣé ìyá àti bàbá ẹ̀ ṣé lè ṣe túbọ̀ rọ́ọ̀kẹ̀ lọ́dún bímọ mọ́ at that age ìyẹn lórí burúkú kan máa sọ pé mo mọ tí mo sọ kò ní da fún gbogbo òun lákàáyé máa wọlé pààyàn ni ẹ pé yáyàn sọ̀rọ̀ mọ́ ní kí short up jẹ ní da fún gbogbo yín pump pasta kó ìkílé mi jẹun sọ fún bẹ́ẹ̀ máa dé pẹ̀lú gbogbo yín lórí social media ṣì ẹ. pé ẹ̀jẹ̀ wà ń lẹ̀ àdílé fi hàn yín jù báyìí lọ torí. èyí lè tó fi hàn wáyé náà kọ́ wọn náà ní fi hàn yín jù báyìí lọ tó bá tún máa fi hàn wọn kọ́ òfin Facebook wò arábìnrin yẹn. ó ti ó ti blog ẹ yẹn ẹ̀gbọ́n tó sọ díẹ̀ níbí. n ò yé obìnrin ni ṣe rí junior face camera yìí obìnrin ni ṣe ti rí ṣe ti rí obìnrin ni ojú kámẹ́rà yẹn ṣé wọ́n rí ojú kámẹ́rà yẹn ojú kámẹ́rà yẹn ṣé wọ́n rí ṣé wọ́n rí. ẹ ní láti mọ tó wà níbi yàn án wọn ti gé orí èèyàn kí láfẹ́ fi orí ẹ̀ ṣe tẹ́lẹ̀ wọn ti gé orí ẹ̀ lọ ẹ̀ nẹ́ẹ̀sì nínú wọ́ọ̀zọ̀n wọ́n ń gé orí èèyàn lọ́sàn gan níwò níwò tó ń ṣẹlẹ̀ haúsá. gbàlọ́wọ́ gbàlọ́wọ́ gbàlọ́wọ́ ó rèé ó lẹ́ ń wòye arábìnrin yẹn lẹ́ ń wòye arábìnrin yẹn lẹ́ ń wòye. And when we are here telling our people all the filling stations in Oyo are not selling fuel again o. Ah, Trabaye ni a ṣe bẹ̀rẹ̀ ni. Ìyẹn lẹ́ ń wòye, ẹ ti rí báyìí arábìnrin yẹn lẹ ń wò yìí ó lẹ ń wò yìí. ojoojúmọ́ làwọn ọmọ wa ń rìkọ́dù òkú nílùú ìbàdàn ojoojúmọ́ làwọn ọmọ yẹn ń rí dead body ní ọ̀yọ́ state bẹ́ẹ̀. ẹ̀tàn rẹ̀ tó dàpọ̀ mọ́ ìgbé ojú ara rẹ̀ wọ́n fà ìgbé ojú ara rẹ̀ lọ ẹ ti rí ẹ ní kí n sùn mọ́ ẹ̀mí. bí ọwọ́ ti lọ lo kidney ni àwọn olórí burúkú somebody. ó lẹ́ ń wò yìí ìtàn rẹ̀ tí wọ́n gèrè ìtàn rẹ̀ tí wọ́n gèrè sẹ́rí wọ́n ti fa ìtàn rẹ̀ yẹn sẹ́rí wọ́n fa ẹran tí ń bẹ níbi ìtàn rẹ̀ yìí. wọ́n ti fa ẹran tó fẹ́. fíyàn tó fẹ́ ṣe medical kìíní ni kí ló ń fàtọ̀ kí ló ń fẹ́ràn kí ló ń bá kìíní. this is happening in Yorùbá land ẹ wá ní kò sí ẹni ẹ̀sìn ní war zone ẹ máa tanra yín sẹ́ ẹ máa tanra yín gbogbo yín tẹ wà ń lé i am six thousand ẹ tó bá máa fa ẹ tó bá máa gé orí mi nílùú yìí á gbìyànjú díẹ̀ ogun ti á jẹ́ pé ogun ti wọ UK ni á jẹ́ pé Russia ti dé bíbá nìyẹn èyí ń dẹ̀mọ̀ pé UK náà bá Russia jà díẹ̀ kó tó di pé gbogbo wa máa wipe off six thousand kilometres I'm away from you guys ẹ túbọ̀ máa sọ pé àmúntàn sọ so anyway I'm not gonna waste too much time ẹni tó bá fẹ́ wo ẹ jẹ́ kí n kọ̀ ṣó ibi tí bọ̀bọ̀ yẹn ti ń rìn ní àdúgbò ẹ wo àdúgbò ẹ bó ṣe rí this is the environment. ibi tí wọ́n wọ ìkùtù ẹ̀ síbẹ̀ là ń lọ yìí ṣé kò ṣe ọ̀rẹ́ ládùúgbò yìí á mọ̀ sáwọn akẹ́kọ̀ọ́ sọ ládùúgbò yìí aago mélòó ni wọ́n pa kí wọ́n tó gé orí ẹ̀ kí wọ́n fi is that is that the right question but ta ló máa dá lóhùn aago mélòó lọ pa ṣé cctv wà tó máa rí ẹ wo ẹ ẹ wo this is yorùbá land ẹ wo three hundred years ẹ ní rí development mo sọ ẹ máa kọ́lé tó sí toilet ẹ máa kọ́lé yes àwọn kan máa máa kọ́ big big house but security yín kò ní wà safe education yín zero gbogbo ṣé tí wọ́n bá kọ́lé tó fine ṣé ìwọ ló máa lọ tún títì náà ṣe. ẹ gbé ọwọ́ ẹ̀ aago mélòó òní ọ̀jẹ́ ṣé kò sí ọdẹ kankan ládùúgbò yìí <laughs> ọ̀rọ̀ yóò kẹnu díẹ̀ o torí pé a wọ àwọn tó elétò àdúgbò yìí kọ àwọn baálé baálé àwọn baálé baálé ẹ kúrò lójú. baálé lórí burúkú tó yorùbá baálé tó fi gbowó lọ́wọ́ tinubu ọmọ máa pa ọmọ yín náà náà méjì méjì mẹ́ta ọmọ máa pa yín dànù sọ wọ́n máa ń pè kan ní wọ́n pè kankan ní unionist wọ́n máa ń kan ní loyalist who for historical reasons were mostly ulster Protestants, wanted northern ireland to remain with the united kingdom bẹ́ẹ̀ni mass burial for all those leaders in jesus name bẹ́ẹ̀ni yawa christina they are wicked very very wicked they are not they are not they don't concern about the people ìgbẹ́ntẹ́ okú ló kíní kan tàbí ṣé ìwó yẹn ṣe lóun ní Ọ̀ṣun state àbí kí ló kan Adeleke tó lè wà ní Èkó tẹ pẹ̀lú àwọn kéékèèké ní síta máa bá wọn ṣe eré ọmọdé gọ́vnà tó lọ jókòó sí lẹ́gbẹ̀ẹ́ wọn jókòó sí Èkó tẹ mọ mọ rí kí ló lọ sí Èkó tẹ fún ṣé kò sí hotel ní Ọ̀ṣun state every now and then he keeps going to Lagos state you know one bastard every one of them Irish nationalist àwa ni Yorùbá nationalist tó bá sọ pé nationalist ni wá ẹni bẹ́ẹ̀ ni because we are fighting for our own language, our own identity, our own ways of life, and we don't want to be part of Nigeria. Etí bàbá tó tóye sọ nínú lẹ́tà ẹ̀ ẹ bá lọ download ẹ̀ níbẹ̀ mo ti gbé síbẹ̀ you find it there òlélẹ̀ statement by Alana www.koikimedia.com ẹ̀rí níbẹ̀ Yorùbá self determination movement professor Akintoye A download ẹ̀ kẹtọ́jú ẹ̀ pamọ́ or this is the document tí a send sí Tinubu pé kó tó di pé ó máa di situation like this which we pray not I pray pé kò dé stage yẹn náà I mean as much as I want us to fight but tó bá ní láti jà tí Tinubu bá rẹ̀ agree pé yes ẹ̀yin Yorùbá nationalists okay I understand your plight but kò akọ̀mọ́ máa kọ̀ máa sọ̀rọ̀ ní o kó tẹ̀ kọ́kọ́ ṣí the door of communication that's all we are asking for because what you're saw what you're looking at right now màá kọ́ máa in between but at least ẹ the light there, à pé Belfast la this sọ̀rọ̀ lé lórí ẹ jẹ́ ká gbọ́n tí ìyàwó Clinton sọ nínú fídíò yìí. And this all uh, after 25 years of what they call peace agreement. Welcome to the stage. Chancellor of Queen's University, Hillary Rodman Clinton. Thank you. Thank you all so very much. And it is a great honor uh, to be joined here today by Prime Minister Sunak and uh, Taoiseach uh, Bavankar and Vice Chancellor Greer, along with Bill Clinton. tó um, o bá kí ọkọ ẹ ṣébi ló máa kí ni ṣé àwọn tó ń ṣe yìí nísìnyí ṣe àwọn àwọn wa lọ àná àfẹ bírèkì nísìnyí àná kì í fẹ bírèkì ẹ máa ti bírèkì bẹ́ẹ̀ kí Bill Clinton ti bá bírèkì Nàìjíríà ní tipẹ́. I don't know mo mọ̀ bí Joe Biden ní that capacity láti fi break it, kò Joe Biden fi contest next year bí a ti Trump bá débẹ̀ yá bá wa break ẹ̀ á ló máa break it. nobody is going to come and break Nigeria for you ẹ̀yin lẹ máa negotiate pẹ̀lú wọn pé a fẹ́ lọ bàbá dẹ̀ ti lọ then ṣùgbọ́n àwọn ọmọ tó ṣẹlẹ̀ ní island náà kí ló dé tó ṣe wọ́n jókòó padà ní sí after twenty five years nineteen ninety eight lèmi dé lóye nineteen ninety seven ni peace agreement yẹn wáyé kí lẹ rò pé àwọn náà ṣe fi ń sọ pé nísìnyí pé ẹ má jẹ́ kí peace ta create yìí nǹkan ẹ ti jà fún thirty years so àwọn táwọn ń béèrè fún tó ń béèrè fún àwọn nationalist tí mo sọ fún ilé nǹkan àtàwọn tó fẹ́ tó fẹ́ pẹ̀lú UK àwa náà ṣe Nàìjíríà mọ́ a dẹ̀ fi ṣe Nàìjíríà mọ́ nìyẹn ẹ̀dá gbọ́ Bill Clinton lẹ́ẹ̀kan sí. I want to thank everyone for the last uh, extraordinary uh, days of events, and especially to the students, professors, and administrators here at Queen's whose hard work made this conference such a success. ẹ̀gbọ́n kan tó sọ ṣé professor náà kan ní bàbá akédòye ó ń wo history pé hmm, bí nǹkan ṣe ń lọ yìí mo ń bọ̀ padà lọ́dọ̀ bill clinton i'm just moving around ẹ jẹ́ n close some of these so that i ah, didn't any break up ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí bàbá yìí náà sọ dóò mo kàn máa play in between ẹni mo mọ which side but ẹni tó bá ti gbọ́ lọ sórí page wa so i'm just gonna fast forward it ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá ń sọ nígbà. only ní tá àwa senate the senate of Nigeria tá a bá bá Buhari ṣèpàdé báyìí nírọ̀lẹ́ yìí tá a sọ pé Buhari kan báyìí lájọ máa ṣe lọ́wọ́ àti gbogbo àdúrà kò lọ. táwọn máràkóso ẹ bá sọ fún lóru pé má ṣe kìnìún yẹn o ìgbà tá a bá bá a sọ láàárọ̀ ọjọ́ ìgbà máa kú wa tó o kì í bọ̀ òun ò gbọ́kàn nínú ẹ̀rọ ojú wa ọ̀rọ̀ yẹn ó ní so ó ní àwọn fún ó ní àwọn adáwọ̀ àbí àwọn adájẹ́ senators we live in fear of our, of our lives. ó ní wí ó ní bọ́. and the other senators will tell you kò sí kankan lára wa tó wà fi threat. Hmm. ìkànnì òun díẹ̀ òun dédé rí àwọn tó wà wájú tàtà àwọn ọlọ́pàá wà lọ́dọ̀ ẹ̀. marabu yẹn ń sọ fún àwọn ọlọ́pàá pé ilé sẹ́nẹ́tọ̀ yẹn owó ìjọba tó ń jí bẹ̀ bẹ́ẹ̀ mi sọ fún un pé owó ìjọba wà bẹ́ẹ̀. gbogbo ọmọ Yorùbá náà wò bàbá wa wá ta uh-huh. wọ́n ṣí àìtó. <laughs> ó ní sọ àwọn Fúlàní Look at the way this man speaks. You can tell that he is just an extraordinary person. Sometimes you wonder whether he's still in his 80s or he's just in his 60s the brain power is there the understanding wọn kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń datọ́ lẹ́nu you know it doesn't speak like his ẹnu ẹ mọ̀ pé tágbàlagbà máa sọ nígbà míì a máa láòlẹ́ a máa you know is it's very very sharp àwa kọ lẹ́tà sí Tinubu nísìn lẹ́tà yẹn mo sọ pé òun là ń review a máa padà sọ́dọ̀ bàbá again ẹni tó bá fẹ́ fídíò yìí is already on my page Muki Ebomi Awofeso, thank you so much. Yeah, we've been talking about the Protestant and all that. Uh, Ketowale already, The question is, there's what I call the Good Friday Agreement. Kò sí ìlú kan lágbàáyé tí wọn fẹ́ wá peace. But at some point, àwọn government British náà fẹ́ jẹ́ kí wọ́n pín, wọ́n fẹ́ jẹ́ káwọn àwọn Northern Ireland dá dúró àwọn yẹn náà rẹ ti wá rí pé ẹ̀ẹ́dẹ́ ká dá dúró okay I greet you my, uh, my sister Eunice Uchechi thank you so much for joining us so one more definitely that pé if we do not put the pressure pressure cooker ni yan máa ń government and part of the pressure cooker does not make pé you go out and start fighting no no no no no you can do that with exactly what Baba Akintoye have done and you can go and find out later you know in on Koiki Media kan download it òun lélẹ̀. But what I'm saying to our people, so if you go there, you click on download, you know, and then you can just download it. I have downloaded already. So let's come back here. The reason why this fight was going on for 30 years is because they wanted something and the something and something was they want to go out of this arrangement. It was a painful task, but the peace is still very, very shaky after 25 years. But was she maintaining? Eh? Why then do we need to fight when we can leave Nigeria without creating any destruction or damages of anything? We are dealing with a divided society. We wish. Ṣẹ̀gbọ́n we are a divided society. <laughs> Nigeria is a divided society. Everybody just living in denial. And if you don't believe me, let me show you another video which I picked up from you know one of the Biafra on Twitter yesterday. I'm not opening too many things, so I need to slow down and cut some out, if not. So when we talk about perspective, let me quickly give you the full meaning of perspective. Perspective. Tabani. Perspective. Perspective perspective which is what i'm discussing today the perspective so if you look at the the headline that we are treating today the headline that we are talking today under this transmission that we are doing right now. The headline says Professor Adebanji Akintoye, letter to Nigerian president, international perspective. Because the man is very intelligent. He knows that the only way we can present ourselves is to continue to be that Omoluabi ethos so that we can gain the, you know, the the sympathy, if I want to use that word, of the international community because the international community knows that the breakup of Nigeria will create a different thing entirely. It will bring a new thing, but they still don't want that to happen. So when we say perspective, it is the act of representing three-dimensional object on a two-dimensional surface so as to give the right impression of their height, width, depth, position in relationship to their to each other. So when we look at it as what is the meaning of perspective, the way you see something. Yes, some people are disagree with us and say, "Oh, no, no it is the only only dotty that has the template olórí burúkú woman that has never shown you one document for you to study." You think some of us are stupid. So you go to university, you know, you don't ask your lecturer question. You don't ask your lecturer, you know, even your lecturer will, will tell you, go and read this book so that you can pass this exam. So when we talk about perspective, your perspective is the way you see something. Some people see Nigeria as it can still work, but bomb bastard, let me tell you, Nigeria is never going to work. Let me quickly show you this video that I picked up from a Biafra Twitter page yesterday. Once again, this is Koiki Media Live, and welcome to the program. So these happen somewhere in the southeast part of... Let me first play this. This is the destruction in that shaken country. These are probably evil businesses, which I am aware of. I think so. Because it is the biggest printing hub in Abuja and they just demolish it with all the equipment inside. And you say one day there will not be a mass revolution, a mass people that will wake up and they will start their own destruction. Even if the government disagree with that building, even if there's a problem with that building, why not just give them another two days to move everything they have in there. Rather, do you know that they actually destroyed the biggest printing hub in Abuja with all the equipment inside it? I mean, it doesn't add up. Okay, let's agree that you know, it's an illegal structure. You know, I don't know whether they are upset that they didn't vote for Tinubu, whether it's been going on. I don't know the background to it. But according to this guy, say this country just make it hard for people to survive and run their businesses. Have you done the business in the right way? Have you taken the right document? Have you built on the right land? So we cannot back them up. But what I'm saying is, at least let them remove their equipment. How can you go and destroy equipment with everything inside? We're talking about the biggest printing hub. That's not the one I wanted to show you, but the one I want to show you is this one. That this madness that is going on in Nigeria needs to stop but it will be stopped by those of us that believe and those of us that doesn't believe. Let's watch this. Happening live, now at Ngwapala, Imo State, stroke Abia State. That junction we are police and the army they stay. They collect hundred hundred naira. They say the boy wey dey collect money for them for the police, the Nigerian police or the Fulani police. They boy use Daga, stab one Fulani conductor boy. Fulani then carry all their truck over the whole road. Nobody dey pass. Tom, dig, carry to the road. From beginning down, down, nobody dey pass. Nowhere you wan follow pass. Nowhere. Cover until go high one day pass when somebody go wake up say no all of us wake up stand for our own right and nothing go tell you say it's not possible we are dividing nigeria we want nigeria all of them wey dey do one nigeria no na come see wetin fulani dey do for ọkpọala ọkpọala junction eche road stroke imo and abia state una cause de fulani carré trop comme every of all everybody dey suffer everybody dey suffer dey suffer na the call call on us to wake up and secure ourselves from the fulani janjaweed invasion office na joke shetima just enter office o oh. shetima never begin act fulani na don dey create scene for land wey no be their own when some when some people go talk tomorrow everybody go say eh no talk am no talk am no no don talk am the vision the vision na the same na the same as the whole road everywhere everywhere cover everywhere everywhere now people dey come down dey use keke bike dey go continue their journey. the question is is this how we are going to continue our life. Do you think that Tinubu can resolve all this problem in eight years? All these are issues that are boiling every day in that messed up society called Nigeria. And when we tell our people, this is not how it's meant to be, this is how they want us to look. This is Buhari. to say Baba No lights, no street lights, no nothing. But they are happy. They are happy with him. You can see the environment. These are the bastards that they want us to all stay together that cannot think straightforward. That is Buhari's in He went on a on a street walk or whatever he was doing But the North loves him like that. Muki Mr. Adewusi Wolabi, good morning. Good morning to you, Tenny underscore Lily. Good morning, Bamawa Adetong Ekeri. And it's happening, as we say. So we leave that. I just wanted to bring that in quickly. So we'll come back to Baba later. We're still discussing this morning the letter that Baba Kitoye wrote to Bola Ahmed Tinubu the 16th President of the Federal Republic of Nigeria. And as we continue to dissect that letter, I also continue to look at it from different angle. So this morning, we are looking at it from the perspective of the international side, which I am still, you know, discussing this morning. So let's come back to the Good Friday. So something happened yeah, Nigeria uh, inside darkness. Eshigoni Yawarukara Tomobi. Thank you so much, Dean, and the rest of you. And I know there's so many silent listeners, especially those that are with uh, the Bombaster, the Onitiri. You all come here come and listen to me because ẹ mọ̀ pé ntẹ́mi ń sọ ṣóyẹ kórí bí òní sọ ìjìnlẹ̀ so all they are discussing every day is that ẹ ẹ wọn náà ti gba yorùbá nation àwọn ilé ìdẹ́ni wọn ti gba yorùbá nation wọn fẹ́ẹ́ dọ́sì yá yẹn ìdọ̀dẹ́ they have nothing more to say But I, our survival ti gba Yorùbá nation, but we are still going to negotiate. So bóyá Dúpẹ́ ṣe fẹ́ operate nínú Nigeria. <laughs> you know, with all the lies that she's giving out. Every one of you will get tired quickly and you realize that olórí burúkú nìyá ẹ̀ ó kọ̀ wá waste time wa ni. A sọ fún waste time yín ni. Ìnà ẹni ẹ̀fẹ̀ gbà ẹni kò waste time. Àwọn àdé sọ fún yín pé waste time ni because all she has done is just rhetoric to hold us back because ẹ máa get tired because look the, Nigeria will still exist until we are all ready to negotiate or we blow the first bridge out and if we are not going to blow the first bridge out the negotiation the negotiation is not going to happen overnight so ẹ ṣì máa jìyà dáadáa kò sọ́gbọ́n èmi náà ní family mi nílé kò ṣe tí mo sense wọn tó enough because things have changed and it's still changing so let's talk about the Good Friday Agreement ẹ wo Good Friday Agreement yìí as like pé a ti jàjàjà nínú Nàìjíríà àwa ń béèrè fún Tinubu pé ká negotiate kíjà yìí lè stop ṣe mọ̀ pé àìsí ìjàbọ̀ mo kàn mo kàn fi sí bẹ́ẹ̀ in that you know, perspective mo kàn sọ bẹ́ẹ̀ from the you know, from the understanding pé òkè kákọ̀ àti pé àtijà àtijà wọ́n ti pa wá àṣà àti lẹ́yìn ọ̀tọ̀ gé lórí so already we are in a war zone But we are now telling Tinubu that let us negotiate. Let us sit down with the government. Let's negotiate. Look, kò sí nǹkan tó possible. I was telling you about the velvet divorce yesterday. You know, it has happened before. In 1992, after the 74 years of the joint existence disrupted only by the World War II, Czechoslovakia was formally dissolved. What dissolved there? Pátápátá. With the completion of this so-called velvet divorce, the independent country of Slovakia and the Czech Republic was created in 1993. so ẹ má yẹ kí ọkọ máa sọ fún wa pé yorùbá nation ò lè bọ́ sí ẹ̀kọ́ wíṣọ àmàrà yín ni olórí burúkú náà tó ń sọ bẹ́ẹ̀ ẹ má máa dá wọn lóhùn ẹ bá lọ nísìn sí ṣe wọn kí n bá lóye òun jẹ́ mùlá ọ̀rẹ́ mi ni ẹ bá lọ nísìn tvc wọ́n jẹ́ mùlá pé wípé nàìjíríà break here to trade down ẹ sọ fún wọn pé báwo ni Czechoslovakia ṣe break up and he's going to break so gbogbo pé ẹ sọ pé Nàìjíríà ò lè break yẹn ẹ pé kò lè possible ẹ kò yé yí agree gbogbo yín kọ́ ló máa yé but nígbà tá a bá break ẹ àjọ máa ṣe country yẹn lọ but kẹ́ ẹ wá máa sọ pé kò lè break up wọ́n pèlú kan ní Czechoslovakia Czechoslovakia okay founded in 1918 four years after táwọn olórí burúkú British tó kó gbogbo àpapọ̀ ní 1914 àwọn náà 1918 ni wọ́n dá tiwọn sílẹ̀ wọ́n ní dialing code tó wọ́n lo dialing code yẹn mọ́ official language was Czech government was republic and democracy and federation what is Czechoslovakia today the dissolution of Czechoslovakia happened in 1992 nígbà táwa ń sáré fún olórí burúkú MK Abiola tó ti balẹ̀ jẹ́ rẹpẹtẹ tó bá ipa bá tẹ̀ ti mọ̀ nígbà yẹn kọ́sẹ̀ ká má ṣe wàhálà kí gbogbo ẹ ti pín because olóòwò náà ti support àwọn military títí títí títí military afọlẹ́pọ̀n ọ̀jẹ̀ kó débẹ̀ because they destroy Abiola that's why today ẹ lè ẹ lè rí project Abiola kankan níta mọ́ project olórí burúkú ẹ tó fẹ́ jáde lórí burúkú yẹn onítìrì don bastard woman yẹn lára project because èyí tí Abiola kókó ara àwọn tó kẹ́pọ̀n sí lábẹ́ ìyá yẹn nìyẹn wọ́n dẹ̀ níyà yẹn òun náà ó súnmọ́ títí títí títí tó gbé kinní yẹn síbẹ̀ Abíọ́lá kẹrì tó bá ti rí kinní yẹn bá ìyá rẹ̀ ń balẹ̀ gbogbo ọkùnrin náà nínú ẹnìwé private life tẹ̀ dẹ̀ nìyẹn nǹkan wa bọ̀ lára project tẹ́ MKO dá sílẹ̀ MKO Abíọ́lá òun tún lọ lórí burúkú dúpọ̀ ní tìrì four bastard woman olùlọ́sì lára project because ibi tábíọ́lá bá kẹ́pọ̀n sí lára ẹkùnrin náà ni ẹ ṣàgbọ́n ọ̀tọ́ ọmọ yẹn náà sọ Kọ́lá Abíọ́lá àbẹ́ẹ̀gbọ́n ojú ń dùn yìí ni ẹ kó kẹ̀lẹ̀bẹ̀ sójú ni ṣèbí Kọ́lá Abíọ́lá ní tóun bá débẹ̀ òun máa wá òun máa kó gbogbo wa olórí burúkú woman scammer wanted woman olùlọ́sì bèbí ara problem tàbíọ́lá dá sílẹ̀ àṣetá tàbíọ́lá ń ṣe wàhálà yẹn tó bá yẹ kí gbogbo ọmọ Yorùbá ti mọ̀ ní bọ̀ nígbà tó yẹ pé àmọ́ history kò jẹ́ ká tẹ̀ já sípa àfi lọ ṣe election ṣì kankan ṣèbẹ́ election náà lọ ṣe títí bẹ́ẹ̀ni dípò onídọ̀tí the leader of the miscreant of social media adẹ́n sọ fáwọn èèyàn anítọ́tọ̀ máa ń fọ́ ní sinmi ni pé àwọn tajọ́ ń ṣe tajọ́ wà London orí ìyá ọkùnrin liz dada ìnà òun rí mọ́mú wa náà Elizabeth ọjọ́ra ẹ ló máa jókòó ẹ ló ń gbọ́ nọ́nsẹ̀nsì tó ń sọ yẹn ṣé àfún àfún dípò onítìrì ní platform nígbà tó dé we give him the platform mo fẹ́ lè sọ pé mi ni the last person Dr. zavishin solana tọ́ba fi bu lórí platform ìmọ̀ nínú nígbà tá a lè kó lórí burúkú nọ́nsẹ̀nsì tó kọ̀ fi wá dá sílẹ̀ ẹ lọ́jọ́ kan lọ ẹ ní kíjìlẹ̀ jí kíjìlẹ̀ kó ṣàlàyé gbogbo eléyìí tẹ̀mí ṣàlàyé fún yín ṣèbí jìlẹ̀ turkey nísìn wọ́n ti president wọn ti wọlé padà ó ti bẹ̀rẹ̀ five years ní turkey níbi tí jìlẹ̀ wà mẹ́ẹ̀ ṣèbí turkey ní jìlẹ̀ wà tó sọ pé òun ṣe íńtánẹ́ẹ̀tì two hundred and fifty dollar a month àyà mi já èmi gan tí mo wà UK gan mo rò pé mo gbọ́dọ̀ ṣe mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ jáde kí n sọ fún yín pé mo ṣe sixty pounds internet mo ní business wo ni mo fẹ́ ní tó tó yẹn ṣé nínú ilé ẹ̀ tó ti operate náà ló ti ní gbogbo gadget tó fi operate tó ní kẹlọ rẹ́gísítà sí ìrètí ọ̀dọ́ ìrètí ọ̀dọ́ job to another adéèmá sọ fún yẹn ṣe ẹ wá pé ẹ illiterate lẹ pè ní méjì lẹ́nu wọ́n dẹ̀ ti ní kàtẹ́ yìí máa lo illiterate because illiterate is ẹni tó bá gbọ́ French ẹ wo job website ẹ wo job website ọ̀sán wọ́n yín ta ló fẹ́ fún ta ló fẹ́ just know it so ìtí mo fẹ́ fà mẹ́rin pé wọ́n pẹ̀lú kan ní Czechoslovakia a máa padà síbẹ̀ capital wọn is Prague Prague but something changed láàrin wọn ní 1992 nítorí pé ṣẹ̀rí intawa náà fà yìí is because the unity of Nigeria bàbá ti sọ nínú lẹ́tà yìí bàbá ní hatred tó wà láàrin wa kò lè kúrò láéláé we hate each other mo kàn fi lọ ka mo kàn fi mọ highlight bẹ́ẹ̀. There's too much hatred among us as this country. Nigeria stand at this moment in the devastating pain. Ṣé kò sí pain ní Nigeria? So we can break away from Nigeria without firing a gun but that is subject to the government government ló máa make a decision ok tẹ bá náà fi jà ṣe rí tó bá ti dìjà ni UN máa intervene but for now UN is not going to intervene. So what happened nígbà tí Czechoslovakia máa break up? Let's see if we can catch up any video. Why did Czechoslovakia collapse? àmọ́ headline lè máa fi mọ the velvet revolution ó dà pé mo ti play video iná rẹ̀ but let's just watch this and I do not own the copyright so that mo fẹ́ kẹ́yìn kan understand that we we can hate Tinubu to the extent that a máa ní à ní negotiate a ṣe lè sọ pé dáàmì mo ti dáàmì sí pé mo ti stupid nìyẹn tí mo fẹ́ di onítìrí sórí social media ni èmi màá sọ pé mo gbé ní UK tí Tinubu ò bá wá gbọ́n ta fẹ́ kò dẹ́n ṣe pé a máa sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ because it's a process but we have to present it to him which they've done already but tá a bá wá ń study ẹ̀ pé òkè kò ṣe ń káfẹ́ ìyẹn ò ní stop protest wọ́n ní protest àfi ń jẹ owó ni ṣé o mọ̀ pé tá máa ṣe protest ó máa náwó ó máa ń cost owó ni ṣọ́ọ̀fẹ́ ló pé protest àwọn wèrè wálé àlè <laughs> bomb bastard <laughs> ṣé UK lílé náà wá ṣá kò sí protest wọn ṣe ní Central London táwọn òyìnbó yẹn ń ṣe tí wọ́n kì í náwó gbogbo protest ẹ bá rí táwọn òyìnbó ń ṣe wọ́n máa ń náwó tó o bá náwó mo kí ìyàwó pété àwọn ọ̀pẹ káàárọ̀ mọ́ mi mo kí bàbá wa adélájà mo kí muslim mo kí kristẹni ìjẹ̀sìn kan ni mò ń jà níbí ìjàmbá yìí wá ṣe máa kúrò ní nàìjíríà mo kí bàbá wa ọlá akínyẹmí idris abimbola mo kí mà tọwọ́tọwọ́ ni ẹ bá fẹ́ ṣífìlà yín fún wọn mo ṣífìlà fún èèyàn wa èmi ọmọ yín náà ni àbúrò yín ẹ fọkàn balẹ̀ èmi á ṣàlàyé fún yín bí ọ̀nà yẹn ṣe máa wáyé Koiki kí ni way forward way forward náà là á discuss ẹ má tún máa béèrè kí ni way forward tẹ́ bá dẹ̀ wá way forward ẹ send email sí eh, ysdm info at ysdm dot org ẹ má máa yọ mí lẹ́nu mo kí ìyàwó àbíbá tí n bá ń gbúròó yàyà mi á máa já nígbà míì ọ̀nà àbáwọn àpọ̀lú nílùú tẹ̀wá yẹn ẹ̀já gbọ́ kí ni reason ti Czechoslovakia ṣe break up. Czechoslovakia, the Czech Republic, and Slovakia. For many who are far distant. Ẹ wò pé wọ́n ní wọ́n ní line. Ṣé rí kò sí ìlú tí kò ní border? Every country in the world has a border but ẹ mọ̀ tó change border yẹn British wà lára mu àbí eh, Britain kọ́tàbá ní British àwọn ọmọ wọn ni empire to create kù mo ṣe ń wá image wà nínú system mo fẹ́ máa gbé wá kẹ́ máa rí ní big mo láìpẹ́ o ṣe máa wà lẹ́yìn mi lẹ́ǹkọ̀ọ̀kan two hundred years ni wọ́n fi the empire Britain ó ní agbára wọ́n change gbogbo border everywhere ẹ wo máàpù táwọn wo yìí nísìnyí ṣe rí i pé border wà kí ló wá fa ìjà kí ló dé tó bára wọn ṣe kí ló dé tó fi gbé papọ̀ ṣé wọ́n láìka ara wọn ni ṣé wọ́n ń bára wọn ṣe kí bọ̀rọ̀ kìíní ìbọn fẹ́ra wọn ní ẹ ẹ mo ti fẹ́ yíbo ìyẹn wà ní kéde tó bá fẹ́ fúlàní kan sẹ́ problem tiẹ̀ ni immigration ló máa dé pẹ̀lú gbogbo yẹn do you know how many how many Nigerians have married British tó ti fún British passport tó tẹ̀ tí fún state tó ti process lọ mo kí ìyàwó amọ̀lára ìyàbọ̀ ẹ̀ka àwọn èèyàn rò pé torí pé à ń ṣe Yorùbá nation àgbọ̀dọ̀ máa máa fi ohun tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ sọ̀rọ̀ gbogbo yẹn resolution ni a máa lọ resolve ẹ̀ later tá ti dá dúró tán. From these nations. It's not always clear what the difference between the three is or when each came to be. once divided, temporarily united, then divided once more, and still to this day, the Czech and Slovak people remain brotherly Slav. Slavic nations with strong ties and similar cultures. But if that's the case, then what exactly happened? Why One day they will do a documentary like this, what led to the breakup of Nigeria. I know sometimes people are wondering pé síbò bọ́ ìṣe ṣe intense ọ̀ ìṣó máa wáyé ṣá ọ̀ òmùgọ̀ calculate nineteen ninety three ìwà ìtawà ń sáré fún MK Abiola àwọn ilé ti break up <laughs> tí bá ní kó lọ sí Slovakia láàárọ̀ yìí nísìnyí pé mo ní visa wà láì ó bẹ́tà ju kó wà ní Nàìjíríà lọ ó lè má da tó gbogbo àwọn náà ní problem tiwọn. mo kí Mr. Jimoh Buhari sì ni capitalism versus socialist they have their own issues as well don't get me wrong. Begebi. Enter Badaruke Mafishe, you know, you know. We pick names at randoms and sometimes, you know, you might not see some of you there. Wọ́n lè máa wo program yìí, wọ́n wà lábẹ́ báyìí nísìnyí, wọ́n bá ah, ọ̀bọ yìí alágbárí ṣàfihàn gbó lọ́wọ́ àwọn Yorùbá nation, yóò fẹ́ ká gba Yorùbá nation kò ní dá fún yín. <laughs> Owó Yorùbá nation náà mo máa fi tọ́jú gbogbo fábílì mi délẹ̀. Àníká tètè gba Yorùbá nation kí n kó kí n kó jágbára mi kúrò níbi ìlú ìtìsó mi. Tó bá sẹ́lò mi ó ti sún èmi twenty five years wọn á wọ jíǹsì kiri inú ilé ó sì dá fún àwọn ọmọ kéékèèké náà àwọn ọmọ òdùà wọn jí lọ síbi iṣẹ́ àwọn tó tó yàn máa jẹ supervisor yìí ìwé àwọn àtàtà ẹgbẹ́ àtẹ̀yìn ìran lọ fọwọ́ kíṣì ó bá ṣiṣẹ́ níbẹ̀ títí tí wọ́n ní fẹ́ jẹ supervisor àbí tó bá lọ kàwé díẹ̀ ìyẹn làwọn ọmọ yorùbá àwọn ọmọ nàìjíríà ṣe máa lọ kàwé nílùú yìí wọ́n máa bínú lọ kàwé ni torí pé sometimes they get tired of what they are doing àfẹn tó bá nílà káyè wọ́n sì tẹ̀mí sáà padà sí school now at sixty seven years old inú ètò ìṣòwò mọ́ kí grandma wa Grace mo mọ̀ pé wà lórí program but ẹni Facebook kò jẹ́ kẹ́ comment mo mọ̀ pé wà lábẹ́ grandma Grace senior ni mo mìíràn mo kí wọn jí àwọn ẹ ṣe wíńdò kàtẹ́gùn fẹsẹ̀ jókòó sí London London kọ́ London. bá dẹ̀ lọ nàìjíríà nísìnyí tí bá ní kí n máa ṣe gbélé tí mò ń ṣe tí mò ń lọ pariwo báyìí ṣẹ́fí pé tinubu kan ẹnu ìlú tinubu tẹ̀lé ní kọ́wá gbé náà ṣé bàbá ló lè sọ yẹn but notwithstanding gbogbo yẹn ní kí n má wá sílé wọn ní kí n jókòó síbi ìgbòho gan ní kí n má wálé ní jókòó síbi tí mo wà. ẹ̀fí ìgbà àti wálé ló ń bẹ̀ mí lẹ́rù ni. Mr. Koiki, I love this show. I will watch later. All right then, flat battery. Oh, yeah, no light in this too. Yeah, Nigeria Let me letting wò mí. Kábíyèsí Elédùmarè. All right, all right. Thank you so much. We Love you so much, man ṣe o ìlú burúkú dé ṣáájú nàìjíríà ó wà painful gan i don't think some of you understand the pain that our people are going through you know tọ́wá pé ìlú tó ń ṣiṣẹ́ ní kí ló wà ní device mélòó mo connect ní èmi nìkan níbí báyìí one two three four phone mẹ́rin ipad mi wà on laptop méjì tv wà on with so many other devices ó lọ́n bá wà pẹ̀lú gbẹ́dẹ̀ wà ń lé ó kù díẹ̀ náà ni. Let's continue. Did Czechoslovakia? Nìkan honey, I'm from Nigeria to even from Ìlọrin. Ìlọrin lẹ ti wò mí Mr. Jimoh Ọlábàwà pẹ̀lú gbogbo going lọ́hùn. Maize good, Carol at nine ty Carol. Gbogbo ẹ̀yin tẹ́tẹ́ ń sọ̀pọ̀tì Onítìrì ìjà wà lábẹ́ ètò gbogbo ènìyàn mò ń kí. Èmi ò bá yín jà o ìyá burúkú yẹn mo sọ fún oṣù ẹ má dẹ̀ máa wá síbẹ̀ kí wọ́n máa twist ẹ̀ ìkè ẹ lọ parí ìjà wo la ń bá ìyá burúkú jà èmi ò bẹ́yìn jà so understanding ni pé ó ti gba country fún yín so èmi náà sọ fún yín pé kò ti gba country èmi tèmi àti ẹ ti wà so èmi ò dá ń ṣe jàkúrújàkúrú èmi wọnú system. nígbà tí mo dé lu yìí mo wọnú sísítẹ̀mù ni mo mọ gbogbo tí mò ń sọ yìí ẹ rò pé orí social media mo ṣe bẹ̀rẹ̀ sí mo tí mò ń sọ yìí bẹ́ẹ̀ mi ṣe wọlé mo ti mọ̀ pé mídíà mo fẹ́ ṣe mo follow mo follow first year tí mo dé lu if not the first year the second year mo ní láti wá picture yẹn facebook mi tó gbé lọ ni tí bá ti type ẹ̀ báyìí wọ́n máa ń gbé jẹ́lẹ̀ ni facebook mo ṣe ní two thousand and seven wọ́n gbé lọ ni pátápátá mo ní láti wá picture yẹn àti Tony Blair I met Tony Blair if not nineteen ninety eight nineteen ninety nine ni mo lọ sí conference ní Brighton èèyàn mélòó ló ń dé UK ló máa ń rún lọ conference níbi tó ti ń follow up. ẹlòmíì ò dé conference rẹ̀ ẹlòmíì ò lọ sí business exhibition ẹlòmíì ò lọ sí show kankan rẹ̀. Now compare me. Now compare me pẹ̀lú anybody o. Ìyẹn ni gbogbo wọn ṣe máa ń jókòó sábẹ́ program. Nǹkan tó bá ti lọ gbọ́dọ̀ dọ̀ ti mú rẹ̀ because èmi náà lọ ń gbọ́ nǹkan mọ̀kàn máa ń ṣe jókòó kí n akọ̀ jókòó lè jókòó bẹ́ẹ̀ twenty minutes máa kọ́ máa gbọ́ kí iṣẹ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ sọ. Ok ẹni ẹ ti gba country o tún wà táàkì Tinubu. Kí ni kàn ń pẹ́ tá a bá gba country àní láti máa táàkì Tinubu mọ̀? gbàsìkò tó máa ṣẹlẹ̀ àbí ká wà ní negotiation which is what we are doing now a dẹ̀ ti di gbàsìkò so à negotiate lọ́wọ́ ni bùkẹ́ wa máa sọ fáwọn èèyàn pẹ̀ ti gba country kílẹ̀ mi pẹ̀ ti gba country ẹ mọ tán pè ní country ni ṣé ṣé ṣé ṣé ẹ kó rí bẹ́ẹ̀ jìnnà àti gbogbo wọn wálé àlẹ́ àti green for god rẹ̀ igbó tẹ green for god yẹn wà ẹ̀rù bẹ́ẹ̀ ni <laughs> a ní bàbá kan náà bàbá gbọ́n a dẹ̀ mọ̀ pé àfàjẹ̀ ní ọ́nítálì nìyẹn wà ọ́nítálì wà jẹ́gẹ́ bí country ni àwọn olóburúkú Tony Blair became the prime minister in 1997 ó àwọn yẹn láìkì Tony Blair gan mo láìkì ẹ̀fọ́ lórí kó tó di pé wá kó wa lọ jagun tó necessary ní Iraq kó ba kárí ẹ̀jẹ̀ ni. Czechoslovakia was birthed in 1918. ẹ Czechoslovakia was birthed in 1918 just as Nigeria was birthed in 19. ẹnu mi ò understand gbogbo kìíní. Oracle underscore spiritual help mo kì Sunday akófàdé owó tó sì náà lẹ́yìn kí n rán àwọn ọmọ ilé ìsọfún gbọ́ ká lọ sí fàdé yẹn nígbà ọ̀tẹ̀ mọ́ mi létí àfi bí ṣe rí kan. green for god live in Dublin Dublin lòun náà wà lórí burúkú ọmọ ó jókòó sí Dublin pariwo bẹ́ẹ̀ ṣé bí Dublin ṣe gba country ẹni kò náà ẹni green for god kò lè má ní ìwé gan sẹ àwọn yẹn rò pé mo sọ fún yín pé gbogbo náà ń ṣe lórí social media two percent péré ni wàláì nine pty mú kí ẹ jàre gbogbo ariwo tá à ń pa máa check for care gbogbo ariwo àtẹ̀mí àti gbogbo wa pátápátá two percent ni five percent ni gbogbo ti ṣe ní nàìjíríà fún wa three percent tó kú ó wà lọ́wọ́ àwọn politicians àtọba that's all. Thank you so much, uh, all the Biafrans under the program. This is Koiki Media. I said Nigeria is not going to break. Who are you to say Nigeria? Czechoslovakia break up. Velvet divorce. There was no fight. They didn't kill each other. It's going to happen. Bishop Adesina, good morning and welcome back again. No, wọ́n ní green for God dé South Africa. Àwọn uh, ní Dublin. Wọ́n ní sọ One tọ́ wà fúnra wọn. UK, Anyone in London. Anytime tẹ́ bá fẹ́ rí mi, màá pàdé ní Trafalgar Square which is an open, open landmark. Ìlú tẹ́wà tẹ́ lè disclose ibi tẹ́wà ẹ̀ ń ṣe yorùbá nation àyà yín já ṣó yẹ kó rí báyẹn ń já bó ṣe wà yẹn kò yẹ kẹ́ni bọ̀dì mọ́bi tó ń wà london lèmi wà there is different between ẹ̀ bọ́bá ní gbogbo ẹ̀kọ́ ló wà london o ṣé ẹ kó rí bẹ́ẹ̀ sí ní london outside london ló wà ok. stupid people all over the place. Let's go back and listen to Czechoslovakia. Why did it collapse? Something always led to a country to collapse. Nigeria will collapse It might be today, it might be tomorrow, it might be five years from now, it does not matter. It is already in that process. The collapse of Nigeria will happen, and it will happen before me, I die. Okay? And I'm not dying anytime soon. So if you are praying for me to die, you are wasting your bloody hell time. No, Mote moved from 10%. I'm not even using 100%. From 10%, Igbo has taken 5%. It has helped us to knock 5% out of it. So 2% is what we are doing on the social media. The remaining 3% for us to break is in the hands of the Yoruba politician, the bomb bastard. Akeredolu now we pray for, I don't pray for his death. You know, as at yesterday, they say he died. He can't release one video. I know, I they watch that video, I know say Dulu. maybe a dead body they just put inside and they watch football. I don't trust all these political politicians. Because oh. as far as we are concerned, I want Dulu to come out and talk to us. If he's sick, he's sick. You know, we need to, we know he's sick. Leave the power and let the deputy take over. You know, I don't pray for any death of all these politicians, but I want them to understand that the breakup of Nigeria would happen in their lifetime because they cannot hold us in bondage anymore. You know, let's come back to the program again. Moki Abolaji Adegokani, no retreat, no surrender. Níbo la fẹ́ surrender sí? Tinubu gan to bẹ́ẹ̀. as the Austro-Hungarian Empire neared its demise. it is always one empire that wants to override another empire. The British Empire controlled so much that they destroyed the world. Its provinces decided to unite in response to their vastly similar cultures, languages, and... the other, similar culture, languages. Is that not the reason why we are saying we want to break away from Nigeria? We are still talking about the international perspective of Baba Akintoye's letter to Bola Tinubu. Hey, eh, hey, má bà Tinubu ṣe. No, no, no, no, no. You're stupid if anybody's talking like that. We must negotiate with him. Doesn't mean that we support what he's doing. No, it's his own ambition for that. But we must we must negotiate and talk with him. And that is the letter that was, you know, ignited to him. I know he has a lot on his table already that he's dealing with, you know. People, Bohemia, Moravia, and Slovakia formed the new nation and at first seemed to get on quite well. Check. You see, it seemed that we get on well at the beginning. The 1960 union was very good until the, the Agurozi destroyed the regional government and everything started scatter, everything scatter scatter, you know, Abiola scatter as well. So don't talk about Agurozi without talking about Kabila. M. is a bomb bastard Yoruba man. I don't like mentioning some of our Yoruba people, especially those ones that you know come and be telling me eh, the, the, the, the, the Igbo destroy regional government. Well, they will never talk about Abiola destroy Yoruba people. They want to pre- we want to preserve our own or destroy another one. That's why there's hatred. We don't like each other. maybe you are Igbo people, you are maybe you are born Igbo. If I didn't grandson ti sọ, tí bá jẹ́ mọ́ Igbo nǹkan, lòṣì. Ṣé I wá test DNA mi lórí people? You're born bastard. I tell you, I will deal with you by educating you, not by fighting you. We don't fight in this country. I've never, I've never in the, I've never punched anybody in my 25 years in this country. Pé kí n fold folder báyìí kí wọ́n á dáyàn lẹ́sẹ̀. I've never done it in 25 years. But we can deal with each other, you know, by talking to your brain. Especially the Nigerian community that are just, you know, holding themselves back. Let's go back again to the video. We're talking about the breakup of Czechoslovakia. Why did it collapse and nobody killed each other? Nigeria will fall apart. It's as simple as that. Hey, yeah, shut, shut up. I read some of your comments. Shut up. Yeah, you can't break up Nigeria, Omugo. What do you understand by Nigeria, self? Oloshi. We need to Onitiri still insists Adele is coming. Adele is coming to her and her family at the MK Abiola's house. Bí inú ilé MK Abiola ló ti máa ṣe Adele olórí burúkú woman. <laughs> <laughs> The woman wey they drink my wine. you know, look at her face there, one bastard. I Oyita to stop talking about that woman. Oloshi woman. Look at her. Olórí burúkú somebody. She's wanted o. Good morning, you know, I Wasiu Taiwo ẹ̀yin ọmọ Yorùbá fọkàn balẹ̀ a ṣe ń fún yín ní break up of how Nigeria should happen through negotiation or through by blowing up the first bridge blow up the first bridge that will be the beginning of it but why do we need to get to that stage when other people have dissolved you know it's all about dissolution dissolution is what we are all acting for Czechoslovakia was initially a parliamentary democracy under President Masaryk and quickly became one of the more stable and industrially advanced of the Eastern European nations, but this would be challenged just before the outbreak of the Second World War. As the German Are we going to see the Third World War? I pray not. It will be devastating because if Russia go and open up a nuclear weapon and that's it, boom, North Korea has some bad nuclear weapon. UK has some nuclear weapon. America has as well. The only reason that the African they are not treating us very well is because we don't have nuclear weapon. If we have nuclear weapon as well, you know, they will shut up their mouth and keep themselves to themselves. But we don't have that nuclear weapon. And they never wanted us to have it. Because you have that nuclear weapon. Don't worry. Yeah, yeah, she created, the, I, I show people the fake job website. They say go and register a job. <laughs> they teach job website olórí burúkú sọmọ they say go and register many Yoruba people go and register we understand some of you mo mọ̀ pé ẹ wáṣẹ́ lóòótọ́ go and register your details here your details is gone the woman wey take your five million wey you no know where you dey let's come back to the program this is still Koiki Media live this is where we talk about our máa ń gbé from trabaye <laughs> that's my language from Yoruba We Yoruba ni trabaye we talk about the international perspective. Nobody around the world wants Nigeria to break. How can she get a nation for her fools and she's nowhere to be found? No, she says she ohun tó sọ nìyẹn ó Wednesday tí mo Star Radio ó ní wọ́n fi kú lé òun ó ní òun ti ní evidence ẹ̀ ní Benin Republic ẹni kò release ẹ̀ síta òun audio lọ́wọ́ ẹni kò release audio yẹn síta kó play ẹ̀ fún kí iṣẹ́ ẹ̀ kó rí play audio yẹn ṣé bàbá Akíntóyè ló ní kó lọ fi ikú lé àdúgbò àbí Kóìkì olùlòṣìwò mà ó ní wọ́n fi ikú lé òun lẹ́mi tó ń fi ikú lé ẹ̀ ó àwọn fámìlì ẹ̀ tó ń fi ikú lé ẹ̀ happy sunday jàre yàwá esther esther ẹ̀ káàárọ̀ mú kí o gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa àwa ti wà lórí ètò láti bí two hours ò wàláì ẹ̀ máa ń sùn bẹ́ẹ̀ tó lóyún ni ọlọ́run ló ní ìmọ̀ ìṣọ́bìnrin ìyàwó mi ò bá máa ní kó lọ test mi láàárọ̀ ó lè ní kí n tọ̀ kó wù mí lọ sí pharmacist ó dà pọ̀ náà device kan bá máa fi ń <laughs> jẹ́ ìpínlẹ̀ wa lóyún bọ́jú orí mo jọ́kùnrin I love to sleep a lot especially tí bá ti jẹun dáadáa mo kí gbogbo ilé ẹ̀kan sí Nurudeen gbogbo yín ni mo kí without leaving anybody behind ẹ fọkàn balẹ̀ I understand you know, some of you want Nigeria to work so that we can live together no forget it we cannot live together forget it it's a waste of time I understand some of you, you know, Nigerians, you're passionate about Nigeria, but listen to Czechoslovakia. They were passionate as well. They married each other, they born Bele together, they lived together, they were industrialized together. But something changed the whole thing. Let's go back to it. The reason why I'm posting the video is because it doesn't belong to me, so I have to keep talking in between. Not that I cannot play the video, but you know, the algorithm doesn't work like that. Olaniwaju Taiwo, Ẹ̀gbọ́n mi mo kí Ah, Mr. Idris ní Jiska Koi tea. It is something that is going to previous something just going to bring now. Mo get in, tá a fi san yẹn o. Ah! Má bínú, bá dẹ̀ pin bá dẹ̀ nìkẹ́ kọ́ Yorùbá ní sinmi, má lè má lọ ìka English olórí burúkú ní English. Do you know that the British want us to go and do English exam before you get a British passport? <laughs> Your mom, bro. Ah! Gẹ̀ẹ́sì. No, no, no, no. Britain ah ìlú ọgbọ́n nílùú yìí i can't wait ti soon. i'm not joking o i'm tired of staying in Europe completely tired tó bá yẹ pé nàìjíríà ń ṣiṣẹ́ to the standard ni some of us will have returned back home but now risk yẹn ti pọ̀ jù apart from pé à ń ṣe yorùbá nation the risk is too much ìlú tó yẹ pé o lè sick tó yẹ pé you will need millions of naira láti fi lọ ṣe test Do you know that if I if you fall sick in Nigeria, you want to go and do all these uh, you know tests and all that, you have to pay for every time, and that's why people die because of healthcare. Peter began his campaign of expansion throughout Europe. At the end, mo kí gbogbo ẹ̀yin kristẹni mo white gami mo catholic mo kí churches like I always say, you by church kankan jà but I can reference to them at any time, any day. because they are part of those that are holding us back What about our three percent tó kù let's continue. end of the night. Uh, and then uh, what we do, we still, I mean, you know, I'm not in a rush today, so relax as much. Thank you, Musun. Yeah, I have to say two and a half hours. So, ah, Baba Kunle Shita, Bagbalagba. <laughs> Wọ́n dà wọ̀nyọ̀ fún mi lọ́wọ́ mọ́ lórí social media, mo ní ọlọ́pàá sẹ̀, my life. Baba Kunle Shita, he send owó sí mi níjọ́ ni, eh bàbá mi ṣe ṣẹ́ẹ̀nì fún mi lówó mọ́ Mr Kunle Shita ẹ̀gbọ́n mi àwọn fẹsẹ̀ ẹ lọ church ẹ lọ church tílẹ̀ bá ti mú ẹ lọ church kílẹ̀ mí pé church is your house ìrọ̀lẹ́ pa ẹ̀gbọ́n mi alátúnjẹ àwọn fẹsẹ̀ ẹ̀gbọ́n mi dáadáa ni wọn I love him so much and I like you know, people to challenge us wọ́n fẹ́ tó pé torí pé like Koiki I love to be challenged but ọ̀rọ̀ reality rí yẹn kò ní kò ní kò ní content kò ní ní validation kankan nínú so mo ti knock yẹn mo ti knock yẹn mo dẹ̀ mo máa knock yẹn lójoojúmọ́ lórí burúkú nìyá yẹn but some other èmi àgbẹ̀ bàbá wa fẹ́ sọ gbà mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ka comment o ìnà àti àròlé òdodo oníwàhálà yẹn ò tí ì jí nísìn ní ẹ̀ bá jí nísìn ó lè sọ̀rọ̀ lọ́ba ìsọ̀rọ̀ lọ́ba we want people to challenge us ẹ má kọ̀ wá jókòó sí ìwà ìkó ìkè náà ọ̀rọ̀ tó sọ yẹn mo disagree a dẹ̀ máa phone line wa nísìn ẹ lè pẹ́ anytime nísìn ó ti wà ní interaction mọ̀ bá a ṣe ń ṣe program yẹn lọ so ẹ̀wọ̀n kan máa ní Kóìkì wá ní ká pè wọlé ó dẹ̀ fún wa ní nọ́mbà ká máa fi pè nọ́mbà kan náà ni ẹ save nọ́mbà yẹn as Koiki Media Studio wọn náà wọn yàn fún mi lówó mọ mo ní rọlọ́pàá wàhálà ìjọ bẹ́ẹ̀ dé mi mo ní mo ní ìdòwó àwọn èèyàn dáwó wọn ní Koiki kò ń ṣe bí ìwọ <laughs> wọn ní wọn fún mi lówó mọ <laughs> ẹ̀gbọ́n mi gan tó wà Nàìjíríà gan sẹ́yìn mo fi dárúkọ ọmọ wàhálà twenty thousand ojoojúmọ́ dẹ̀ lọ ìjọ kan tí mo wà ní central london mo ní mo fẹ́ mu tíì ẹ̀gbọ́n rẹ̀ sẹ́ndí ten thousand sí mo wá pé gbọ́ èyí báwo mo ṣe fẹ́ fi náírà ra tíì níbí báyìí mo padà fún yàn kan náà lówó yẹn nàìjíríà ni ẹ bówó yẹn ṣe ń wọlé tí náírà yẹn bó ṣe ń débẹ̀ la ṣe ń pín kò ń jókòó rárá ẹ mo ní mo fẹ́ mu tíì mo wà ní central london ẹ̀gbọ́n mi dẹ̀ sẹ́ndí ten thousand naira sí mi pé kí n fi mu tíì card náà <laughs> mo ní mo kò ṣe lò níbí báyìí ìbádẹ́ni kí transfer owó yẹn wá ìlú tẹ̀lé bank card mi wà náà kó wà lókè ẹ dà pé first bank mi wà lókè àwọn èèyàn dẹ̀ máa ní Koiki wà careful ìwọ tó máa ń show details yìí má lọ máa show details ẹ tó máa ń show yìí kò dáa rárá gbogbo èèyàn ti bẹ̀ mí ẹ ìjọ tí mo ṣe fídíò kan tí mo lọ show ìgbó license mi àmọ́ mímì kan pé mo ní àpò ìkè no no no no no no mo jọ mo bẹ́ẹ̀ ni mo lè láti gbé fídíò yẹn wá sílẹ̀ àwa edit ẹ̀ wọn náà àwọn èèyàn fún mi lówó mọ́ lórí social media mo ní kò ń ṣe bí tèmi àwọn èèyàn mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́pọlọ làwọn ń sọ àsọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àlùfàṣà níbí báyìí náà àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ má bínú àwọn sọ̀rọ̀ okú àtọ̀bọ̀ gan wọn fún wọn lówó mo ṣeré lórí social media táwa yìí ọ̀rọ̀ àlùfàṣà ni kò mú tún gbọ́dọ̀ sọmọ wọn ń sọ̀rọ̀ kí bọ̀rọ̀ kì lórí social media tó ń gbọ́wọ́ lórí ẹ̀ ìyẹn wọn ń sọ̀rọ̀ tó ń educate àwọn èèyàn ẹni wọn máa fún wọn lówó ẹ káàárọ̀ jàre mi ìyá mi margaret ìbíjọkẹ́ mo kí gbogbo yín jàre Zachariah good morning ẹ jẹ́ ká padà wọnú bí ṣe tó bá fẹ́ pè wọlé màá jẹ́ kẹ́ wọlé anytime so number yẹn ti wà on ẹ máa ṣeré jàre I mean I want people to challenge us question us quickly okay ẹ rí pé mo ti turn down there but mo ṣe agree pa gbọ́dọ̀ jà but mo gbọ́dọ̀ máa sọ pé akọ máa jà máa jà kí má tún máa sọ nípa other options ẹ má dẹ̀ wá síbẹ̀ ká sọ fún mi pé ti onítìrì ní option kò nonsense ni anybody tó bá ṣe think pé ìyá yẹn option ni you are wasting your time and i'm not joking ẹni mi tó lè dé ká tó option ẹ ká vẹ́tẹ̀ nísìnyí àwọn ọba ṣe máa vẹ́tẹ̀ everybody ìlú yẹn nìyá yẹn ṣe sá èèyàn á fi ṣe ń tábì fún ẹni kọ́ máa kọ́ máa pè wọlé ah, tẹ́mi ò bá fẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn ní ọpọlọ tó fẹ́ sọ̀rọ̀ náà kó ìkìjẹ́ ká pè wọlé ká dáyà ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ á máa sá á ní òun nígbà kọ́ọ̀lù the same thing tó ń sọ fún ṣọ́ra kó rí bẹ́ẹ̀ ló sọ fún jìnlẹ̀ ló sọ fún mi náà a ní ohun tó ń bá máa wá sórí program yìí ànígbà kọ́ọ̀lù ànígbà kọ́ọ̀lù <laughs> kí ló ń sá fún ṣàtàyè ọ̀rẹ́ ajá padà sórí ìtàǹbà lọ ẹ ẹ wá dáwọn lóúnjà rè wọn ní kó má fún mi lówó mọ́ <laughs> wọn náà rówó gbà mọ́ wọn ní ẹ ló ṣe ń ta wá lára tó bá mọ ṣé wọn pé three months nísìnyí ẹ má bínú three months ni youtube ti yọ monetization mi mo mọ ẹtí mò ń make every month at least kó tó di pé wọ́n yọ níwọ̀n bá tèmi náà rán fi manager rẹ ṣé ẹ mọ̀ pé owó tó yọ yẹn nísìn yes at the end of the day but àwọn èèyàn ṣì ń díbẹ̀ yẹn pé kó ẹ̀gbọ́n mi kan wà every time tí bá rí lórí program ló máa ń fún wa lówó ó dẹ̀ ṣe ń send ẹ̀ sí paper àwọn ọ̀dẹ̀ gbàtọ́ ọmọ tó ń pè ní journalist work ẹ̀ kò ṣe journalist ló risky jù 1930s, the regions of Bohemia and Moravia fell to the Germans. Slovakia would eventually be occupied and transformed into a puppet state. puppet state. By Germany. But this period of instability would only last a short while before the Soviet Union marched with their own troops in. Soviet Union. Soviet Union fúnra gonna break up. Ah, àwọn yẹn ní agbára ńjọ́ náà lọ́hùn wọ́n padà pín náà ni wá ṣeré jàre ti ṣe wáyé kiri pín ẹ̀ mọ́lẹ̀ ẹ̀ ń pín ẹ̀ lọ́wọ́lẹ̀ nọ́mbà yẹn yẹn fáìn tẹ́ bá fẹ́ mọ nọ́mbà studio wa àwọn yẹn wà ní ní ọmọ mi tó ń ṣiṣẹ́ ní fún wa ní Àkúrẹ́ lọ́hùn ó ní àwọn ìyá àgbàlagbà àwọn ìyá sixty five wọ́n sì ń fọ́ olórí burúkú ni àwọn kọ́lé Ondo state governor nísìn mi ṣe sọ èmi ò tọrọ kú fún un bọ̀ kó tẹ̀ hand over fún deputy ẹ̀ káàmọ̀ pé deputy ló wà níbẹ̀ kó o dẹ̀ máa tìta rẹ̀ ìjọ tó bá dẹ̀ ti wọ́ kí kó kúkú tì ṣe tán nínú tán kí ló tún mú kọ́kọ́rọ́ Ondo state dání lọ wọn ní ó kú lánàá la gbọ́ ó dẹ̀ ní kó kú wọn show fídíò ẹ̀ èmi ò dẹ̀ rí fídíò yẹn dáadáa rí wò because ní tí mo kọ gbogbo ẹ̀ dúró nínú ibi tó náà bí wọ́n gbé yàn sórí chair ni trabaye kò sí nǹkan táwọn kì í ṣe àwọn politician ó yẹ ṣàgbà kéré lórí síbẹ̀ wọ́n ti ń pariwo pé ti kú kò tí kò tí kò yáyáyáyá Manchester dem play ó yà kọ́kọ́ ṣe o Manchester Man City ká lè mọ̀ pé live game yẹn wọ́n dọ́jú ẹ̀ padà wá báyìí ẹni kó sọ̀rọ̀ láàárọ̀ kó jáde kó wá sọ̀rọ̀ fáwọn ọmọ Ondo State you know if he's sick láti mọ̀ pé wọ́n lè tọ́jú ẹ̀ nínú hospital Ondo State máa lọ Germany kò lọ tọ́jú ara ẹ̀ bọ́ fi kọ́kọ́rọ́ Ondo State lẹ̀ fún deputy or politicians àdèmọ̀bí ọwọ́ ah, oh, oh, poison ẹ̀ ni because Akérédolú is a staunch Yorùbá man amọ̀ yẹn tẹ́lẹ̀ mo mọ àwọn tó dẹ̀ mo fi mọ kan fi máa go into detail mo mọ tí bàbá Táyọ̀ Adébánjọ sọ fún mi bọ̀ kò ń ṣe fún public consumption mo mọ àwọn tó jẹ́ pé yes òtítọ́ ló ń ṣe láàrin àwọn governors yẹn àtàwọn tó ti ṣe governor tẹ́lẹ̀ rí ẹnìkan máa ń confide náà bàbá yẹn pé ah ẹ sọ fáwọn ọmọ yẹn o mo mọ èyí tó sọ fún wọn pé kó sọ fáwọn ọmọ yẹn pé kó má dákẹ́ ká máa parí ká máa ṣe náà lọ ká má dákẹ́ àwọn á ní pé Yorùbá nation ẹ̀gbọ́n mi Ọgbọ́láwọn ọgbà ẹ jàre currently the best option on ground is diplomatic ẹ má dáhùn náà diplomatic route ni ṣẹfí pé ibi ṣe náà máa jà yẹn náà pé mò ń wá like diplomatic route ni àwọn ọdẹ ẹ máa jókòó ẹ lọ jókòó ẹ lọ gbọ́ ẹ lọ gbọ́ àwọn tí wọ́n ní tọ́ọ̀nì tọ́ọ̀nì tọ́ọ̀nì tọ́ọ̀nì ṣe tọ́ọ̀nì tọ́ọ̀nì understanding bá ṣe fẹ́ kúrò ní country wọ́n ní obìnrin nìyá yẹn bá jọkùnrin. Soviet involvement would soon catapult the Communist Party within Czechoslovakia to the top of the totem pole and push through a 1948 coup d'etat that would lead to the founding. ẹ̀rù bàtà ti ń ṣe kú eléyìí ní sí 1948 ṣé àwọn pé the same 1948 ni wọ́n ṣe declaration of universal rights because ṣe ní time yẹn ẹ ṣe gan-an ẹ̀gbọ́n mi ọmọ gbọ́lá Albert ṣe ní the era tí wọ́n sọ yìí Era burúkú ni ọlọ́mọ ìka tún rírọ àwọn era yẹn mọ́ the human life the catastrophe though we are still witnessing it a little bit today but in tough face the time world war one world war two àdúrà kí gbogbo àmà gbà nísìnyí pé kọ́lọ̀ má jẹ́ ká ẹ̀ mọ́ because the human lives was just too much kò dẹ́n ṣe ní ọ̀dọ̀ wọn nìkan damage tó ṣe sí Africa because Africa lọ fi ṣe gbogbo ground work lọ fi ja world war one world war two àwa lọ lò bí guinea pigs founding of the Czechoslovak Socialist Republic as the communists took over the nation. This era of Czechoslovakia's existence would sadly be plagued by troubles no less. One of the most well-known challenges that the newfound Socialist Republic would face came in the 1960s. 1960, That's why some are saying that uh, Koiki, uh, it's going to take some time. But even all these countries, after some time, they break away. They couldn't live together. And that's why we have this smaller, small. Sometimes you wonder, how did that báwo small country don't ń resist? I mean, wọ́n bínú pé we come out a little bit from here. Imagine Northern Ireland. Their passport is number five ranking in the world. So the reason German also broke up after the Second World War, Eric Paul Anoka was the last East German leader. East and the West later merged together. So I think what our people don't understand is all these countries as well went through a turmoil. We're discussing the breakup of Soviet Union, I mean uh, Czechoslovakia, and that is why we're watching this video today. And there's still one more I want us to watch, so let's watch a little bit more of this. became known as the Prague Spring. This period represented a time of what appears to many to be promising reforms, though none were too drastic. Still, when the reformist Alexander Dubček rose to power, he aims to create something. So what they did was, tó buy yẹ power àwọn náà in that regional government that they did not destroy, according to those that destroyed. Quickly, please note kindly check the issue I told you yesterday. don't send you. no problem yẹn mo ti resolve ẹ̀yà wa so kò sẹ́ni reason tí ẹ lè ẹ lè ẹ lè activate ẹ̀ so kò sẹ́ni reason mo ti àti mo ti activate ẹ̀ so kò sẹ́ni ẹ̀ ní any problem rárá mo check ẹ̀ kò tẹ̀ sẹ́ni problem cause nobody will be able to tamper with anything so ó lè jẹ́ pé látọ̀dọ̀ yín ni ẹ ti lè ṣe àdánù so there was nothing wrong with it because you know any that priority lórí ẹ̀ pẹ̀lú ìtí mo ṣẹ̀ṣẹ̀ lánàá. Uh, Our massacre will be one year now, no update us. Update ike. Until Taba débi tí ẹ̀ka dé, gbogbo àwọn kan ìlànà máa lọ review padà. There is a lot of work that we going to do. Gbogbo ikú tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá. Well, like I said, látọ̀dọ̀ yín ni so there is no reason for that. So, you know, látọ̀dọ̀ system yín nìyẹn. Because mo check it after that sọ̀rọ̀ tán lánàá. So, full priority lẹ́wà. so kò sí tó rán pẹ̀lú ẹ̀ so látọ̀dọ̀ yìí ni. called Communism with a Human Face and began passing a series of reforms both politically and economically with one of the most important being the increased. So the reason why people are looking at Nigeria like, oh, it cannot break because they are not seeing that other part of the world, they've tried to live together as well. They tried, they tried, The Detroit Mukiyawa Liz Omobola, thank you so much for joining us. The Detroit 4725 Henry, how you doing, my brother? Afis Lamidi 520, thank you. Dolly Sam Omo Omo Saparo Rishiruko, Instagram Vijay Gbese. Ẹ káàbọ̀ sórí ètò. So, the people think that we that we are saying that we want to leave Nigeria wait how can you say you want to leave Nigeria ẹ̀yin eh, people you kill me by that but other countries tell am sọ pé they are one million they are two million they try to live together until they break up because their union was not working anymore Then may are so rest in peace gbogbo àwọn tó pa ní ọ̀wọ̀. freedoms of speech. While this pleased many Czechoslovak citizens, it had a starkly contrasting effect on the nearby Soviet Union. The Prague Spring came to a violent end in August 20. It a violent end. Nothing comes easy, but we are praying that we can speak, negotiate our way with the president, like I've recited in the first part of this program, because those of you that are joining us uh, you know, every time we come into the discussion of this letter of Babakitoye, the first thing we do is we will read it again and then we will then do analysis continuously on it. So that can we, I understand, you know, a lot of you are told, you know, uh, and what I'll do is I'll always look at it from different angles. So this morning I'm looking at it from the international perspective. I'm talking about the, the letter sent to Bola Ahmed Tinubu. So let's come back quickly So we've got a bit of understanding on this. So what I'm just going to do is you know, we don't need to be watching all the videos. It's going to be too boring. But let's look at another video from another. 1988 in Czechoslovakia, formerly known as the Czechoslovak Social Republic, is getting a bit restless. Its leader was first secretary of the Communist Party, Milos Jakesh, who famously led the purges of the 1970s. Jakesh and the Communist Party were very much in control of Czechoslovakia at this point and weren't suffering from a great deal of dissent, as was the case in, say, Poland or East Germany. Quality of life there was slightly higher than the rest of Eastern Europe, and the markers of modern life like television were widely available, which, along with all other mass media, was tightly controlled by the government. This prevented notable dissidents such as Václav Havel from reaching an audience. This isn't to say that the people of Czechoslovakia didn't have any complaints. Many, especially the young, had a great deal. Throughout 1988 and 1989, there were demonstrations throughout the country, notably in Bratislava as well as in the capital, Prague. These were merely calls for reforms, though, and weren't revolutionary in nature, and so the government did little about it. In fact, the communist government could see what was going on throughout the Eastern Bloc and so made some superficial concessions to make it look like they were willing to reform. On the 17th of November 1989, a student demonstration took place in Prague to commemorate. Did you hear that? The student demonstration in Prague in 1989. So, Tiffany, I'm a demonstrate. People think that, you know, it is nothing. it is just part of the diplomatic way since that ní bọ́tà fífi That government there. you cannot fight the government you know because the government will crush you easily but what you can do you can crumble that government in different dimension through diplomatic through pressure through protest civil disobedience and all sad then later on if things start becoming that the government still doesn't want to listen it will become like the Sudan then there will now be a paramilitary it will be the same thing like the IRA that we are discussing. I'm, I'm going to leave that because the focus is the Belfast side today. So we're going to come back to Bill Clinton again. I mean, uh, um, uh, you know, Hillary Clinton. So I want us to get that message right. I'm going to close it because I don't want too many things open. We're going to come back to Babakintoye as well later. So let's come back again. But before I go back, let's first go and read a little bit about the Good Friday Agreement which was in 1998 April 10 precisely ó tẹ kù díẹ̀ kí n dé lu ni wọ́n ti sign agreement yìí I got here around September but this agreement happened in 1998 just the same thing that we are discussing today that Bola Tinubu must listen to us because number one we are now practicing you know the military rule we are in democracy so the Good Friday agreement I'm gonna read that quickly. The Good Friday Agreement, also known as the GFA, or what they call the Belfast Agreement, is a pair of agreement that was signed, was signing, on the 10th of April 1998 that ended the most of the violence of the troubles. The troubles were an ethno-nationalist, just like our Yoruba nationalist, but the difference is àwọn ògbébọn dání àdẹjà ẹ ṣe gan ìyá mi comfort lọládélé mo rí mẹ́sẹ̀gì lórí ìgbà tí mo post the picture pé mo wà lórí ìṣẹ ní Koiki be careful Don't go back to Nigeria yet we love you here you know má lọ Nàìjíríà o you know so thank you so much uh, you know my beautiful aunty and I love every one of you for the care and the love àwọn tó dẹ̀ lọ́ọ̀bù wa tẹ́lẹ̀ náà bíi yàwá liz dada tó dẹ̀ ti náwọn lọ́ọ̀bù wa mọ́ ọlọ́jọ́ kò sọ́dọ̀ ṣọ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ I wish them all the best tó bá yá gbogbo yín máa padà sílé ẹ̀rí ẹ̀ láìsí pé yá yẹn The troubles were an ethno-nationalist conflict ethno-nationalist conflict in the Northern Ireland that lasted about thirty years from the late 1960s ni wọ́n ti 1998 also known as the Northern Ireland Northern Ireland conflict It is sometimes described as an irregular war or a low-level war. <laughs> But kò sógun kan tó kéré. But àwọn tí wàá nu ogun nísìnyí wọ́n ń gé orí yín wọ́n fẹkùn wọ́n fa dis ní Nàìjíríà. Wọ́n wọ́n destabilize the system to yẹ work for everybody. Wọ́n marginalize yín Dangote marginalize yín káwọn kan ní Dangote refinery. You think he's a stupid man? You think you think Dangote owns all the nineteen billion to fi ṣe project yẹn tó máa wá pẹ́pọ̀ fún yín ní three hundred àbí ní two two naira àbí fifty naira? You must be crazy. Some of you will never get a job in Dangote refinery kò ṣe pé. young people this battle must be won for our race. Ẹ má dáhùn lóhùn. Ẹ jẹ́ kó máa ní Koiki shut up ní London. I am six thousand kilometres away. The problem in Sudan is power struggle between the two military generals. They are fighting for their own interest. Well, that's always it. Somebody must fight for interest. Interest kan làwọn náà fight fún náà there will always be interest. We all have different interests. Our interest in Nigeria is not our interest is not because Tinubu is there. We don't hate Tinubu. But Tinubu cannot sort out our problem in eight years. Let's go back to this agreement. Ṣé mo fẹ́ káwọn ìyá sixty five ṣe máa fọ́kúta ní ní ní ní Àkúrẹ́? Mo ní fídíò yẹn àkọlé máa play gbogbo video, yẹn ni ó wà too distracting. Ìyá sixty five years old ó ṣe ó ṣe fi ó fi ámà ó fi fọ́kúta tó lè bá rí one thousand naira in a day. Ah! hey, I to be lọ́ba o so this agreement tó lead sí ta fi ń rí Cherie Blair ní bíbá àbíṣọ mo ní Cherie Blair eh, Hillary Clinton but nǹkan kan ló kọ́kọ́ ṣẹlẹ̀ before this and before this because after ti gbogbo ẹ ti di iṣu ata yàwùnyàwù báyìí ni agreement wáyé but ìjà yẹn thirty years ló tẹ̀kì wọn àbẹ̀lẹ́dùnmarè ọlọ́jọ́ ẹ̀mí kó má jẹ́ kí ti yorùbá rí bẹ́ẹ̀ but tá a bá ní ká calculate ìgbà tí yorùbá náà ti parí pọ́pẹ́ lọ kò ń ṣe ní three years ago lápẹ̀rẹ̀ from the time tó ti destroy regional government ní nàìjíríà tí ó ti wà divided from the time tó ti fúwá sí nineteen fourteen amalgamation ní nàìjíríà ti divided so kò ń ṣe pé lẹ́ẹ̀ni tí bàbá Akíntóyè gbóhùn sókè ìyàtọ̀ kan ni pé bàbá yẹn sọ nínú fídíò yẹn lọ wo fídíò yìí bàbá yẹn ni wọ́n ní táwọn yorùbá kan bá ń sùn àwọn yorùbá kan máa tají ìjọba olúwo yẹn yín ìjọba nìyẹn ọba tó ń fagbó nínú palace ṣá ọba làwọn yẹn institution làwa respect à respect ọba òṣì kan ọba ọba jágbàjàgbà làwọn yẹn ìjọba làwọn yẹn ṣá ọba tó ń fagbó ọba tó lọ mọ́ ọmọ wá láti west indies tó ń bá sùn tó ń wégbó nínú ilé tó mọ̀ kọ́mọrin rìkọ́ọ̀dì tó bá tẹ̀ bá máa wégbò wá wégbò nínú yàrá oníjẹ́ kọ́ kí àwọn ṣe gbogbo kan náà ní àmì àwọn understand yàn ìwọ ọba ṣe yẹ kí gbogbo ẹ̀ náà lẹ kó máa ṣe níwájú ìyàwó ẹ̀ àwọn ọba jàkújàkú àwọn ọba gaima ṣé ọba làwọn yẹn gaima ni gbogbo wọn gaima ni gbogbo wọn pátápátá criminals all over the place let's come back here so agreement yẹn kó tó di pé wọ́n débi agreement yìí gbàsìgbòsì ti ṣẹlẹ̀ ẹgbọ́n kan tó pè nígbà wọ́n ní wọ́n ní is a low level war kí ló ń pè ní low level war ok àwọ̀ sínú ogun nísìn ní nàìjíríà but ogun wà ẹ̀ rí jẹ ẹ̀ rí mu ẹ̀ lè lọ sọ́jà you can't do as, as many things but there was an agreement and there's also what they call the ethno nationalist kí ló ń pè ní ethnic nationalism we are Yoruba nationalists we must be proud of that every day tí ibo bá fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa a gbọ́dọ̀ lé wọn kúrò lórí ilẹ̀ bọ́ ẹ̀ lé wọn nísìnyí torí pé you are in Nigeria and any Igbo have the right to reside and live in Lagos State èyí lè máa wá decide ẹ fẹ́ ta lẹ̀ fún wọn ẹ bá dẹ̀ ti ta fún ẹ ti ta fún ọ nìyẹn or kí Lagos State governor issue statement pé ẹni tó bá fẹ́ ta lé ẹ̀ tó lówó gọ́ọ̀mẹ̀ntì máa rà á gọ́ọ̀mẹ̀ntì lówó náà ṣèbí tó ṣèbí Lagos State lówó lọ́wọ́ kí ló dé tí Lagos ò máa sọ pé gbogbo ẹ̀yin ọmọ Lagos tẹ̀ fi ń talẹ̀ ifá ọmọ Ìgbò ẹ jẹ́ káwa ra property yẹn kàrà kúrò lọ́wọ́ yín kí Lagos wá rẹ́ǹtẹ̀ fáwọn Ìgbò ẹ wá gbé ilẹ̀ ẹ̀ta fún ọmọ Ìgbò ẹ wá ní pé wọ́n ra Lagos mọ́ yín lọ́wọ́ bomb ẹ ní ṣoríire kílẹ̀ ń talẹ̀ yín fún ẹ̀yin lẹ́ta lẹ́nà ẹ wá náà fẹ́ gba Lagos mọ́ yín lọ́wọ́ ẹ dẹ̀ lè lé wọn kúrò nínú Lagos state because we are still in Nigeria British British ò lè lé mi nísìnyí torí pé mo ti bímọ sí bí dẹ̀ ti wà nígbà for twenty five years the worst case scenario ni pé wọ́n lè restrict me to some things bọ́wọ́ lè lé mi torí pé mo ní mo padà sí Nàìjíríà kò dẹ́n ṣe torí Yorùbá nation mo ti ní mo padà nineteen ninety eight mo sọ fún UK pé mo lọ sí lémọ́ lọ́ọ́ ṣe hold me for fourteen years tó fún mi níbi ìwọ́de òmùgọ̀ òfin lé òfin lé àwọn haúsá kúrò lórí ilẹ̀ ẹ̀dẹ̀wánu nàìjíríà orí òpè bọ́n ṣe máa wà lálábàràgbó nìyẹn ẹ lè lé wọn but a lè control wọn láti máa make sure pé wọ́n fi cctv síbẹ̀ èyí tó bá kó bọn wọlé síbẹ̀ kó flush wọn jáde and now that tinubu is there kó kó bọn fáwọn àmọ̀tẹ́kùn ìbọn gidi kó wọnú igbó kó pa gbogbo wọn dànù kí wọ́n lè ráyé gbé òmùgọ̀ wèrè èmi ló ń bú ìwọ tó lè lọ síjẹ̀bú òde látẹ̀kọ́ nísìn lọ síjẹ̀bú kó jí ẹ àmọ́ tó ń ṣẹlẹ̀ sórí ẹ̀ don bastard èmi ìpìlẹ̀ máa ma gbà níbí ìbàgbẹ ládùúrà ethnic nationalism also known as the ethno-nationalism is a form of nationalism wherein the nation and the nationality are defined. farabalẹ̀ kó gbọ́ bíbá òwúgbọ̀ àmì nàìjíríà nàìjíríà ń kọ́ nàìjíríà ní olùsì nàìjíríà òṣìwò. We are just born in that messed up country that they change the, the, the, the name britain ló change orúkọ yẹn náà ní nineteen fourteen tó bá change orúkọ yẹn ní yorùbá kingdom but they knew that our yorùbá wà powerful wọ́n mọ wọ́n mọ power wa power yẹn ni wọ́n sì fi máa lò nínú nàìjíríà táyé òfin da wà ló ń ṣoògùn ṣoògùn orúkọgùn náà fi ń mẹ́kọ̀ọ́ owó ni òfin lọ́ọ́ máa ṣoògùn oògùn kí ló ń ṣe mo sọ fún ẹ pé lọ sí istanbul láàárọ̀ yìí nísìnyí tó bá láǹfààní àti débẹ̀ kò lọ sí kò ní kí jìnlẹ̀ mú ẹ lọ sí grand bazaar i'm sure pé jìnlẹ̀ ṣàmọ̀mọ́ grand bazaar five hundred thousand people ló wọ ọbẹ̀ lójoojúmọ́ ò ní láti ṣògùn wàá ra pẹ́ńsù wàá ra gógóró lọ́wọ́ ẹ̀ ẹ̀ ń fáwọn èèyàn ẹ̀ ń fáwọn abẹ́ èèyàn wọ́n pààyàn sí ìwò nísìn ẹ lọ sórí àròlé òdòdó àti pílẹ̀ lẹ́ẹ̀kan àròlé tẹ́ntẹ́n bó ti ń jẹ so kí ló ń pè ní ethnic nationalism is because we are fighting as a Yoruba people bẹ́ẹ̀ ni tóbi wà lóye má dáhùn lóhùn wọ́n ní Nàìjíríà is not a scam tó bá tún máa jẹ́ skáàpù kọ́ ẹ̀mọ́ ọgbọ́n mọ́ gbọ́dọ̀ wọn ní ninety nine years c of o official agreement kó kó jẹ́ kẹta lè fẹ́ anybody ní Lagos State kó jẹ́ kẹta lè fẹ́ anybody ẹni tó bá lówó tó dẹ̀ ní ìdánwò tó desperate torí pé lórí burúkú ni nonsense ó yẹ kí Lagos State Ọ̀yọ́ State gbogbo wọn kọ́ níbi tí wọ́n yẹ pé ẹ̀kọ́ ra wọ bẹ̀ a ní ilé ta fẹ́ tà ìyà ń jẹ wá kódà ẹ sì máa gbé níbẹ̀ bọ̀ àárà kúrò lọ́wọ́ yín ẹ wá máa san rẹ́ǹtì fún ẹ bá mọ̀ pé ẹ fẹ́ tà fáwọn ẹ̀yà tó kù ẹ wá talẹ̀ fáwọn yẹn àwọn yẹn lówó ọ̀bá fowó drọ́ọ̀gì rabẹ̀ àwọn akọ mọ̀ síbẹ̀ ẹ wá ń bínú ẹ fi lọ máa jalè níbẹ̀ lòṣì olórí burúkú ṣé ìwọ ṣé ìwọ lọmọ ìwọ ìwọ ṣe ìwọ náà ṣe lọ kọ́ bísínẹ́sì yẹn kó máa lọ jí or destroy the biggest printing hub l'Abuja wọ́n wo dànù pẹ̀lú gbogbo ìkójúmọ̀ tó wá ogun máa ṣẹlẹ̀ níjọ́ kan ẹni ògùn kò ní sógun ó kù díẹ̀ ni ẹ mọ̀ fáwọn ibo yẹn ẹ mọ̀ fáwọn tẹ̀ lówó dáadáa bí wọ́n lówó wọ́n lówó ẹ̀kọ́ jí láàárọ̀ ọjọ́ kan ní gbàǹsì gbòsì ẹ̀kọ́ máa gbọ́ ni ẹnu orí ilé bábá náà ni èmi náà sọ fún yín pé seventy two hours journalist ni èmi bọ̀ ń lé nìyẹn kọ̀ọ̀sùn gbọ́dọ̀ wá dọ́kúmẹ́ntẹ̀ pọ̀ ní sọ̀tàn ẹ̀ fún mi lẹ́yìn òdì. so kí ló ń pè ní ethnic nationalism farabalẹ̀ kó kọ́ sílẹ̀ screenshot ẹ̀ ìdí tá a ṣe ń jà lélẹ̀ ìdí tá ṣe ń bínú lélẹ̀ we are nationalists nationalist ni wá tó bá sọ pé yẹn yorùbá force bẹ́ẹ̀ sọ fún wọn pé yes But ó lè ṣe yorùbá force nínú nàìjíríà kò possible tó bá jẹ́ pé ibi tá a ṣe lo regional government tí kò ń ṣe pé wọ́n lọ destroy ẹ̀ àti mọ̀ tá a fi ṣe pẹ̀lú gbogbo àwọn tó kù torí a máa ní a máa ní sójà tiwa wèrè tó bá ń bọ̀ àníkàn yìnbọn fọ́ lórí tó fi pé gbogbo èèyàn ní uk fẹ́ kó wọ̀lú yìí uk fẹ́ kí everybody wọlé náà especially when you are a criminal criminal gbọ́dọ̀ dúró sínú inú ìlú ẹ̀ má wá sí bíbáyìí So when we say we are ethnic nationalism, also known as ethno-nationalism, kilomi, is a form of nationalism where in the nation, Nigeria is not a nation, okay? Yoruba is a nation, Igbo is a nation, Hausa is a nation, Kanuri is a nation, Edogun is a nation. Bẹ́ẹ̀dọ́bá náà wọ́n the Yoruba problem tí one year There can be a nation. Gbogbo island ti mò ń sọ lẹ́yìn kò tó two million. where the nation and the nationality tó bá sọ pé nationality àwọn èèyàn tó ń gbé nínú bẹ̀ I am a Nigerian ta ló sọ fún mi pé yọ Nigeria yé bàbá ẹ̀ ló sọ fún mi pé yé bàbá ẹ̀ gan mo bá ń pè Nigeria some of our parents don't know what is Nigeria ọkọ àwọn náà bàbá tí wọ́n náà kọ́ bí wọn náà pè kún wọn Nigeria ni táwọn parents wa kan fi kú ọmọ bá ń pè Nigeria ọkọ mọ̀ pé Nigeria ni wọ́n but àwọn kan gbọ́ ìtàn lẹ́nu bàbá bàbá wọn lẹ́nu ìyá ìyá wọn pé ibì kan nílẹ̀ wa ti wà tẹ́lẹ̀ kó tó di báwọn aláwọ̀ funfun dé tó destroy ẹ̀ with the emphasis nationality are defined in terms of ethnicity with the emphasis of an ethnocentric approach to various political issues. Now, mo fẹ́ link ẹ̀ mọ́ lẹ́tà tí bàbá kọ yìí kọ ó níbi kan tí bàbá kọ tí mo ti kà nílẹ̀ torí ẹ mọ̀ pé tí bàbá ṣe ń ka lẹ́tà lójoojúmọ́ àbí statement wà á lè rẹ́fẹ́rẹ́nsẹ̀ sí nǹkan tó bá ń kà bàbá sàn kankan nípa pé táwa Yorùbá bá dá dúró a lè ṣe nǹkan tira wa mo sínú ibẹ̀ ní láti highlight ibẹ̀ yẹn so that mo mọ ìfẹ́ ìyá sọ fún mi pé ẹ jókòó tẹ farabalẹ̀ ká gbọ́n tájọ́ ń bá tí gbogbo tètè mú kúrò nínú jágbajàgba ń bọ̀. Against this background, we Yoruba people remain firmly convinced of the sustainability of Nigeria and Ogunṣẹ́lẹ̀ mo dẹ̀ gbọ́dọ̀ ah bó la ń mọ ife ten yẹn sí i like ten yẹn ọ̀rọ̀ ẹ jẹ́ kí n. ní kò wá organize bàbá ẹ̀ náà ní wá organize lórí burúkú somebody ṣé bbc ló gbé bíbá ṣé mọ̀ pé interaction ní bíbá gbogbo yín lajọ́ ń ṣe program mo ka comment kan báwọn ni why this guy not organize mo ní kò ní dá fún bàbá ẹ̀ bàbá kò ní wá organize lórí burúkú somebody one now mo fẹ́ ka ka bíbá yìí ìdí tí wọ́n pe bíbá yìí nísìnyí pé approach to various political issues ṣé àní political issues ní nàìjíríà ẹ fi pé torí pé tinubu wà níbẹ̀ no ah gbọ́dọ̀ kí ni ètò àkẹ́ mo ti move mouse mi ó dà ó lè lè fi highlight bíbá yìí highlight débi láti bíbá débi ok kàṣàṣọ now ẹ jẹ́ kí n ka bíbá fún yín ẹ mọ̀ pé mo ti ka abẹ̀yẹn nísìnyí ẹ jẹ́ kí n wá ka page six nínú statement bàbá kí n tó yẹ therefore we Yorùbá nation because a kì í ṣe Nàìjíríà we are a nation ẹ mọ̀ pé a ti mọ many nationality àti nation àti di pé a fẹ́ ní political structure tiwa which we are not interested in the political <laughs> ẹ̀gbọ́n yàbẹ ní kékeré kẹyìn sí ọdà máa tẹ kẹyìn sí ẹṣẹ gan ni ẹjẹ àfikún yẹn sílẹ̀ díẹ̀ àtẹ kẹyìn sí ẹ àwọn mímu ti bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní tẹ kẹyìn sí therefore we Yorùbá nation reaffirmed our decision to negotiate with the Nigeria the creation farabalẹ̀ gbogbo bẹ́ẹ̀ the creation àfi ṣe Nàìjíríà tá a máa lọ nìyẹn kó ìkẹ́ lọ join APC kò ní dá fi ṣe pé ká lọ join APC ẹlòmíà ní kí n lọ join APC mo fẹ́ fi APC ṣe mo fẹ́ gba Yorùbá nation ká set up political structure tiwa náà àmọ́ tá a máa pè é kò dẹ́ ṣe gbogbo alámọ̀ wà ní politics àwa mídíà kan máa wà pẹ̀lú yín àmọ́ mọ́nítọ̀ yín ẹ̀dẹ́ máa sanwó fún wa ìnù ẹ̀yẹ́ sanwó fún CNN àti BBC therefore mo ṣàgbọ́ṣe yìí Mákindé ó ní AIT rep òun nígbà tó ń fi di gọ́vnà the first time ìyẹn AIT wọ̀ gbowó lọ́wọ́ òun mo dẹ̀ mọ ọlọ́dún mọ́ni tó máa fún AIT every month tí kò sí nínú record ah! Nàìjíríà <laughs> therefore bàbá kí tó ìlú sọ̀rọ̀ ní sí ní page six therefore we Yorùbá nation reaffirmed our decision to negotiate with Nigeria the creation of our own separate, autonomous, political, and economic space outside the framework of the now illegitimate Nigeria ibi tí highlighted gbọ́dọ̀ highlight ẹdẹ nìyẹn ṣẹrí pọrọ tí wọ́n sọ níbí báyìí In terms of ethnicity, we emphasize on an ethnocentric approach to various political issues related to the national affirmation of a particular ethnic group. We are the ethnic group, Eshigoni, Mr. Toby. We are the ethnic group inside Nigeria that is being marginalized today. So now, let's go further a little bit more. Conflict. In Northern Ireland, Tabasokwe, Northern Ireland Northern Ireland is part of the United Kingdom. And in the northeast of the island of Ireland, that is variously described as a country, province, or region, Northern Ireland shares an open border to the south and the west. The Republic of Ireland in 2021, its population is 1.9. Northern Ireland today, can discuss Lobai okay passport index one number five ni mo sọ let's go back to it gbogbo northern ireland tá à sọ lẹ́yìn nísìn is one point eight million currency one is pound sterling province one is ulster àwọn náà ní dialing code tiwọn which is plus forty four which is the same thing pẹ̀lú uk but agreement tí ó lead sí eléyìí was because of this problem problem yìí arose some thirty years ago and they were able to stop that problem after so much fighting láti 1960 ìwọ tó ní Yorùbá nation ti ń pẹ́ jù láti 1960 làwọn ilé ti ń jà kó tó di pé agreement wáyé ní 1998 ẹ̀dá gbọ́ last part of this video. it wasn't but it is and you know you're, it's going to need tender and open pair for for a long time. The Northern Ireland Assembly at Stormont has been unable to function for 40% of its lifespan due to disagreements between the sides. Most recently, the Executive Committee hasn't met since February 2022, discussed further in part by post Brexit trading arrangements. While not suspended, no major decisions can be made. But despite many continuing challenges, optimism. There will be challenges. We must also be optimistic. Yes, Inudukbonitiri was a was a challenge in the urban nation struggle. We cannot deny that. but we still have to be optimistic that we are still on the right track. Like I said, I know that everybody bó ṣe wọ́n lọ́kàn pé ká ti ká ti nation ká declare I know that the declaration tó ń ṣe feel like ah ká ti gba country <laughs> ẹ̀bọ̀ pé yẹn kọ́kọ́ mú àwọn èèyàn nígbà yà ká ti declare ah Koiki ó dẹ̀ ti sọ̀rọ̀ lórí ẹ̀ akérèdé tí Koiki ó sọ̀rọ̀ lórí ẹ̀ àbí nǹkan kan ti ṣẹlẹ̀ ni. <laughs> nígbà táwa realize pé ọmọ fàbọ̀ níyà ìgbéra ni o àwọn kan wá disagree pé no declaration yẹn is declaration wọ́n ti ìyá ẹ̀dẹ̀ ni wọ́n ti declare lẹ́ẹ̀kan èèyàn kan kan mo ní kò tó bẹ́ẹ̀ ó náà ti declare lẹ́ẹ̀kan kò dẹ̀ sí ẹ̀kan tó gbọ́dọ̀ tó declare mu that is a fàdé ẹ jẹ́ ká sáré take call yìí before we go further hello caller. ẹ káàárọ̀ o. ẹ káàbọ̀ okay uh, I think it's from my own end ni o ti break let's make that call back because ọ̀dà mi ló to break you know fóònù yẹn òun ló ń ṣe ségesège. ẹ̀gbọ́n sókè. hello. I'm going gbọ́ yín. ya ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ um, ẹni tó ní pé nàìjíríà is not a scam yẹn o ló jẹ́ kí n kọ́lé. <laughs> no only nigeria is a scam kò sọ pé nigeria is not a scam only nigeria is a scam. okay okay because. Eh, gẹ́gẹ́ bí ohun tí bàbá sọ so. All right. I think it's my WhatsApp that is playing out this morning. Uh, it's got too much, too much uh, files on it. All right, ẹ jẹ́ kí n ṣẹ̀kọ̀ kan, Instagram náà máa but too much space. So maybe I should remove this Instagram for now. Um, let me uninstall the Instagram on it so that a lè fi pressure yẹn sílẹ̀ díẹ̀ pé just you know this gbogbo Colony capacity to strong let's stop it o ma hold Oh yeah. okay okay okay now man, um, my video, yìí máa send ẹ̀ sí yín máa kàn explain nípa subsidy tán ni wọ́n yọ yìí. oh yeah yeah I've, I've watched it already uh, I've, I've, seen it, uh-huh. I've seen it already so we're gonna play that video uh, later on in the program I've seen it already. Uh-huh. Only for the past eight years ó ní wọn ò sọ subsidy. so àwọn olówó ń sanwó fún tọ́ntàn kan san subsidy that's a question that we need to ask. Chief Bishop to learn. I might be in that right, so I don't know what's going on with you. You know, there's just too much. Uh, the break of the let's say delete the apps on there. Hey, go ahead, Bishop. Yeah, yeah so àwọn wo náà wá san subsidy ṣé subsidy subsidy wo náà tó wá yọ again báyìí hmm. Nigeria is a big scam o oh, big scam very big for the past eight years kò sẹ́ni kankan tó gba subsidy wọ́n ti accept uh, because since the time of Yara Yaradua Yaradua have issued a letter and subsidy have been removed hmm. so tó bá ń ṣe budget tó ń fi eh, tó ń subsidize All right, we're having issue with the phone this morning. Not too sure why. Um, you know, it could be the load on the phone and all that. You know, ẹ not bínú ẹ̀yin wa, it could be the load. Load yẹn ti pọ̀ jù. So, we'll only come and disconnect. Mo lè ti reduce a, a little bit of the number. Bishop. Ẹ jẹ́ kí n cause pictures, images, just too much. So, let me delete some again moving the files to trash ó ní kò conversation yẹn kó kó stable alright ẹ kà tó pick it be ó stable again. Uh, go ahead. Apology to yeah. our listeners. Yeah, uh, go ahead. Oh, okay, sorry. So now that they now remove, I just see that it's a systematic way of inflating price of fuel. That's just it. Mm. That no any subsidy or oh, anything. They're not paying anybody. You don't want to inflate price to make more money, and they are destroying the land. Yeah, definitely. There's a problem with the phone this morning. I Atanolo ti ṣe bẹ́ẹ̀, so I don't know. Anyway, Bishop, you might bínú, there is um, we're having problem with the phone this morning. That is why there's, you know, the cutting and cutting ẹrù ti pọ̀ jù lórí fóònù yẹn everybody wants to send message everybody wants to call it. hello caller ẹ̀gbọ́n fẹ́ pẹ̀lú. Our treasure from one hundred and eighty to five and something. Àwọn hmm. tó táwọn èèyàn yẹ kọ́ máa mọ̀ ní tí gọ́ọ̀mẹ̀ntì price kan sílẹ̀ price yẹn kó làwọn èèyàn physically hmm. lánàá ọba yẹn ra epo lójú wa ó per litre náà ta fóun yẹn hmm. seven per litre ó rẹ epo mẹ́ta within one single road kó tó débi tó ń lọ is that country ah, wo um, wo tó wo tó. Alright, um, what to what to do? So the agent calls and say, I don't know, there's a problem with this phone. We may have to upgrade the phone later so that it can be able to work in accordance. Um, Ẹ̀gbọ́n mi, àwọn fẹ́ why did Onitiri declare without the support of Professor Akitoye? Did Professor knew in advance? Ta ló ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó fi lọ declare? you know, nobody knew what she wanted to do. She was planning whatever she was planning without any consultation with anybody. So, you know, professor is not aware of any, you know, intention of her to declare, you know, and that is not a declaration. All they've done is just, a, you know, a shenanigan by putting, you Putin ọgbọ́n ọmọkànlá Amẹ́ríkà kó sọ́yìnbó wá wáyọ̀ kan láti France gbogbo àwọn tó fún lówó lẹ́kìtì wọ́n ti ya dànù nísìnyí wọ́n pọ̀ dá wọn lóòmù because bọ̀bọ̀ kan pè mí náà látẹ̀kìtì ó ní wọ́n promise òun lówó fún bíá mọ́tò àbí kọ̀ọ̀kan padà fún òun lówó yẹn wọ́n dẹ̀ ní kóun lọ declare so You know, that is not a declaration. All she has done is just, you know, a diversion. So let's come back into the conversation. We've talked about a little bit about the Northern Ireland and how they got to where they are. uh, you know, which is the last part of this video. Remains. Whatever the problems in Northern Ireland, what people should never forget, it's a well better than where it was. And if we exercise common sense and realism today, we can keep the peace intact. So are they going to keep the peace intact? Tony Blair ló ń sọ̀rọ̀ you see. Now ẹ jẹ́ ká padà uh, Hillary Clinton. This was in April, 25 years after the Good Friday Agreement. Yes, let's give them all a round of applause. As you know, because this hall has been filled and so many have been watching on live stream. I've heard from people literally from you know the United States to Singapore. are èèyàn ló fẹ́ wá àdírẹ́sì nísìnyí kò wá sínú òkùnkùn kò wá àdírẹ́sì kò ní kó cover schedule obìnrin kọ́ lélẹ́yìí ìyá yẹn afẹ́ afẹ́ afẹ́ àdírẹ́sì yín a máa kọ́fà ojú ẹ̀ ṣé o eléyìí tó wà àdírẹ́sì ní sí kò ṣe ní kò wà nínú yàrá kan kó máa àdírẹ́sì yín I don't think some people even understand you know how things work in the international world. Uh, we've heard from the architects of the Good Friday Agreement about the challenges they encountered and the solutions they built. We've had a chance to reflect on what has been achieved and to really honor all of the citizens of Northern Ireland who made uh, the peace possible. We also recognize the impact of those uh, who often go unrecognized, the many women of Northern Ireland who were crucial to the agreement's inception and its longevity. And on the second day, we discussed how to renew the commitment to peace and... Renew commitment to peace is Bola Tinubu going to sit with us so that the peace that we have been campaigning for will continue? Because we never did anything that led to trying to kill Igbowo by a Fulani former president. Is he going to also do a similar thing or is he going to sit down with us in negotiating the Yoruba future in Nigeria àwọn bá ní láti agree pẹ̀lú ntafẹ́ doesn't matter but it's not about them it's about the future of we the Yoruba people the future is what they are discussing here now twenty-five years after the peace agreement and I'm giving you the background of that peace agreement which is here what led to that peace agreement on the 10th of April 1998 that ended most of the violence of the troubles and the ethno-nationalist conflict in the Northern Ireland that had prevailed since the late 1960s. At 1960 nìjà yẹn ti ń bọ̀. Kò ń ṣe pé jàtọ̀ ṣe bẹ̀rẹ̀ lánàá. Bẹ́ẹ̀ ni ìyá mi comfort this woman compare with our stupid woman Onimi Ominira Onitiri was sent and commanded by the Fulani politician Mukia Greg Mukibaba Abimbola Kamel Amen. Muki. So what we are looking at today is the international perspective of the statement of Babakitoye, which I have been reviewing in the last few days, and like I said, that is going to be you know the major conversation on the Koiki media as we then link it with other things around the world. We've talked about the velvet divorce. The velvet divorce that happened in the Czechoslovakia is still possible in this today Yoruba negotiation with Nigeria. There's no way you're not going to negotiate with the government. The government that is in power, you will negotiate with them. And if that negotiation doesn't work, then you might end up seeing what you saw or what you have been reading about the history of the IRA. They were called terrorists, they were called all kind of names, but eventually they are working together, you know, with the current people, power sharing and all that, which is why this topic and this conversation that Queen's University Belfast held the 25 years peace agreement. The Yorubas have also been asking for a peaceful agreement. Peaceful agreement. Recap as Bill and Hillary Clinton joined Tony Blair and Bertie Ham for Belfast Good Friday Agreement Conference. It is a three-day event. It's being held at the Queen's University Belfast to mark 25th or 25th anniversary of the Good Friday. Former U.S. President Bill Clinton the ex-British Prime Minister Tony Blair, the former Taoiseach Betty Han have joined a major conference in Belfast to mark 25th anniversary of the Good Friday Agreement. They took part in a panel discussion that was chaired by the former U.S. Secretary Hillary Clinton, who is hosting the three-day Queen's University event in her role as a chancellor. Earlier, George Mitchell, who chaired the talks, which led to the 1998 peaceful deal. Are we going to see a peaceful deal in 2023 between the Yoruba people and Bola Ahmed Tinubu? Are we going to see the peaceful deal between the Yoruba people and the government of Tinubu in the next four years? Let's remind ourselves peace is always the best option. But that peace doesn't happen, then there will be last goals that will lead to peace later on as well. But you have to try everything. You have to put everything on the table. A bust of the former U.S. Senator was unveiled in the grounds of the university as part of the agreement. Mrs. Hillary Clinton encouraged politicians to move forward with the same spirit of the unstoppable grit and resolve that brought the peace 25 years ago. Prime Minister Rishi Sunak and Teosho Leo Varadak are due to attend later as well. The Good Friday Agreement largely ended Northern Ireland 30 years sectarian conflict. The Fulanis have been marginalizing us, they've been killing us for only God knows how long. They are not just killing you in the forest, they're also killing you economic wise. As the trouble which claimed more than 3,600 lives. Are their lives much better than the 29,000 Yoruba people that have been killed? Let me take you to what Babakitoye said when it comes to how many Yoruba people have perished in the hands of this monster. And it goes like this. The Yoruba have lost an estimated 29,000 people of our of people to this rampage. Do you know what that means? I mean, imagine a, a 30 year war, only 3,600 people died. I don't think some of you understand what it means by life, èmi you me? thirty years táwọn eléyìí jà wọ́n sọ pé only three thousand six hundred well i don't even have to use only because they are human beings but lọ́dọ̀ tiwa in the eight years of president buhari twenty-nine thousand people have died and people think it's nothing i i, I don't get it thirty years lọ fi jagun yìí only i mean three thousand six hundred lives were lost but buhari was there for eight years and twenty-nine thousand people kò ń ṣe thirty years ni buhari fi wà níbẹ̀ o mo kí mr ọlámi So while we are here now saying to the people, let us leave Nigeria, this is not a country anymore. This country is holding you backwards. And this country is not going to move forward. So I'm going to close that. I think I should close this because I don't need this one as well. So we've been able to get the understanding of the Good Friday. Tó bá at least you now know what led to the Good Friday ogun kan ló for thirty years kó tó di pé peace agreement wáyé let's hear a little bit from Ilari. then I'm going to move a little bit to what Bill Clinton said as well. Professors and administrators here at Queens whose hard work made this conference such a success. And yes, let's give them all a round of applause. as you know, because this hall has been filled and so many have been watching on live stream. I've heard from people literally from you know, the United States to Singapore. Uh, we've heard from the architects of the Good Friday Agreement about the challenges they encountered and the solutions they built. We had a chance to reflect on what has been achieved and to really honor all of the citizens of Northern Ireland who made uh, the peace possible. We also recognize the impact of those uh, who often go unrecognized, the many women of Northern Ireland who were crucial to the agreement's inception and its longevity. And on the second day, we discussed how to renew the commitment to peace and prosperity that was committed to 25 years ago uh, and now on this last day, the work to reimagine the future of Northern Ireland is front and center. I just came from uh, the very first shared campus in Northern Ireland at uh, uh an incredible setting uh, in Limavady, um, where the St. Mary's Catholic um, High School and the uh, local high school are working together where Catholic and Protestant principals, teachers, and students are learning side by side, playing sports, sharing ideas, and building that shared community that we all hope to see across the deep divides. I also was so I'm not going to borrow so much with these. You know, you, you know, take that word, the deep divide. Nigeria is so divided that it does not matter how much uh, you know you might try to. So we're going to move quickly to Bill Clinton speaking during the course of this event as well. My name is Olamiko Iki. You're watching a live transmission. this year from now the former president of the United States of America, Bill Clinton. Please welcome to the stage the 42nd President of the United States, William Jefferson Clinton. Thank you very much. Thank you very much. I, I have been here so long. that I am reliably informed that I will owe taxes if I'm not gone in 48 hours. Mr. Prime Minister Taoiseach. I got to hear President van der Leyen, all distinguished guests, and uh, Thank you, Bernie Ahern, for sitting through one more talk of mine. And uh, to all of you, I have loved this. I've watched a lot of your panels at these last two day meetings on live stream and then I've had unique access to your chancellor to get a daily report on what happened. I thank her and Vice Chancellor Greer and all the people here at Queens for making us all so welcome. In many ways, students I've seen here and the faculty are a metaphor for the future we hope to see in Northern Ireland with people of all backgrounds from all around the world living and working together. I must say, uh, I heard the panel in which the representative from the Alliance Party got off, I thought, the best one liner I'd heard about the purpose of government. They do, after all, hire us to do jobs. So I would ask you to indulge my attempt to downgrade the rhetoric and upgrade the reason. I would upgrade the reasons. The reason why the Yoruba wants to go is what we are doing every day. Because if we don't talk about the reasons, people just think we are here on the social media. You can see that, you know, I mean, this man, you know, uh, the, for the second president of the you know, United States of America, you know, he's a very, very uh, intelligent man. He was part of those that fought hard for that peace. But remind ourselves that if there's a video that we normally play that if care is not taken, the same piece that they found in this part of the world called the Northern Island, Bill Clinton remind us as well that if we don't find peace in Nigeria, we hope this doesn't happen. Let's hear from him from another video, which is not this one. But, but our, our history member, memory includes the notion that your greatest days were under Ivan, Peter the Great, and Catherine the Great. In other words, when you could control your neighbors. And people don't want to be, want to be controlled. People don't want to be controlled anymore. That is the reason why they have to find peace in Northern Ireland. So those of you that are saying that, hey, eh, yeah, they, they, you know, we go, let, let everybody live. No, no, no, no. There will not be peace in Nigeria and they must find a diplomatic way to negotiate with those that disagree with Nigeria. Just as the Northern Ireland, those that disagree with the British view, they wanted to have their own self-controlled government. And that was why they led that uh, uh these peace agreement in 1998 10th of April so in tẹ̀ ń sọ pé could they break up Bola Tinubu is there. Forget about it. Bola Tinubu is only there for eight years. Bola Tinubu is there or is not there. The Yoruba people say there will not be peace in Nigeria until we come together because nobody doesn't want to control. You can't, you can't control people. Is that not what Bill Clinton says here? Everyone does so now. You control your neighbors. And people don't want to be controlled. People don't want to be controlled. You, you can't control us and say we have to be forced to live together. Live together like how? Torikini. You can't control the people. This is Bill Clinton saying that himself in an interview he granted, you know, sometime last year. But it went further a little bit. Let's listen to that. They want to be free to charge their own course. People want to be free to chart their own course. What we are doing is we want to be free. We don't want to be in danger in Nigeria anymore. Where I traveled and where you from Nigeria? Oh, where you from? Yoruba Nation, Dual Republic. Some are even confused that they, uh, you know it has to be one name now. Or now, but legends are let's first get the hell out of Nigeria. We come to the round tables together, we decide whether we call it Yoruba Nation or the Dua Republic or whatever we want to call it. The most important thing is get the hell out of Nigeria because you know people want to chart their own course, people want to be free. That is what we are asking for. You might not like that, but the world says we have the right and maybe I should just remind you that we are not the only one that is asking for this same right. Do you know that the same right that we're asking for is what these are asking for as well? Watch this. Other, Other countries, were at first, but we have to remember, and this is a really important point, that self determination is an inalienable international right and a law as well and other countries will recognise Scotland's democratic choice expressed at the ballot box. Um, they will recognise that because that is the route that many other countries have taken in order to become independent. That is the other route. So the route that we are saying to Tinubu now is, listen to this letter, let's negotiate and let's start talking about the exit of the Yoruba people from Nigeria. It is our right. Some countries have done it before. So we are not the only one that have said that we want to be, you know, live in a country that we have all lived together. You know, there's no unity among us. The unity is destroyed long time ago. The hatred is there. Nobody likes each other. We're all living in denial. And let me go back to what Babakitoye said, going from page four straight into page five. But, but, okay, let me even start from the top. But these are not all that the Yoruba people have suffered in Nigeria ever intensify the cauldron of inter-people's hatred. Cauldron of inter-people's hatred. We hate each other that we don't want to live together. The hatred is there. Under a system of a limited self-government and federalism in the decade preceding Nigeria's independence in 1960, we Yoruba have achieved greater development and modernization that has literally taken us backwards. Let's go back to Scotland again. And just, and to, make to, make that, point, point that international law is very pragmatic on that point. So we should have confidence. International law knows that our right to self-determination will be respected by the current government of the Federal Republic of Nigeria. It does not matter whether he's a Yoruba man or not. We will continue our engagement. We will continue as whatever the right thing to do under the international law. And that is why it has not been violent. It has never been violent in the last two years. But in Ireland, it was very, very violent. There was blood all over the place. There were bombing all over the place. And that is why they had to come into a peace agreement so that they will stop all that nonsense. So the question then is, why should we remain in Nigeria? Why should I be called a Nigerian when there's another country that can be called and that country has its own territorial land known as the Yoruba land? Oh, because of the selfish bastard of some of the Yoruba politicians that are so selfish that they cannot think out of their house. This is why it is called self-determination. And let's come back to listen a little bit more to the final part of what Bill Clinton was saying but, but our, our historic memory includes the notion that your greatest days were under Ivan, Peter the Great, and Catherine the Great. In other words, when you could control your neighbors. And people don't want to be controlled anymore. They want to be free to chart their own course. I'll never forget the first time a man with impeccable military credentials, the warden of Rhodes House, who was Admiral uh, Viscount Montgomery's aide de camp in World War II, said, you know, you're going to have to leave Vietnam for the same reason we had to leave Nigeria. We left. The same reason they left Nigeria. They left Nigeria because they realized that, you know, they realized what? Nigeria, it was a horrible war. It was an horrible war. So the war that they avoided in Northern Ireland after 30 years that Bill Clinton is speaking here they must now also allow Nigeria to dissolve. In Dara yesterday with Mark Durkin and others, and I'm emotionally spent. But to me, all of this comes down to a pretty simple question. What is the meaning of this peace agreement lasting for 25 years and what should happen in the next 25 years. What is going to happen in the next 25 years of Nigeria if we do not resolve this problem now? Tinubu will not be your president in 25 years, Omugo. Mukiba Bawashito Maumi. Those of you that are disagreeing with us, good morning to you, my brother, the real none. Tinubu will not be your president in the next 25 years. Should we remain Nigerian? Or should Nigerian thinking that after the two more election, because Tinubu is running eight years, then there will be another eight years from the north. Do you think that you did you allow the Igbo people to become the next president? Are they going to rotate it? Or are they going to come out and say, no, we'll keep it in the north? Are you not thinking, Shafiq with 25 years is too long. These 25 years that they're talking here started in 1998. I told you it's almost the same time I've lived in this country. So, Because before you know I wake up, bam, you know, 25 years is gone. you know, you know, I pray for his good health. But at the end of the day, it will just be a Yoruba elder statement that will never be like, Ah, eh, eh, you know, we still struggle continue. So you want us to remain like that. where these men cannot come out fully and say that our Yoruba, we've done enough with Nigeria, time to go. Because Abayo Adebanjo, Kolomban, Lore, Mibabayan, 95 years old, still talking about struggle continuing in Nigeria. But Bill Clinton is now asking the question. This event that then we was in April, just some two months ago, discussing the Good Friday Agreement, the 30 years Ogun Toja pẹ̀lú UK, ìyẹn àwọn àwọn Northern Ireland pé àwọn fẹ́ dá dúró àwọn fẹ́ ṣe pẹ̀lú wọn a sì lè jọ rẹ̀ a sì lè jọ ní neighbor a sì lè máa jọ náwó kan náà but àjọ fi ṣe papọ̀ let's go back. I can tell you it's a different place than it was in 1995 when I first came here, but then it was a big deal uh, It Uh... Ẹ̀gbọ́n, he came here in 1995. Òun náà ti dàgbà so you know nothing will last forever èèyàn máa máa lọ ni pé gbogbo àmà wà forever but we have to talk about the future ilẹ̀ Yorùbá the future and let me just broadcast that you know, uh, you know kákọ̀ gbọ́ díẹ̀ nǹkan tí bàbá Akíntóyè sọ nílẹ̀ bá ṣé bàbá Akíntóyè mọ̀ ju Bill Clinton lọ ni ṣé Bill Clinton ló jẹ́ màá wá sọ fún wa pé ká lọ balẹ̀ wa nígbà táwa ti ní bàbá tó ń sọ fún wa pé a fẹ́ gbalẹ̀ let's listen to him. Eh, ọlọ́pàá dẹ̀ wá lóòótọ́ wọ́n dẹ̀ wọnú ilé wọn bẹ̀ sí táàgì yàrá wọn táàgì bíìkì wọn táàgì ìkan lára àwọn senators wọn ní ìyàwó ẹ̀yà eh, àwọn ìyá tó bí òun wà ní ọ̀dọ̀ níjọ́ yẹn tó sì tó wà ní yàrá kan òun sọ pé ìyá wa bẹ wọn jẹ ká ìyá wọn sílẹ̀ gbẹ wọn lẹ́yìn wọn wo wá bẹ́ẹ̀ bìtì pé màmá wà wọn wá bẹ́ẹ̀ wọn ṣe gbogbo. yes that's how Nigeria is being governed anybody tó bá rò pé àwọn fúlàní yẹn kéré ìrọ́ eh, Everything they do is guided by the Marabout. Hmm. Everything they do for towards Nigeria is guided. Dáńbà pé eléyìí àwọn Nàìjíríà fi máa máa wò yẹ́ẹ́ eh, tá máa máa fìyà jẹ wọ́n tó jẹ́ pé in other countries in other countries tó bá ṣe irú ẹ̀ eh, eh, láti àti ṣẹlẹ̀ nígboro kankan ìlú àti dàrú kankan rárá o àwa Nàìjíríà máa máa wò ni ara nǹkan tí àwọn fúlẹ̀ márùn tó ṣe fún wọn nìyẹn. bàbá wa bó la wá ti rí gbogbo ní Yorùbá ti rí èdè yẹn àṣà yẹn lọ́dẹ̀ gbé sínú ọmọ. ẹ̀gbọ́n díẹ̀ díẹ̀ hmm. so ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ Yorùbá ń fúnra ra wọn wàá wá tó jà fún mi ṣe gbọ́ kàyé ìbàjẹ́ ìdọ̀ à fáwọn kan wọ́n ní ẹ pé kí là ń jà fún pé kí n lọ sọ́tọ̀ kí n lọ wáṣẹ́ ẹ ṣe gan ni dèrè òun náà ẹ̀gbọ́n mi wọ́n ní that is what I've been saying what would happen after Tinubu's eight years tenure àṣemáṣe Nàìjíríà náà lọ́nà ni Tinubu wa ká lọ jókòó sí backseat ádàbí àwọn bàbá Adébánjọ àti bàbá Fáṣọ̀rántì àwa máa pè ní elder ṣe aṣíwájú rẹ̀ pè ní sìn by that time Tinubu will be eighty-seven years old àwa máa pè ní elder statesman Jagaban ajókòó sínú palace ẹ̀ bẹ́ẹ̀ àwa máa sọ fún wa pé ká máa try pé ìgbà ló máa mọ̀ fún òfin kọ̀wé kan even kò lè jáde gbà kó tún máa sọ pé ah, àwọn bàdẹ̀ tó wá break ẹ̀. German thirty years religion war thirty years island Black Friday truce ṣé bàbá Akintoye ò mọ̀jú ò mọ̀jú eh, eh, Bill Clinton lọ ọ mọ̀jú lọ ọ̀ṣẹ́ bí Clinton ọ̀mọ̀ pé Nàìjíríà wọ̀ ọ́ náà ṣùgbọ́n ló sọ nínú ìsàlẹ̀ yìí pé ogun tó jà ní Biafra they have to leave because people want to chart their own course àwọn èèyàn fi dá dúró wọ̀ fi ṣe ìlú tí ẹ fi force wọn pẹ̀lú ẹ̀ ẹ̀yà gbọ́dọ̀ ẹ̀ nínú kan tí bàbá ń sọ níbi báyìí. ara kan irú àwọn fúlẹ̀kù táwọn ọmọ arákùnrin àwọn ṣe pé akíntúni nìkan mọ̀ pọ́pùlà láàrin àwọn tó lòun jà fún ìyàn. is that not what they doing? ẹ fi pé Yorùbá nìkan ló bá wa jà spiritual wise They are fighting us back to back. Back to back. Ìbẹ́ yìí kàn jókòó sínú inú comfort zone ilé nǹkan mẹ́. Àwa làwọn ọmọ tá à ń fara gbà. Àwa làwọn ọmọ tá à ń fara kó. Ẹmọ tí bàbá yìí fara kó ni. Ẹmọ tí bàbá yìí fara gbà ni. Ọlọ́run tó bàbá wa lọ́rẹ̀ ni bàbá yẹn at eighty eight. Ṣé ó kẹ̀ ẹ́ ṣe ń tó kí Bill Clinton wá sọ fún yín pé kẹ́ country yìí? so bàbá so bureaucracy ló máa sọ fún gbogbo ọmọ Yorùbá pé so àwọn èèyàn sì ń dọ́kọ̀ òyìnbó jáde kó sọ pé ẹ lọ gba country yìí o wọn bàbá ń jáde pé tá a bá gba country wa we will not be where we have to be as Yorùbá people ẹgbọ́n kan tí bàbá kọ sínú lẹ́tà èkì tó ka díẹ̀ nínú ẹ̀ under a system of a limited self-government and federalism in the decade preceding Nigeria's independence in 1960 wí àwa ọmọ Yorùbá àwa wí tó bá sọ pé wí àwa Ọkọya Fọláyan good morning àwa mo kẹ́yìn tábà lórí mixella mo tẹ̀ kódà àwọn reference yín lábẹ́ ìránṣà wàhálà ẹ̀ á ṣé èdè Fúlàní fẹ́ mú mi mọ́lẹ̀ ni comrade plan b aláwọ̀ bàbá kábíyèsí Elédùmarè máa ti gba ẹgbẹ́ wa mẹ́rin ṣá pẹ̀lú bàjẹ́ fún yín thank you so much ẹ má bínú látẹ̀kàn ara marabot náà nìyẹn o wọn bàbá ní we we we Yorùbá have achieved such great development and modernization and I have a video to back that ẹ jẹ́ ká gbọ́n tí fídíò yìí sọ watch this. impediment to Yoruba development is the impediment to Oodua development without Nigeria we won't be where we are 1962, we were far ahead of South Korea and North Korea we were far ahead of níṣòro ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n dáadáa ẹ̀gbọ́n alálùbáríkà mo ti yọ ti ibi kíríntì yẹn kúrò ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n mi comrade George Akinola sọ níbẹ̀ yẹn nineteen sixty tí bàbá reference ní bíbá we are far ahead of South Korea ẹ ti gbàgbọ́ àwọn ọmọ ọ̀rẹ́ mi ti fi tẹ́rí ní South Korea ó dà pé mi méjì wọn ṣe wà ní bíbá ẹ̀rọ táwọn girls ni àwọn fine fine girls ni tó bá yẹ pé mo ti máa rí ni Ọlọ́run máa lé kan nínú wọn mú máa make sure pé mo fẹ́ mo fún lóyún bóyá wọ́n máa ń fún mi ní passport wọn mò á mọ̀ torí mo mọ̀ bí wọ́n máa ń fún àwọn èèyàn ní passport lọ́dọ̀ wọn ẹ̀rọ táwọn ọ̀rẹ́ mi tó bá yẹ pé mo ti máa rí tí mo wà lọ́dọ̀ tó bá yẹ pé mo mọ̀ pé nígbà tí mo kọ́kọ́ dèlú ní nineteen ninety eight mi irú àwọn eléyìí bá máa wá máa fún ọ lóyún máa kì mọ́lẹ̀ máa fún lóyún máa dẹ̀ ní kó kó kó jẹ́ kájọ máa lọ sílùú ẹ̀ nígbà tí bá fún lóyún tán a máa rì bọ́ọ̀tẹ̀ fún mi ní british passport tìlú wọn wàá mọ̀ pé wàá recognize mi màá mọ̀ tí máa ṣe wọ́n ti wá sílùú ìkànṣe lè ní ìbọn àwọn ilé ìdí sinbi are twenty years old wọ́n náà wọ́n travel gbogbo ilé ṣàwọn fídíò ẹ̀ tí mo ṣe níjọ́ náà lọ. is that not the same thing tí George Akínọlá ń sọ ní bíbá tí kò ní pé mo ti gbé fídíò George Akínọlá yẹn lọ ok ó ti máa jáde màá tún dá padà is that not what we are saying to our people a ní kẹ́ ṣe sùúrù ká push the diplomatic the negotiation yes advantage ló jẹ́ pé Tinubu ló wà níbẹ̀ nísìn Buhari ò ní dá wa lóhùn lórí burúkú ni Prince Adékúnlé mo kí k money mo kí ẹ mo kí wẹ́n ti lídà àwa jókòó síbà èmi á máa ṣe gbogbo eh, màá máa link gbogbo ọ̀rọ̀ yìí èèyàn kan kọ̀ dé kọ́ sọ pé o ti gba country fún yín kò dẹ̀ fò fún yín ní any presentation kankan jẹ́ òmùgọ̀ níyìn ni ẹ̀ ń ṣọ̀dẹ̀ náà níbi tí ayé dé nísìn tí mò ń kọ́nẹ́tì ló ogun tí mò ń kọ́nẹ́tì Hillary Clinton gan sọ pé social media wọ́n wọ àwọn nìkan táwọn ṣe níná ní ní Belfast ní April Hillary Clinton ṣe wà lábẹ́ shed kọ́kọ́ bẹ̀ kó wá máa sọ̀rọ̀ èmi ni Hillary Clinton ṣẹmu tó ń lọ òmùgọ̀ níyìn ni ọ̀dẹ̀ níyìn ni ẹ ń ṣọ̀dẹ̀ náà yes a fẹ́ gba country but ó ní ó ní ó ní way tẹ́ máa fi confam pé country lóòótọ́ ó ti ó ti ó ti wà in existence and if anybody is telling you that a country called Yoruba nation is non-existent àtẹni tó sọ àtẹni tó ń think like that orí gbogbo yín ti gbàdúrà orí orí ti gbálẹ̀ ìṣó ti wọnú etí yín níbo ló ti register ṣé lórí google ló ti register àbí lórí lórí www.iretiodo.org mo ń bèrè ni o ìwọ wálé àlè olójú kòròkòrò ìbí london ìwọ wà olójú kòròkòrò adàgbòṣe ẹkọ rí bẹ́ẹ̀ yọ̀ọ̀dá kankan mọ̀ ń tiẹ̀ ṣèbí jìnlẹ̀ tó ń pariwo ṣèbí ọ̀ṣẹ̀ gba gọ́ọ̀mẹ̀ntì lọ́dọ̀ wọn nísìnyí ṣèbí Erdogan ti ṣe ó ti ó ti another five years ni bàbá yẹn máa lò Amẹ́ríkà ọ̀fẹ́ kó débẹ̀ mọ́ ẹ̀yin ọ̀dọ́ àgbàlagbà náà tá à ń sọ fún pé kẹ́ ṣe sùúrù ọ̀dẹ̀ ní because ẹ̀ understand ṣèbí tẹ́fàtẹ̀ wà Nàìjíríà kan sẹ̀ tó ń sọ fún yín pé wọ́n ti gba country ṣé ẹ rí visibility yẹn tí Tinubu ti rán gọ́ọ̀mẹ̀ntì lọ àìfẹ́ mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì rán lọ́wọ́lọ́wọ́ báyìí gọ́ọ̀mẹ̀ntì ràn lọ́wọ́lọ́wọ́ náà ẹ dẹ̀ fi negotiate pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì yẹn ẹ wá fi pé gọ́ọ̀mẹ̀ntì ń jáde ó dà pé ti ń sinwin ẹ ti wà ní ẹ ti wà ní ọ̀nàdá ọ̀nàdá mẹ́ta kò ló ẹ fi gbé gọ́ọ̀mẹ̀ntì jáde tí gọ́ọ̀mẹ̀ntì kan ràn lọ́wọ́lọ́wọ́ ẹ wá expect èmi ọláyọmí Koiki of Koiki Media kí wá endorse rubbish yẹn nítorí tẹ́tẹ́ bà kò ní dáa fún gbogbo yín torí tẹ́tẹ́ pound twenty pound two hundred pound ten fún mi ẹ ẹ ògùn lákàyè máa wọlé pààyàn yìí èmi wá jẹ́ gẹ́gẹ́ bí stupid man tí eléyìí olórí burúkú ẹ̀ bá jẹ́ stupid èmi wá stupid bí òun tẹ́lẹ̀ bá stupid ẹ tí mo dẹ̀ rí bàbá yìí tí bàbá yẹn sọ fún mi pé Koiki mo ti fẹ́ kọ lẹ́tà sí Tinubu ìwọ máa bá mi ṣe analysis ẹ̀ sọ fáwọn èèyàn pé ọ̀nà báyìí la fẹ́ lò mo mọ̀ pé ó náà fẹ́ jà mo máa ti mọ sọ fún bàbá yẹn náà pé máì tí ọ̀rọ̀ jíjà yẹn sì máa mú sábẹ́ ìyá àṣì kọ́kọ́ ẹ̀zọ́ọ̀sì gbogbo náà lè ẹ̀zọ́ọ̀sì tán tẹ̀bí pé gọ́ọ̀mẹ̀ntì à nílé bá gọ́ọ̀mẹ̀ntì jà bọ̀ ń gbọ́n pé kí ní gorí gorilla warfare wọ́n bí gọ́ọ̀mẹ̀ntì náà dálágbà ìgbà làwọn akọ́ blow free bridge méjì tá a fọ́ bridge mọ́lẹ̀ tí truck kankan lọ sẹ́niwẹ̀ àbí ká kóra wa síta ní thousands wọn náà fi ń pawó ni sẹ́yìn ẹ̀yin ò gbọ́ ẹ̀ gbọ́ pé protest ṣẹlẹ̀ ní in the past ní Prague ní 1948 làwọn èèyàn ti ń protest ẹ̀yin olórí burúkú wọn náà fi wọn fi protest ìgbowó ni olùsíwálé àdì born bastard àná òun àwórí àwórí kọ mọ́rí ni ẹ̀yin wèrè ẹ̀ ń confuse àwọn èèyàn ṣé ṣé wọlé ìwọlé sọ pé bí UK ṣe ń operate in terms of structure ní tẹ̀yìn sọ yẹn tẹ̀yìn ṣe yẹn tẹ̀yìn deceive àwọn èèyàn tẹ̀yìn da tẹ̀yìn da tẹ̀yìn da social media space láàmú à ń sọ fún gbogbo wa pé ó ní systematic way tá bá shut down airport láàárọ̀ yìí nísìn tí flight kankan move sínú airport ní Muritala Muhammed airport within one minute flight data máa gbé tí ọba ọmọ tó pè flight data lọ sórí Twitter gbogbo flight tó ń lọ ní gbogbo àgbáyé ló ń monitor wọ́n máa kọ́kọ́ béèrè pé kí ló dé tí flight ò láǹtí Muritala Muhammed Depot wọ́n náà wọn Yorùbá nation kò ń ṣe olórí burúkú òmìnira o wọ́n náà Yorùbá nation protest and bínú pé àwọn fẹ́ gba country wọn wọlé jẹ́ kí plane kò land that send a trigger but I àìtí dé stage yìí akọ́kọ́ fẹ́ negotiate pẹ̀lú new government tó wọlé èyàn ọ̀dẹ̀ wọn náà gba country ìdápọ̀ abúlé gbà sí lórí orí omi lẹ́gbàá sí àbí orí google sórí google lẹ́gbàá sí one bastard ṣe ilé ilẹ̀ máa fẹ́ ẹ fẹ́ á compare ilé pẹ̀lú pẹ̀lú bàbá Akíntóyè ẹ fẹ́ ẹ fẹ́ compare ilé ìyá burúkú yìí ìyá òṣì yìí ìyá bomb bastard olórí burúkú ẹ fẹ́ compare pẹ̀lú bàbá Akíntóyè nineteen seventy four or seventy eight kan ni mo kà náà ní bàbá bàbá ti draft the sketch of the history of Yorùbá olórí burúkú ẹ̀ ọkọ tó dókó títí títí títí títí òun kọ́ ló ba ló ba ilẹ̀ Yorùbá jẹ́ ìyẹn kí wà Abíọ́lá born bastard àkútúkù ẹ̀ lọ́rùn ìdá fún gbogbo yín let's continue gbọ́n kan tí Baba ń sọ ní bíbá wọ́n fi pa bàbá yẹn ni wọ́n lò ṣe. yeah it be ara ibi tí o ti wá nìyẹn. Eh, kutoti one ne ká kí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá máa dìde ká máa dìnnà àti ìbẹ̀rẹ̀ ọlọ́pàá. Is that not what she wanted to do? To destroy the integrity of this man. Wọ́n náà ti ṣe politics rí, ó ti dalẹ̀ ru olórí burúkú ọ̀jẹ̀ nígbà bí kíni yẹn jọ lùsì, one bastard, oníjókòó síta, Italy wá jẹ́gẹ́ bí ìlú jáde sí títì kó sọ fún ọ pé o ti gba yorùbá nation ọmọ àti lé ní italy yẹn ni ilé ọmọ àti ẹmọ nu lé lẹ́sẹ̀kẹsẹ̀ pàbóyá wèrè ọmọ ọmọ business ní italy ṣe pẹ̀lú nàìjíríà ni do you know the resources that italy is buying from nigeria ẹ jẹ́ ká tẹ̀lé wò ẹ̀yin ọ̀tẹ̀ ẹ̀yin ọ̀hún kọ ẹ jẹ́ ká lọ sóyè sí ká lọ wo kí ní italy ń bá nàìjíríà ṣe in terms of owó ìwọ jáde kó sọ pé nàìjíríà ti ó ti break ẹ jẹ́ kí lọ wò italy dà níbí báyìí Italy ń ra epo lọ́wọ́ Nàìjíríà to the tune of one point eighty nine billion olùsírí eh, eh, wèrè bombas tàbí Wálé Alábí kí ló pe rẹ̀ ó ní òun ti gba Yorùbá country So o rò pé Italy inú ẹ o rò pé Italy máa jẹ́ kó gba Yorùbá country ìwọ jáde nínú nínú zone ẹ̀ kó sọ pé o ti gba Yorùbá nation inú ilé lọ́ọ́ máa tiẹ̀ mọ́ inú ilé lọ́ọ́ máa tiẹ̀ mọ́ òní lè jáde mọ́ láti wá sọ̀rọ̀ lóṣọ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ẹ̀ ń confuse àwọn èèyàn ẹ̀dá wa là ń confuse àwọn èèyàn ṣé mi mò ń confuse àwọn èèyàn ẹ wo video ẹ̀ tó bá ti wò that is a messed up country i'm sure some of you have mako play sleep and i'm not gonna play a lot ẹ̀ tó bá ti rẹ̀ lọ sórí sórí refresh nigeria àwọn tó ṣe bẹ́ẹ̀ náà lè ṣe fẹ́ Nigeria. wẹ̀jẹ̀ àgbọ̀n kò tó sọ níbí báyìí. yọ yọ advert yẹn kúrò nù wọn ní kẹ́ ṣe sùúrù ẹni pé ẹ̀yà ẹ̀jẹ̀ àgbọ̀n kò tó lè sọ. home video but this is not the time for it if we allow these things that are happening concerning the fuel subsidy removal, if we allow them to continue, very soon you won't have money to watch home video. You won't have money to buy data. Oh, yes, sir. I know what I'm saying. To watch comedy skit. You won't have much politics exactly. for them. No. That is what brought us to this mess that we are in. Mm. And if we're going to get ourselves out of it, all of us have to pay attention to what is happening concerning some, these false subsidies. A lot of lies have been told to us by NNP. Sọ̀rọ̀ sókè. is ti ti pọ̀ jù. Ìjọ́lẹ̀ ti phone on náà nìyẹn ní ìwé sọ̀rọ̀ àlè blame mi. Sọ̀rọ̀ sókè. Slow this because considering that the meeting between Labour and the. Ẹjọ́ ti pọ̀ jù. There is no fuel subsidy. We have been lied to this past eight years under Buhari, under the guise of direct sales, direct purchase, they have been making payments to their cronies mm-hmm. in the name of subsidies and plunging, throwing Nigeria and Nigerians mm-hmm. into sufferings and poverty. No first subsidy. Mm-hmm. And I'll prove it to you now. It's simple. What do you know about the direct sales, direct purchase arrangement of the NNPC? if you don't know much about it, I will expose it in another video because it's a big Look topic, Michael itself, and that is where the confusion comes in. Two things that stand out very quickly that I need to put out that will help Labour because they say they have rescheduled their negotiation meeting. We need to put this out. Number one, NMPC has not paid a single dime a subsidy to any oil marketer. Quote me on this. For the past eight years under Buhari, NNPC has not paid a single dime of subsidy money to any oil marketer. So all the trillions that they claim they are paying that are projected for those monies must be returned and people must go to jail. Right, story for God. Anyway, if ta fi gbọ́ ẹ̀mọ́ nìyẹn, I'm not interested. Ẹ̀kọ́ tó bá yá gbogbo yín máa gbọ́n. Ẹ máa wake up. It's just a matter of time. Uh, we will be ending. I've done, you know, over my normal strength time. So again, like I said, we are not dealing with this in a day. For the next one month, two months, until Mama dissecting I will just take you through different areas. So let me just take a little bit back to Bill Clinton, uh, just to wrap it up, because I demand the time not to. gbóhùn mọ́ uh, ṣé play ilé why island split okay ẹ jẹ́ ká kọ̀ gbélé island ṣe split ẹ jẹ́ With the Republic of Ireland, an independent country, and Northern Ireland wedged together with Scotland, England, and Wales for the united kingdom. But why exactly is Ireland split, and when did it happen? farabalẹ̀ kó gbọ́ o pé ìlú kan ní pín irọ́ ló pa ìlú ti pín rí ó dàárọ̀ bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ti wà ní midnight eh, ẹ ṣe gan ni ẹ bá jí ẹ máa wo the remaining part ẹ ṣe gan ni ẹ̀gbọ́n mi. To fully understand the situation, we need to go all the way back to the 12th century. After the Normans had successfully invaded England and taken the throne, they decided to invade Ireland. Henry II, with the authorisation of Pope Adrian IV to strengthen the papacy's control over the Irish Church, landed in Ireland in 1171 and took control of large parts of the island, and in the following year the Lordship of Ireland was created, in which the Lord of Ireland was also the King of England. The Lordship of Ireland was a papal possession held by the King of England. This was the beginning of what would become centuries of English and later British rule over the island of Ireland, Officially, the Lordship of Ireland ruled over the entire island, but in reality controls much less than this, and over the years, English control of Ireland receded over time. This was a time before there was a religious difference between Ireland and England. The English and the native Irish were both Catholic nations, as this was a time before the emergence of Protestantism. So many of the Normans in Ireland assimilated into Irish culture, and some were said have become more Irish than the Irish themselves. Laws were introduced which banned intermarriage between English settlers and the Gaelic Irish, as well as a ban on the use of the Irish language, but these laws were largely ineffective. By the late 15th century, English rule was limited to an area. Gbogbo time tó ń 15th century, the Yorùbá náà ti the 19th century we was a change the Yorùbá sí Nàìjíríà o. Gbogbo time tó 15th century, ọmọ àwọn wonder pé táwa náà exist the band. yes, I exist gbogbo twelfth century fourteenth century thirteenth century fifteenth century fifteenth century you know Ijebu was already a city and town we're just about twenty minutes or to the minutes to the end of the program and then we're gonna wind down. Known as the Pale, the early 16th century and what became known as the Protestant Reformation, which many European powers turned their back on the Roman Catholic Church, forming a new branch of the Christian faith. Although the Reformation was about religion, it also had a lot to do with politics as well. With Henry VIII as the King of England, the Pope refused to annul his marriage to Catherine of Aragon. This, as well as other contributing factors, caused Henry VIII to break away from the Roman Catholic Church and establish the Church of England with himself. ṣé mo pé ẹni eh, tó bá fi ṣe british exam gbogbo àwọn constitution ló máa dé Henry VIII tó tó lọ dá Church of England sílẹ̀ To pé ó fẹ́ yàwó kan kini kan Church of England was never there before wọ́n da sílẹ̀ ní gbogbo ilé la máa ń béèrè tó bá fẹ́ lọ ṣe ìnù ọ̀ test as a life in UK mo dẹ̀ ti gbé lọ sí Church of England yẹn rí òun ni last week Wednesday tó bá mọ tó Westminster Abbey Church of England here. So, as the leader. With this, the political situation in Ireland became uncertain as Ireland was a papal possession with the King of England as Lord of Ireland. Thank you so much, Player. After an act of Irish Parliament, Henry VIII was proclaimed King of Ireland as the Lordship of Ireland became the Kingdom of Ireland. However, Henry VIII was not recognised by the Catholic powers throughout Europe. After Henry VIII's death in 1547, his Protestant raised many year and son Edward VI ascended. So uh, we don't have to. So what I'm just trying to bring out from here is that you know there's history for everybody. Bugwalani history, one history or the other, but it is about us preserving our own history. It is about us preserving our own heritage. It is about us preserving and preserved our nationalism as Yorùbá tó bá we are nationalists ẹ sọ pé yes we are sí nǹkan kan tó bá dẹ̀ bẹ́ẹ̀ ẹ ẹ fẹ́ ṣe pẹ̀lú àwọn tó kù yes a fẹ́ ṣe pẹ̀lú àwọn tó kù we are not interested to work with anybody if that's what they think but if you think that the arrangement of having a Yoruba president I'm winding down. That's why I've moved away from the screen so that we can then close this broadcast this morning. It is not about me, it is about us, the future of we, the Yoruba people. We Walama on the ground to fight. That is why some of us are outside the perimeter of what is called Nigeria today. And we will continue to try our best without giving up on that best. I hope that the lecture today would also awaken the minds of millions of others. I know it's not going to happen straight away from the route that we are going through. If we have gone through some other route, it would have been a little bit much faster. But since that route is not what we are using, What we can only say is that we will continue to engage, which we are doing right now. Engage diplomatic negotiation because we don't have the power to fight the government on a physical battle. But we will mention to the world that the same way they had a peace agreement from the Northern Ireland after 30 years of you know, what we can call a little bit low war ogun kékeré lọ́pẹ́ ìyẹn mo ní sọ pé àwa náà lè ja ogun kékeré kò ń ṣe gbogbo ogun ló máa escalate tẹ́bà Wikipedia ọ calculate thirty years of it tó ṣẹlẹ̀ ní Northern Ireland as a low war can you imagine that wọ́n ní low war which is true Taba a bá wò lọ wò bọ̀ ṣé o mọ̀ pé gbogbo àwọn tó kú ní ibẹ̀ wọ̀ tó four thousand twenty nine thousand yẹn wọ́n ti kú in eight years lábẹ́ Buhari. We pray and hope that Tinubu will not be able to you know, allow the influx of Fulani into the land by making sure that our governors were they are able to protect and defend our state. Because the last thing that we gbọ́ by the time tí Tinubu náà máa fi twenty another twenty nine thousand ti it will be a disaster that means it's a waste of time because gbogbo àwọn tó kú calculation yẹn bó ṣe Yoruba have lost an estimated 29,000 people. In eight years of Buhari, no Yoruba and no Yoruba must die under Tinubu. It must be able to protect until our negotiation plus the others out of Nigeria. There's always room for negotiation. And negotiation is not going to come like that. And if you are still not interested in that, Go and be listening to all the nonsense and jabajantes on the other side and then come and try and compare that in reality. Why it could make sense. And that is how far I can go this morning. Uh, you know, the program has run for exactly almost four hours. We started, you know, a little bit early today at five o'clock. Uh, thank you so much for everyone that have joined us. Uh, I'll be back if I can be back. I said that yesterday, but you know, for raising us. you know, that's why I can't give time to my daddy because sometimes if I say my daddy, think about my daddy, then people will be waiting for me. If you catch the program live, if otherwise, you always watch it, you know, in a repeated one, komata. So, but we, we are not live. I am live every blessed day. It is entirely up to you to go and find the videos and learn and educate from it. Five hours of a lecture. more even in university, concern only 25 hours. Lecturer to buy them and she five hours later, in university, only to my back ó lè tán máa fún un. So we continue to lecture you, lecture you until we are ready to push the message. Are they going to come out and tell us we are coming out again? Oh yes. Tamadawo yes. Wọ́n ti náà máa ń dáwó lórí platform wa ẹ̀wọ́ ló ń gbà wọ́n ò rówó yẹn gbà ìrọ̀lẹ́ pa. In the, in the last time tí olórí burúkú onídọ̀tí ti da gbogbo ẹ̀rù a sì ń rówó gbà so ṣé yẹn ló ń dùn ẹ wálé àlè ní kọ́ bá fún wa lówó mọ́ bọ́m̀bàstà <laughs> ó náà máa wórì <laughs> ó ká lára kò lè dárúkọ mi gan ó ní ó ń ṣe fúláàgì ó ń gbowó shipping èmi ló ń sọ ó ṣe dárúkọ mi olùṣì bọ́m̀bàstà ṣó ń dùn ẹ pé mo gbowó fúláàgì ni ó béèrè lọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó pé ó lè ẹ̀ tó pé tó ní kémi kémi ta fúláàgì fóun léye tèmi ṣe fúláàgì yẹn kóun lè lọ tà lamẹ́ríkà ó tà ní nàìjíríà that was what she wanted to do she wanted to be ó oh, kémi kémi kémi gbé flag fóun ní èyí táwa ń ṣe from the production mo ní kọ́ lọ ṣe tiẹ̀ náà tó bá lè rí ní price yẹn gbèkóli ó ẹ̀ lè rí ní price yẹn náà ni ló ṣe ló ṣe fẹ́ ní kémi ta fóun kémi ta fóun ní ó ń bi mí pé èmi ṣe fẹ́ ta ní price yẹn mo ní náà mo ní mi ṣe máa ta fún ẹ because ìtàǹtà yẹn àtà fún àwọn èèyàn tó wà nílé náà fún wọn nílé ni ṣèbí mo fún wọn nílé ni ìbáwọn diaspora ló dáwó àtàwọn tó dáwó nígbà tó dẹ̀ ti lọ sọ́dọ̀ ní tèèṣ ẹ wá gbowó yín padà ńgbà yẹn ẹ ṣí èrè pọn basta ní gbogbo yín mo sọ sẹ èmi ni mo sọ̀rọ̀ pé kí ẹ ti ṣe oríire ṣé èmi lẹ fún lówó ìyẹn ibi tí wọn bá ti jẹ ló ti ń jẹ yẹs mo jẹ ń bẹ ìyẹn wà ní kéde ṣé wọn sọ pé wọ́n rí flag ṣé ẹ rí flag ní nàìjíríà ẹ rí flag ìbẹ rí flag ẹ ẹ rí flag náà òwe tán ni ọdọni ọ̀nà tó máa gbowó ṣípè wọ́n ní wọ́n rówó fi ṣe ẹlẹ́tì mọ́ nàìjíríà so láti gbà tí ìyàwó ní tìrì ti da gbogbo ẹ̀ tọ́sọ fún pé àrówó ah, fi ṣe kankan ẹ mọ iye táwọn èèyàn dá tàbí ṣe the last rally ní ọjọ́ta tábà ti fi jáde padà àwọn èèyàn tún dáwó ẹni tó bá fẹ́ dá dá ẹni tó bá fẹ́ dá kò ní dá so bá ṣe máa fi sílẹ̀ nìyẹn for now. bàbá agbóhùnsókè jẹ́ kọ́mọ̀ sọ fún pé tó bá sí gbòòwò ẹ̀ gba yorùbá nation ẹ̀ rò pé mò ń ṣeré ni <laughs> wálé àlè ní orí orí oró ti ṣubú oró ti tọ́dọ̀ ẹ̀ náà mo ti gbọ́ yẹn ó rà pọ́dọ̀ ẹ̀ ní lọ́dọ̀ ìjìnlẹ̀ má káàkiri má ń lọ́ ń gbọ́ wọn wọ́n ní Ìgbòho ti ó ti deceive kò ṣe Yorùbá nation mọ́ ó ti gbé ó ti gbé Yorùbá nation sílẹ̀ èyí tí Ìgbòho ti ṣe so far billions ní ìran yóò ní rí ṣe ẹ máa fi kú àtàwọn tó ń bọ̀ gbóhùn sókè òòṣà. jẹ́ kọ́ mọ̀ jẹ́ Ìgbòho wọn. Don't see Igboho. You don't see Igboho. Igboho. The know is were confused. The love is too much. The love is too much. The love is too much. So, Osha, Baba Akintoye, Josa, Gbosa, Gbosa, fẹ́mi méjèèjì, àwọn akọni wọn dúró tán hmm. to the left to the right Koiki wá wà láàrin yín sẹ́ńtà ẹ̀ ní ráwọn mẹ́tẹ̀ẹ̀ta pa ẹ máa gbìyànjú ni kò ní dé bìbà kò dẹ̀ ní dọ́dọ̀ tiwọn náà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lo marabot ní north àtẹ̀yẹ lórí ìgbórúkọ ọmọ Yorùbá tá à ń sọ pé ká dá dúró tẹ̀ ń fẹ́ rán ikú sí wa ikú máa wọlé pa gbogbo yín ni á wọlé pa á wọlé pa àwọn tó bí ẹ pump bastard so ibi tá a máa ṣe analysis yẹn délé nílé ẹ lecture room ni tó mọ̀ pé lecture máa ń take time torí pé àwọn kan orí wọn ti etí wọn ti di pẹ̀lú ìṣù ságbọ́dọ̀ máa ṣe break up yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ there is nothing wrong in finding a solution through diplomatic route but at the back let me remind you thirty years ni Ireland fi sọ fún British pé tẹ́ ẹ̀ bá jà lọ àfojúwìn náà they find a solution to it in 1998 which is part of the discussion today take your time and rewind it and watch it and enjoy it ẹ bá máa ṣe ẹ i don say share share share sí tó kàn mí everyone will share everybody will share problem to me. nìyẹn i've done my own and my own will be there the world will remember as much as we are here but two hundred years we are all dead and gone but Yoruba will be still existing without the Fulani taking over Tinubu has everything to do right now so that he can use that opportunity láti sọ fún ẹ̀yin àgbà ẹ má bínú ẹ̀ tàwọn lórí Instagram you know ó máa tán nísìn because it's already four hours precisely that we've done so you know normally we do three hours mo tuntun scale ẹ̀ up pẹ̀lú one hour you know and every one hour a basic job in UK is ten pounds an hour forty pounds tó fi pé forty pounds ẹni mò ń rí lójoojúmọ́ tí bá jókòó sórí social media no but the sacrifice is nothing to me anymore ẹ̀ nígbàgbọ́ orúkọ mi láyé mo sọ fún yín tílẹ̀ yorùbá bá ń tọ́ bá ń kọ́ history yorùbá kọ́ máa sọ pé ah ọ̀bọ̀n yẹn náà kan ni ni àwọn kan máa ń kọ́ history yẹn táwọn bá tẹ̀ kọ́ àwọn kan kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ kristẹni mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi ìyá tó bí mi lọ́mọ kò ní bàjẹ́ fún ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ. wọ́n ní Beyonce wà London ẹ́ Beyonce mo dẹ̀ lówó yẹ kí n lọ wo Beyonce ọ̀n ní single lady ọ̀n ní single lady ẹ́ àwọn ọmọ dẹ́ndẹ̀ndẹ̀ máa kú níbẹ̀ yẹn bàjẹ́ ẹ́ àwọn ní single lady àwọn ní single lady ẹ àwọn ọ̀dẹ̀ ń ṣe single man wọn báyìí nísìn ó lẹ tó máa lọ wo Beyonce kí wọn yẹ pé bẹ́ẹ̀ làwọn ọmọ kéékèèké kan máa gbólú ẹ lọ. kó ìkèlè léyìí o ẹ ra jókòó sínú ilé mi mo kí gbogbo ilé nǹkan sí i àárín jù bẹ́ẹ̀ lọ checking out now thank you so much uh, all the support we do is voluntary when the time comes ọba ti ní a máa jáde àti wàá gbé owó lọ́wọ́ yín ẹ tó bá máa fún wa fún wa ysdn ẹ lọ máa dáwó díẹ̀ díẹ̀ síbẹ̀ for now so that tó bá ti di pé rally máa jáde wàá rówó tó máa lò Koiki lèmi jẹ kò ní bàjẹ́ fún mi ó fojú ko eruku ata <laughs> abẹ́ ń bẹ abẹ́ eruku ata tí o ti fojú ko bàbá wà ó fún nàìjíríà ẹ bá fojú ko ata yín lójú. ẹ̀rọ sí fọ̀ pàṣẹ. Sani ló jẹ́ o. Ọmọ Oòduà. Ọ̀gá Fúlàní. Ọ̀gá Fúlàní. Ọ̀gá Fúlàní ló jẹ́ o. Yorùbá nation yìí ti gbogbo wa ni. Kó má gbọ́dọ̀ bàjẹ́. Torí kò sílùú mìíràn. so funny. You come with nothing. Then fight for everything. And later, leave everything and go back with empty hand. Hmm. God is powerful. Koiki Media bringing the world closer to your doorstep. Thank you so much, Sonky. Ada Zion Ezukama. Wow, thank you so much. Thank you, Mrs. David Oluwashola. Thank you, Egbomi Yemi Fatoke, all our grandmothers, Akoya Folayan. Uh, to the shout out to all the MixLR, uh, Instagram, Eshigon, Mr. Toby Waloye, all the Koiki Media team, the backend team that are working tirelessly. And this is how far we can go. Enjoy the rest of the Sunday, and we hope that Sunday will be great for us. May Nigeria never, never, never happen to any single one of us and our families and our loved ones until we break away from Nigeria. We will continue the negotiation with the government and the international community. My name is Olamide Koike, and this is Koike Media, bringing the world closer to your doorstep for record purpose. Again, it's Sunday, the June the 4th, 2023, and I say, have a blessed Sunday. Bye for now.